lẹ́gbàá tí adúlọ́pọ̀ náà wà lókè ọ̀la kí a gbọ́ pẹ̀lẹ́ àgbẹ̀fọ́ àdúrà ọ̀ṣun sọ̀rọ̀ wà wà nínú sọ̀rọ̀ rẹ̀. àdéhùn kí ẹran náà wà lókè ọ̀la àdéhùn kó yàtọ̀ ní sáà rẹ̀ kí wọ́n bá wọn dábẹ́ àgbẹ̀jì àti gbogbo àwọn tí wọ́n ń kó ìlànà láti bàtà lẹ́yìn lọ nínú ìlú táwọn tẹ̀lé. wọ́n dà kí kẹ́nà ọmọ itu juga kesilapan. Awak jangan balik pada kebenaran kebenaran semua. Lada ini kalau lada itu tuli apa yang berarti apa itu soal berarti apa berarti dari itu abu tu yang baru dengan saya sebagai semua. Apa jangan itu. wọ́n ti kí àwọn tí wọ́n yà èyí ló ti dàgbà fún wọn òṣìṣẹ́ náà sọ àwọn náà àgbàdo àgbàdo àgbà tí wọ́n yà èyí àtàwọn àyè ìjọba wa àwọn tó ti lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà ní ọlá fún àwọn ọmọ ilé ìjọba fún wọn òun náà wáyé fún àwọn tó ń bẹ wọ́n kú kí ọ̀rọ̀ àgbàdo kí wọ́n ta àwòrán fún ẹ̀yẹ ọ̀rọ̀ àgbàdo wọ́n ta àti ìwọ̀n fún ẹ̀yẹ Saudara yang dihormati Al-Quran Sunnah dan Fakulti Anak di Apara Al-Hasari Semua bagi perlu Hasan Iban Al-Quran Anak dari InsyaAllah Dan saya berkata ini Imam Al-Quran Anak dari InsyaAllah So, hati Al-Quran Di awal balik Di awal Nah, uh, àwọn ọ̀dọ́ nípa ìgbàgbà yìí tí wọ́n ló pé kí àwọn méjì ó kàkà lẹ̀ ní abẹ́ alábìsọ́nà ọ̀dọ́ máa ní ìgbàgbà ìgbàgbà yìí. kí ni tó pàrọ̀ tó ti wọ́n lọ́wọ́ ilé ìwé yìí ojú pàrọ̀ òun náà ṣe ọ̀rọ̀ alábìsọ́nà àti ọ̀dọ́ náà ló ti wá ọ̀rọ̀ ọ̀dọ́ náà ọ̀rọ̀ kan tí máa ń dá orí ilé káàkiri gbogbo ìdíje ó jẹ́ pé kò sí tó pàdé àwọn ewé yìí tó bá yẹ pé ẹni tó jẹ́ pé ìdẹ́nu mi gbọ́rọ̀ tó nà láti sọ̀rọ̀ àwọn ayọ̀ sọ̀rọ̀ àwọn bóyá kí n ti ìdílé rẹ̀ ògbó ọ̀rọ̀ mi láyé sọ̀rọ̀ ẹni mi lè gbọ́ ọ̀rọ̀ tó nà láti sọ̀rọ̀ àwọn ayọ̀ sọ̀rọ̀ àwọn látọ̀dọ̀ ẹni tó kó ìgbà tó nà láti bó náà bá tó wá gbọ́ yóò máa rò pé ti dé ìjẹ́ tó nà ìtàkùn ìdílé àbá àwọn bàbá ti láwọn ti sílẹ̀ àjẹmí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sẹ́lẹ̀ àwọn ìlú wọn gbé lọ́wọ́ nìyí ẹni mi fún alágbèbè tó dáwé tó yóò náà ọ̀rọ̀ náà bẹ tó gbajúmọ̀ láwùjọ tá a wà yìí wọn náà yọ wọn sọ pé ẹni wá jẹ́ ti sílẹ̀ àjẹmí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sẹ́lẹ̀ àwọn àwọn àjẹ kólú ìfún ìyá wọn ni wọn yóò kó ní ibi àlóbi wọn ìpele sọ̀rọ̀ ọmọ mi ló ń bá yà á yẹ yìí nígbà tí ẹ̀rọ ti sílẹ̀ àjẹmí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yà ní òjò wọn yín má. wọ́n làwọn nílẹ̀ ẹ̀rọ yóò tún lera afẹ́yàrán fún bàbá rẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀rọ tó náà tẹ̀ pa nìyí. sẹ́rọ̀ yìí ti ọ̀rọ̀ ní ìlú máa ń wọ́ ti bẹ́ẹ̀ ni. àmọ́tẹ́ bá wájú wájú wájú pé sábúté gan gbóló ti tẹ̀lé gan ẹ̀ léyìn. káàtẹ̀ wá sọ pé àtẹ̀ wá rí pé àwọn àwọn kan ṣe tó kù ní ká wájú pé tẹ́sùn náà òṣùnà àti ìṣòro àwọn ìṣòro ó jìnà gidigidi sí kí ni wọ́n á kó ní ìpínlẹ̀ rẹ̀ àti kí ni wọ́n á ní ọ̀rọ̀ tí mo mọ̀ pé wàhálà tó kéré ní afẹ́yàrá ni òṣùnà àti ìṣòro àwọn ìṣòro rẹ̀ yìí wà á máa ń gbé òṣùnà bá ń sọ̀rọ̀ ọlọ́run àìsọ́lá ẹ̀rọ máa tí wọ́n gbà yín òṣèlú sọ̀rọ̀ ọlọ́run àìsọ́lá ọlọ́run ti olóòtú kò lè dáná ní sábà mọ̀ ní káàkiri àwọn àdúgbò ọ̀sán bàbá tó lè ṣàlẹ̀ ìyàwó rẹ̀ wáyé o láti pé láti pé kí ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ pé kí ní sún àwọn olùkọ́ àwọn olùkọ́ dáhùn ìlú kò sí lórí ọ̀rọ̀. àti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sán ní ìtàwọn alùpùpù náà jẹ̀mọ́ àwọn sọ pé kí ní ìlú kò wọn dé èyí tí wàá lóun kí ló bàjẹ́ ẹ àwọn ìwà máa ń kó ìlà wọn ní ìwà dé ju ọlọ́run ẹni tí àwọn ọ̀dẹ̀ ìjọ pọ́lú ẹ mo rí kankan tí ó tẹ̀lé àti pọ́lú jù àwọn ọmọ ìwà ń wọ ìṣe ìjọba yìí wọ́n ní kí wọ́n ti ìjọba yìí kí ló fà á wúrọ̀ àwọn ìjọba yìí olùkọ́ ìlú àwọn àlàyé yìí yóò máa dé púpọ̀ oníkàlùkù nígbà tí àwọn ìlú ìgbà wọn wáyé àti pé àwọn àkéèsí ìlà ìlú náà bá ti dé àbí ìgbà tó máa ń kọ́ nípa tí àwọn ìlú náà máa ń ti láyè ẹ̀ka kò tó lè dé ilé ìdúkọ̀ ẹ̀ma ti máa ti báyìí ẹ̀ma ti máa ti báyìí tó wá jẹ́ pé tí ẹ̀ma ti ló lọ sílẹ̀ ní ká àtàkì tó yóò lọ àwọn èrè rẹ̀ nípa tó tó ṣe pé èmi fi àdá ilé ìdúkọ̀ nígbà tí ẹ̀ma ti. tó látara ti lé ìlú àkọlé ní bára wa sọ̀rọ̀ náà ní àfihàn ìsìlámù pápá ìsìlámù pápá ìsìlámù gbogbo apátápátá gbọ́dọ̀ ìsìláàmù ètò gbọ́dọ̀ tuntun lẹ́yìn gbọ́dọ̀ tuntun ní tiwa ètò pé tó káàdì tó lòdì máa wọlé tó látà ìlànà ìgbọ́dọ̀ àdìmọ́sí láwọn àdìmọ́sí náà sábẹ́ lọ káàdì wà ní ìsìn àwọ̀dé àdìmọ́sí mùsùlùmí láwọn mùsùlùmí mùsùlùmí wa yàrá ìfẹ̀sí ìsìláàmù láti ẹ̀sìn wa. àmẹ́sì ìsìláàmù yìí ó ní ibi ti wá ibi ti wá yìí ó ní ibi ti wá ẹni tó sì mú ẹ̀sùn láàmú yìí wá fún wa òun náà ti kó wá lára kalẹ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan padà wá ṣẹlẹ̀ sí Islam tó jẹ́ pé títẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ sí Islam á máa ní bùkátà sí láti rí ni láti máa ṣàlàyé pé á ah, ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sílẹ̀ sí báyìí o báyìí jẹ́ kórí o alábi tó wà wàhálà ó sọ̀rọ̀ àwọn tó fún àwọn àdìsẹ̀ náà alábi tó kájà Islam ọ̀gá ní ìlànà alábi Islam ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àdìsẹ̀ gbàdé láwùlé oorun létí àwọn èèyàn oorun lójú wọn kọ́lá oorun nínú làákàyà àwọn èèyàn ìyá òun ni wọn ń gbélé yìí. àdébùsọ̀lá wa lọ sọ́lá àwọn èèyàn wà sí àyẹ̀ lọ ẹ̀sìn fún àlejò olóko láyé láwùjọmọ́ àwọn ẹni tí wọn jẹ́ mùsùlùmí wọn ti ń tẹ ìbáwò ìyáàmù ìsàkáàkiri àwọn àwọn orílẹ̀-èdè káàkiri láwùjọ àdébùsọ̀lá wa lọ sọ́lá ọlọ́run anabi wa sasa yahudu dari báyìí kàmá bàyà anabi ní islam ló padà wá di àjòjì tẹ́lẹ̀ ló ti lẹ̀ bí islam ti ó tẹ́ ó ti juga ìlú àti ilẹ̀ lákọ̀ọ́ anabi nígbà tó bá padà yá islam ini wá di àjòjì anabi ní wàá tó báyà lè lọ bàbà anabi ní di àjòjì láti sọ àwọn sọ̀rọ̀ anabi ní kí ló ń lọ sọ̀rọ̀ sára délé yìí ó nana fún mi islam ti wà nígbà tá a lè sọ̀rọ̀ wáyà lọ sí àwọn ọ̀rẹ́ àwọn ìwà bóòlù àtẹ́kọ̀ọ́ tó ti dáàbò lẹ̀ sí sábà ní sọ̀rọ̀ àwọn ìwà rẹ̀ tó lọ. sábà tí wọ́n mọ̀ àwọn eléyìí pẹ̀lú ìmọ̀lẹ́wà tí a ti lè yọ ìṣẹ́ lábẹ́lábẹ́ ti gbàjọ fa eléyìí o ó wà ní àwọn àgbẹ̀ ìbílẹ̀ àdìsílẹ̀ àdìyàn ọ̀rọ̀ àkọ́kọ́ kí ni ìtumọ̀ àdìsílámù rẹ̀ ní ìtumọ̀ tí ó kú kẹ́kẹ́ fún ìsìlámù ká sọ̀rọ̀ bí ààrẹ pẹ̀lú ìmọ̀ táwa ní ká ní lọ́kàn pé ìsìlámù jẹ́ nù àdìsílámù tí bá pè ní al-Islam huwa al-Islam billah òun náà ní ìdúpánisẹ́ ẹlẹ̀ fún àwọn àtọ̀rẹ́ dà kájúpa àwọn àtẹ̀rẹ́ lẹ̀ fún àwọn wọ̀nyíyá ìlànà ìtọ̀ wá kéyìn ojú ìdàgbà fún mi kéyìn ojú bàbá fún ọlọ́run bá yíyọ dá ìtọ̀ wá pẹ̀lú bí máa tẹ̀lé àtẹ̀rẹ́ sábà tó pé àtọ̀ wá nínú gbólóhùn ẹ̀sìn ọdún àgbẹ̀lẹ̀ ọdún àgbẹ̀lẹ̀ ìdáwáàdé wọ̀tẹ́kù ìdáwáàdé. nígbà pé ní tọ́ àmì pé ó tẹ̀lé yẹn òun náà pé sẹ́ni ẹ bá ní kí n gbọ́ báyìí ká ṣe sẹ́ni ẹ bá ní kó mi gbọ́ báyìí ká kó bẹ́ẹ̀ tó eléyìí tó náà pé ní tọ́ àmì. sọ adé pé nínú ìfọmọ Islam òun náà ní àlèkùyáyó ìlànà ìtọ́ àmì. ká gbàgbà fún ọlọ́run bá lè yọlá ká ti tẹ́lẹ̀ fún pẹ̀lú ká máa tẹ̀lé àti ọlọ́run bá lè yọlá والبراءة من الشرك وأهله àwọn akọ́kọ́ akọ́tẹ̀tò nínú ìwà ronú kọ́lọ́ọ̀bà ìjọba ìfàǹtà nípa kọ́lọ́ọ̀bà ìjọba ká yọra wa tó bẹ́ẹ̀ bá kọ́tẹ̀tò bá wọ́n bá kọ́tẹ̀tò bẹ́ẹ̀ wà á ní ìdí àwọn ìdí. sábàlú gbọ́dọ̀ mẹ́ta yìí ìtọ́jà pé abẹ́rẹ́ náà ní Islam wà òun náà ní ìlú táàkì Islam. a lè gbé ìtọ́jà mẹ́ta náà ní alìsílámìlá ìjọba jùlẹ̀ fún Allah ọ̀nà wọlé àgbà sáàbì ìjọba jùlẹ̀ fún Allah ọba àdìgbọ́lá bí ìtàwé yìí pẹ̀lú káwọn ọmọ ọba àdìgbọ́lá ló ti sọ káwọn ọmọ ọba tó so káwọn ọba àǹtàlẹ́ ní ìpapọ̀ náà ẹlẹ́ẹ̀kejì àdìgbòyà ló yẹ fún ìtọ̀ọ̀rá kágbá ìwà fún ọlọ́ọ̀ba àdìgbọ́lá ẹ̀wọ̀n náà tó ní ìwà bàbà àbẹ̀jú tẹ̀wélẹ̀ bá fẹ́ ara mi lọ ẹ yóò máa tẹ̀lé orí kọ́lá tẹ bá jókòó rẹ̀ yóò máa tẹ̀lé orí òtẹ́tẹ̀ náà nílẹ̀ bá fa mi lọ ẹ máa jọ máa wọ́ra yín eléyìí kò lè ṣe á yàtọ̀ gbogbo àgbà fún ẹni tí ń pa àlọ́ so islam ó ní bùkátà sí pé kí ni ìjàmbá fún ọlọ́ọ̀bá ìjọba ibi tó bá ti darí wa lọ agbọ̀dọ̀ wa lọ ibi tó bá tẹ́lẹ̀ wa kó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ yìí agbọ̀dọ̀ tẹ́lẹ̀ kó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí dára ìsìlámù láyé wa wọ́n ti bá wọn àti bẹ́ẹ̀ ṣe é lọ́wọ́ àyè káwa gbọ́ pápọ́ tẹ̀lé lórí ẹ̀rọ àtàwọn ẹlẹ́rọ káàkiri ìṣẹ́ wọn lọ sí ìwọ̀n tó yẹ ìta ẹ̀rí ìṣẹ́ wọn lọ. àwọn tó bá tó ń tẹ̀wọ̀ yẹn ká lóṣù káwọn ti kílẹ̀ rẹ̀ pé á ah, èmi ò sí lára wọn o á ti kí ara wa pé èmi ò sí lára wọn ní wọ́n ti yí òkú bá tọ́ ọba ìkọlá lọ. eléyìí òun náà ni ọlọ́ọ̀ba ìkọlá tó sọ fún wa nínú irú ìdáàbò tó á ju ábàlàbàlà sí àlàyé ìwọ̀n tó lọ́wọ́ ọlọ́run àti ìjọba sọ fún wa nínú àlùkùránì nínú sọ́ọ̀tù àìsí rọ̀n àyà nàìjíríà ọlọ́run àti ìjọba ní ìdílé ìdílé ìdílé ọlọ́ọ̀dì ìgbà ọlọ́run àti ìjọba ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run níta níta tàbí ẹ̀sìn eléyìí lọ́dọ̀ ọlọ́run àti ìjọba àti ìgbà onígbà. tó àyà yìí ìlú òdòdó jẹ́ bá wa tábà jẹ́ mùsùlùmí òdòdó ó jẹ́ ìlú ìlú ìlú mùsùlùmí á ṣe mo jẹ́ mùsùlùmí alhamdulilayi nítorí ọlọ́run bá yẹ wọlé ṣe kó yé wa wípé ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀sìn lọ́dọ̀ tẹ́wọ́ gbà òun náà yà ìgbà àbáwá yìí kẹfì rọ́ṣùmọ̀wòlá wọ́n sọ fún adé wọn ibi tẹ̀síwò áyà yìí tẹ́ bá lọ́dọ̀ wọn tẹ̀síwò ibi tẹ̀síwò nínú áyà wọn áyà tẹ̀sí ní sọ́ọ̀tì áyà ọ̀rọ̀ àbáwá yìí kẹfì wọ́n ní hàdí áyà wọ́n ní áyà yìí ìfúbárù mímú tààlà wọ́n ní ìrólé yìí látọ̀dọ̀ ọlọ́run bá àdìjọ́lá ti àdìyàwó làdínà ìdàgbò yẹ̀kúbàdù ìpè kò tẹ́sẹ̀ kò sí ẹ̀sìn kankan lọ́dọ̀ ọlọ́run bá àdìjọ́lá lọ́dọ̀ ọba àdìjọ́lá ó gbà ní ahàdín látọ̀dọ̀ ẹni kankan tí wà ní ìlà tọ́lá yàtọ̀ sí ẹ̀sìn ìlà wọ́n wọ́n ti bá ọ̀rọ̀ òun ẹ̀sìn ìlà tó náà sọ yìí òun náà ní ìtìbá ìrọsí títẹ̀ ní gbogbo àlejò sẹ́ka lọ́pàá ó túmọ̀ pé àwọn tá a bá jẹ́ mùsùlùmí òdodo gbogbo àwọn òṣìṣẹ́ láti kí ni gbogbo wọn náà látẹ̀lé àtẹ̀lé àtẹ̀lélúta àtẹ̀lé àtẹ̀lélúta àtẹ̀lé àtẹ̀lélú gbogbo àwọn àtẹ̀lé ọlọ́run gbogbo náà láti kí ni àtẹ̀lé wọn àgbàmọ́ ìṣọ̀rọ̀ àìlọ́ra nítorí pé gbogbo pátápátá iṣẹ́ náà wọ́n wá iṣẹ́ wọn yàtọ̀ sí ara wọn ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo wọn òun náà ní kí ni òun inú ọlọ́run bá lè jẹ lábàkóso ìyàtọ̀ tí náà máa ń wà níbi àwọn ìṣiṣẹ́ tí wọ́n mú wá ó dàbí kí ni ó dàbí ṣẹ̀rí àwọn àwọn òfin ẹ̀sìn ẹ̀mọ́tẹ̀lẹ́ ẹ̀rẹ̀ yìí kan nínú àwọn ṣẹ̀rí àwọn tó kọjá lọ pẹ̀lú lábẹ́ òfin ló wà wọ́n ní ẹ̀yẹ mọ́tẹ̀lẹ́ tó bá ti dọ́dọ̀ tiwa nínú àdúgbò àdàbí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti ẹ̀mọ́tẹ̀lẹ́ ẹ̀yẹ mọ́tẹ̀lẹ́ tó eléyìí àpẹẹrẹ rẹ pọ̀ dáadáa táwọn ẹ̀rí nínú ẹ̀sìn ìsáàmù wa ìsáàmù ọ̀rẹ́ lápẹẹrẹ rẹ ọdún àti pé ẹrí àwọn yòówù ní tí obìnrin bá ń ti háyìdọ̀ lọ́wọ́ tóbìnrin wa tí bá ń ti háyìdọ̀ lọ́wọ́ yàtí ìṣègùn lọ́wọ́ àwọn ikọ̀ ń pè fún obìnrin yá wọn ò ní dé ilé ìgbèríko tó bá wà wọn làwọn ò ní yọ ọjọ́ pẹ̀lú ẹ̀ wọn ò ní yọ wà sí pẹ̀lú ẹ̀ yóò ní ìdájọ́ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ nígbà tí abẹ́rẹ́ ìgbà ah, wọn lọ́sọ̀rọ̀ yìí abẹ́rẹ́ ìgbà wọn lọ́sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ yìí yìí lọ́sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ yìí yìí lọ́sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ yìí yìí lọ́sọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ yìí yìí lọ́sọ̀rọ̀ yìí gbogbo tó kù ẹjọ jẹun ní ẹjọ parakara ní ẹjọ kọkọ ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó kù bẹ́ẹ̀ àwọn ìjọ láti dúpọ eléyìí nà tó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ ẹrù. àwọn ẹni kẹfì wọn ní táàkó ní islam òun náà ní ìbára owó fi máa ra àbàmọ wa nìyí fi kúlì oṣù òun náà ní ká tẹ̀lé gbogbo àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ bá ti lọ lára ń tẹ́ fi kúlì ní gbogbo bàtọ́lọ̀ bá ti rán wọn tẹ́ gbogbo àwọn ọ̀sẹ̀ tí sẹ́ni kọjá lọ gbogbo àti tọ́nà máa lọ lábára wọn fẹ́ ká tẹ̀lé ìgbà tí wọ́n ń wá bí máa bàa bàa mú wá ìlú yìí hàtà ó ti mú bí muhammad sọ̀rọ̀ àwọn àyè ìsẹ̀lẹ̀ títí tọ́nà ọba àti ìwọlá wa fi fi ànábì sọ̀rọ̀ àwọn àyè ìsẹ̀lẹ̀ fi fi ìfẹ́ fún àwọn ànábì tí ọba àti ìwọlá wa fi ànábì sọ̀rọ̀ àwọn àyè ìsẹ̀lẹ̀ fi ànábì gbẹ̀yìn tó jẹ́ pé ànábì kankan òní wáyé ànábì sọ̀rọ̀ àwọn àyè ìsẹ̀lẹ̀ ẹ̀rí wà náà lóko á bẹ̀rẹ̀ tí ọlọ́wà ti ọlá ti àgbẹ̀ ní ọ̀sán ìtàkùn ìrẹ̀ yìí àgbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rí àgbẹ̀ tó lù sí àgbẹ̀ ní mọ̀lẹ́yìn rẹ̀ kọ́lá àgbẹ̀ náà lóko ìjà àgbẹ̀ ní ẹ̀ àgbẹ̀ ní àgbẹ̀ náà sáwọn ìgbàlódé láàyè wọ̀ lóṣù láàyè ní ẹ̀bà yìí àgbẹ̀ ní èyí ìbẹ̀rù gbogbo àwọn àgbẹ̀ kò ṣẹ́ láàyè ní ẹ̀bà yìí àgbẹ̀ ní ìkàwé wálé nìyẹn àgbẹ̀ ní ìbáwọ̀ lọ́wọ́ ní ìlẹ̀ rẹ̀ tó àjẹpẹ́ ẹni tí wọ́n wá ń pera rẹ̀ ní anabi lẹ́yìn anabi bàbá wa yóò dàgbà ẹwọ bàbá mi yálà ó gbéra ẹ lánàbí mi lẹ àbí ó gbéra ẹ ní anabi sanu àwọn anabi tó kọjá lọ káàrí tí ó padà wá fi ọmọ gbéra ẹ lánàbí tó sáni yá ọ̀la anabi tó sáni tó á bọ̀ lórí ilé ìgbé ìgbàgbé ìgbà ní sọ̀rọ̀ anabi sọ pé anabi mi wá bẹ́ẹ̀ mi má tó anabi yìí sá anabi yọ̀ ẹ́ mi ọlọ́wọ́ àti ìgbàlá tó kó tọ́tọ̀ ní olùkọ́ àtẹ́lẹ́mi olùkọ́ àtẹ́lẹ́mi sá olùkọ́ àtẹ́lẹ́mi wá padà sáyé afáwọn ẹgbẹ́ nígbà tí wọ́n sàlàyé ìtumọ̀ àyà yìí wọ́n ní ẹ̀sìn Islam tọ́lọ̀ ọba àdìsọ́lá tó mú wá fàdánù tó gbé fàdánù fún wa wà lọ́sọ̀lá tó jẹ́ pé ẹ̀sìn ìgbẹ̀yìn ni alẹ́ ni láti àjẹmí àtúrò ilé yìí ojú ọ̀nà yìí òun náà ni ọlọ́ọ̀ba àdìsọ́lá ló fi ti gbogbo ojú ọ̀nà gbogbo ojú ọ̀nà tó lè dọ́dọ̀ ọlọ́ọ̀ba àdìsọ́lá ọlọ́ọ̀ba àdìsọ́lá tó ti dúró ti gbogbo ẹ̀ pátápátá ìlà ìdí àti Muhammadu sallallahu alaihi wa sallam àyàfi ọ̀nà ànábì tó wà lọ́wọ́ láwọn ìka ní ìgbà bọ́lọ́ lọ́dọ̀ lọ́dọ̀ ìdáyà yìí wà nù ìpè gbogbo ọ̀nà tó lè mú yẹn lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà àdìjọ́lá ti gbogbo ẹ̀ mo kúrò tẹ̀ ọ wá sí ojú ọ̀nà ànábì tó wà lọ́wọ́ láwọn ìka kalẹ̀ ìpè ọ̀nà ànábì tó wà lọ́wọ́ láwọn ìka òun náà lẹ́lẹ́ gbà bí ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá afáwa ìpèsèpéyò ọ̀ṣìnàmùwà wọn ní ẹni tó bá wá pàdé ọlọ́run yàtọ̀ tó máa gbèdé lọ́jọ́ gbèdé àlùkìyàmá báyìí àti ìsàkì muhammadu sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti bí ànábì sallallahu alayhi wa sallam yìí ìdíyìí àlàyé ìṣẹ̀lẹ̀ àdùnnú. ó wá mú ẹ̀ tó wá kó pàdé ọlọ́pàá lẹ́sìn kan tó yàtọ̀ sí ṣẹ̀rí àtànábì sallallahu alayhi wa sallam gbé wá pàdé ìsàkì muhammadu sallallahu alayhi wọn ni ọlọ́pàá àti olùdíjà lọ ìtumọ̀ nǹkan tí àyà yìí sọ fún tábà wáyà yìí ọlọ́run àti ìjọba tọ́ka wa pé islam èyí tí ó máa jẹ́ islam lọ́dọ̀ ọlọ́run àti ìjọba tí ó máa jẹ́ sí ìwé lọ́dọ̀ ọlọ́run àti ìjọba islam òun ni islam sọlátà nígbà tó ń bẹ̀rẹ̀ yìí àwọn àkókò islam òun ìgbà wo islam yẹ bẹ̀rẹ̀ ìgbà wo islam yẹ parí nǹkan tó ti pàtàkì fún wa láti mọ̀ ká mọ ìsìn ẹ̀sìn wa lẹ́yìn ìgbà tó ti yé wa pé gbogbo àwọn ẹ̀sìn tó ti kọjá lọ islam náà yọ lẹ́yìn pàtó ti yé wa pé anabi sallallahu alayhi wa sallam islam sanabi wa mú wa òun náà ni islam tó ti wá aburúkẹ́ gbogbo òbí tó wá ọlọ́run bá ti gbọ́dọ̀ fi islam anabi ìlàsáka gbogbo ní jẹ́ẹ̀sì tó ti wá lẹ́lẹ̀ òun náà ló fà á pé bí anabi sallallahu alayhi wa sallam anabi ti kíyà nínú hadithi rẹ̀ náà anabi wọ̀ lẹ́ni lọ́kùsù muhammadu yẹni àdìgbò wà nínú sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní la yasma'u bi ahad ó ní ẹnì kan kàn ní tó nípa ìdá anábì sallallahu alaihi wasallam min hadhihi al-ummah nínú àdéhùnmá yìí yahudiyun wala nasraniyun anábì ní ó jẹ́ júù ni àwọn jẹ́ àwọn ọmọ lẹ́yìn tán kéré bí ọmọ lẹ́yìn anábì mọ́tálà wọn wala nasraniyun àbíkó jẹ́ nasara ní àwọn kristian wọn kéré bí ọmọ lẹ́yìn anábì mọ́tálà wọn. ànábi ní kò sẹ́ni kan tí ó wọlé pa àwọn olùgbà tó ń sọ yìí fún mayẹ̀mú tí ó wàá kú wàlà mú inú ilẹ̀ rẹ̀ ló ṣe kú yìí tí ó wàá gba sẹ́ni ànábi mú wa tí ó bá gbọ́ ànábi ní ilà dáre ní asuhàmì náà ànábi ní wẹ́n bẹ́ẹ̀ fún akíyọ̀ fìyà fìyà mà yóò ti ní ló wà nínú àwọn ará yìí náà nípa tó fìyà fìyà mà èlé náà ànábi náà fi hàn lẹ̀ fún wa ìpè àti ẹ̀sìn ìyẹn máa ń gba ìdíje olùdí ọlọ́run àdìgbọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ anábìsọ̀ ọlọ́run àdìgbọ́lá fún wa nínú sọ́ọ̀tì àdìgbọ́lá bákan náà àyà àkìkífà ọlọ́run àdìgbọ́lá ní wàmí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìjọba ìsìlámù dínà bàdá yìí ló bàdá mi wọ́n ti dá aṣọ òkun ní ìfọwọ́sílẹ̀ ọlọ́run àdìgbọ́lá ní ẹ̀sọ́ wọn wáyé sí ní ìfọwọ́sí àtúnṣe ìsìlámù ó wà nínú àmìṣẹ́ àtúnṣe ìsìlámù wá lẹ́kùn ọlọ́run àdìgbọ́lá ní bàdá yìí ló bàdá mi ọlọ́run àdìgbọ́lá ní ìgbà wọ́n ti jọ́ ìjà ìjà àmà ìwé báwọn tó wà ní ojú òkú ló wà ní ojú òkú àdámù owó sẹ́kọ̀tì láyé òní òkú owó dáadáa tó ṣe gbogbo owó dáadáa tó ṣe láyé gbogbo ọmọ mọ̀lú kan ló jẹ́ ní ó ta àmà láyé ní ó ti gbá ní owó tó tó pátá pátá kò ní kúrò ní wọ́n ti jọ́ ìjà ìjà àmà lórí ní tó gbé ojú wáyé tìlé rẹ́pọ̀ sí ẹ̀sìn ìlànà anabi sọ̀rọ̀ wa sọ̀rọ̀ àdìbò àbúrò rẹ̀ anabi jókòó yẹ wa ibi ọ̀nà òun nìkan náà lẹ́yìn gbà sẹ́yìn láti dẹ́nà wọ̀ ọ̀dọ̀ wọn anabi sọ̀rọ̀ wa sọ̀rọ̀ òun lẹ́yìn gbà sẹ́yìn bí àdìgbà náà wọ̀ lọ́wọ́ wa nìkan tó wájú òkè lọ́wọ́ yá wọn tí a bá fẹ́ gba ọ̀nà mí ìgbà lọ sí ọ̀nà ọ̀rọ̀ anabi sọ̀rọ̀ wa sọ̀rọ̀ òkè sọ́nà bí mo bẹ̀rẹ̀ wà lọ sí èrò gbà النبي صلى الله عليه وسلم قل كل أمتي يدخلون الجنة إلا من إلا من أبى anabi ní gbogbo àlùmọ̀ ìgbà anabi pátápátá yẹ̀dùkú náà jẹ́nà anabi ní gbogbo wọn garanti wà fún wọn jẹ́nà ìlà mọ̀nà àbà àyàfẹ́ tó bá ka fún wọn wà jẹ́nà gbogbo wọn wọn garanti fẹ́ ah, ẹ wà jẹ́nà anabi ní gbogbo àlùmọ̀ wọn fún wọn níbi àyè sí fún wọn wọn anabi gbà lérò ẹ àti ummatu da'wa àti ummatu da'wa gbogbo ẹni tí ìgbèkè àtàlẹ́ bá dọ́dọ̀ rẹ̀ àyùbáta náà yóò ti jẹ́ òṣìṣẹ́ títà lórí parí àlùmọ́ àtàlẹ́ náà lórí wọn àwọn náà wòye kó má ti dá àwọn àwọn tí àtàlẹ́sọ̀bá wà lọ sọ́lá wọn dájú nínú mẹ́tìkì rẹ̀ wọn. àtàlẹ́ bá ní gbogbo wọn pátápátá àwọn ni wọ́n wà lẹ́yìn náà ìlà mọ̀lẹ́ àbàlà àfẹ́lẹ́ tó bá ta kú ayé ìtajà ẹ̀dọ́ bá ta pé ìgbèwà lẹ́yìn náà wọ̀ àwọn tàbí kọ́ọ̀lù ya Rasulullah wọn wá nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ní mọ̀lẹ́ yà bá tàbí wàá ta fún òní wájú jẹ́ náà jáde lórí ìrìnàjò wàá ta fún òní wájú jẹ́ náà àwọn tàbí ti kàyéfì látàrí ọ̀sán lẹ́nu sallallahu alaihi wasallam sọ yìí anabi sallallahu alaihi wasallam wa sallam ti pe man atọ anabi ni wà janna o fẹ́ wà janna mi àti wọ̀nà àtọ́rí ẹni tó bá wá tako débi ànábi mú wa yàrá ẹni tí ò bá tẹ̀lé lánàá débi ànábi tó wá wà lọ́wọ́ tó lọ́mú wa ànábi ní pàpàtà àbà ibi nínú olókìtì ni òun ló takú fún rẹ̀ òun ló takú fún rẹ̀ ìgbà táwọn ti gbọ́ kọ̀kalẹ̀ ọkọ̀ kan ti lọ sí ti wá lọ ànábi wa ni wọ́n wọlé wọ́n wọlé wọ́n á lọ wọlé wọ́n gbàgbé ẹ̀wọ̀n ànábi náà àlẹ́ ìsàlámù ìgbà ọmọ kan tí ó láàyè ó náà lọ́kọ̀ anábì náà ọkọ̀ ló wéré anábì ní wàá ló yẹ máa wọlé ọmọ anábì ní wàá rò pé òun tó lọ́dà mi tó wọ́n gbà sàáwí ilà jábàlì yà ọtí mu ní ìjàmbá ọ wá fún bàbá rẹ pé à àmà wọlé òun lọ sí ilé òkè tó ga jù nínú yìí kò sí bó lóun tẹlẹ kú tó ó ti wà jẹ lórí yìí bàbá rẹ sọ fún pé ọmọ ìmọ̀jà fún ara rẹ dá àti mọ̀ yọ ọmọ ìmọ̀ ìlà kò sí tó fẹ́ gbá ẹ kó o ní ìyọ ọlọ́run lónìí ọlọ́run bá rí pé láti dé bóyá gbé lónìí abẹni tó bá wà nínú ọkọ̀ ojú omi yìí òun kan òun ní parí lónìí ọ̀sán ọmọ kékeré ọkùnrin ti gbọ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ ó ti kékeré ó ti wà náà àti ọlọ́wọ́ àti ọlá tó padà tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìlànà ẹ̀sìn ọ̀la ọ̀la ìsìlá ti ní ó dàbí ẹ̀sìn ẹ̀sìn ìyá tó lọ́wọ́ ọkọ̀ tó ní ànábì tó ní ó jẹ́ pé ìgbẹ́ni wọn fi ń dàgbà àgbókò sínú ọkọ̀ tó ìpè ọlọ́ọ̀bà àdìgbò láti fi ilẹ̀ fún wa ànábì náà ti yóò yé wa ìpè kò sí ẹ̀sìn ní ọlọ́ọ̀bà àdìgbò lọ́wọ́ àlọ́ àlọ́ àti ọ̀gbìn àti ìyáàmà àyàfi ìsìlámù yẹn irú ìsìlámù wa ni ìsìlámù yẹn gan ọ̀dà ìsìlámù ọlọ́ọ̀bà àdìgbò láti tó wà lọ́wọ́ yẹn ìsìlámù náà sọ òun náà ni ìsìlámù jẹ́ ànábì sallallahu alaihi wasallam ìsìlámù náà sọ yìí òun náà ni ìsìlámù tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìkra ó bẹ̀rẹ̀ láyé tá à ń pè ní dáàrú ìwà ìsìlámù yẹn bẹ̀rẹ̀ ní dáàrú ìwà òdò kan tó wà ní àpáta tí wọ́n pè ní ìwà dáàrú ìwà ibẹ̀ náà ní ìsìlámù yẹn bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tí ànábi sọ̀rọ̀ wá wàhálà ìlú kálá pé ọmọ ogójì ọdún ànábi àmọ́ lọ sí dáàrú ìwà yìí gẹ́gẹ́ bó ti wà nínú sọ̀rọ̀ ìlú kọ́ ànábi ti láwọn àti òbí máa lọ dáàrú ìwà tòbí táwọn ibà lọ bẹ̀rẹ̀ ànábi àmọ́ lọ sí ìjọ́sìn ó láwọn àtẹ̀sí máa ń lọ mo ò tí ì gé ojú gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nígbà wọn. ànábi wa dé bẹ́ẹ̀ níjọ́ kan bá a ti tẹ̀lé gbọ́ kó tẹ̀lé màláìka jù ní ìlú. ìmọ̀ àtọ́fà ànábi sọ̀lá wa ni ọ̀sọ́lá pé ètò oníkàtí sọ̀lá wa ni ọ̀sọ́ ní máa ta ànábi ní máa ànàlẹ́ kọ́ yìí mi ò bẹ́ẹ̀ ni ànábi yóò máa ta ló lọ ànábi yóò máa wọ òṣèlú òṣèlú máa ta ọlọ́run bá yóò láti lé ìpínlẹ̀ ní kó ti àwọn yóò bá yẹn lè àbùkù ní báwa ní ìgbà máa lọ́sọ̀tà máa ká ẹ tó wá ti lé gbàgbọ́ abẹ́ kọ́ lẹ́nu ọ̀sẹ̀ àdìrẹ̀ ìdáàbò máa bá kọ́ ẹ yàtọ̀ káàdì lé wí. ẹ̀sọ́ ẹ̀sí ẹ̀sí mọ ọkọ mi ti ẹ o ti kéré lójú ẹ̀ báwọn yà ọlẹ́ tó bá wọn kọ́ lẹ́tà yìí lórí. àmọ́ ní sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ kò má kọ́ kò sì má ká kò sí àbùkù àlejò sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀. sábà kọ́ má. alẹ́ bí nígbà tó ṣe lòdì lèbi ìyá táwọn tètè sọ pé kí wọ́n pa ọ̀tún láì lẹ́yìn ló wà lẹ́bi bàtà kọ àkọọ́lẹ̀ yìí o àjà ẹ̀ sínàkọ́kọ́ rẹ̀ yìí ìfẹ́lùkù tá a fẹ́ tẹ̀lé o láàrin tani láàrin muhammadu rasulillah àtàwọn dání àtàwọn ìkòkò rẹ̀ jù. kí ni wọ́n sọ fún àtàlẹ́ sọ̀rọ̀ àwọn àyọ̀kọ̀ là wọ́n ní ká níbi òkú rasulillah yẹ kú ìlú wọ̀ rẹ̀. nítorí pé tálá bá gbà ọ̀pẹ́ rasulillah yọ ni àní máa fọ́ pa anabi wa sọ fún ali bin abi kọ́lé ọ̀rọ̀ jẹ́pọ̀ àwọn ali anabi ní ali bàárẹ̀ ali ní àtúntò ní bọ́ọ̀rọ̀ àti bàrọ̀ tó láyé lọ à ara wọ̀ ní wàrà bàárẹ̀ anabi ní kó pàrọ̀ ní bàárẹ̀ tẹ̀ tọ́ anabi wa ní wọn àfi hàn ní nígbà wa anabi ní hàn ní ali wa hàn anabi tó tó láti fi dédé ní anabi tó wà rẹ̀ bàárẹ̀ láti fi kó yá jù àbí láti fi kó wàrà anabi ti bàárẹ̀ inú bẹ́ẹ̀ ló lẹ̀ wọ́n pé ànábi ò káyọ̀ ní bámu tó wà ní wọ́n àkùnrin sọ wọ́n á lè gbẹ́yọ̀ kàn yára ló parí parí àwọn ọba àdìgbọ́lá ojúlé wa náà àgùrá ti fi kálá náà bá máa bọ̀ ní bá máa ká ní ìdàgbà àbẹ̀lẹ̀ òbí o. àwọn tí wọ́n fẹ́ parọ́ máa bọ̀ láti tẹ̀lé àwọn òbí òbí wọn bá ti wọn bá fi ìwé méjì sínú àgùrá ní pé ló kọ́ fúnra rẹ̀. àwọn náà ń fún àwọn anábì òmà kọ anábì òmà kà. sòtẹ́ wa tó kún ló kọ́ fúnra rẹ̀ ẹ wà lóyún ìlú wa níbi kan. náà Islam tó bẹ̀rẹ̀ láti já ọlọ́ọ̀bá àdìgbọ́lá náà ti fi lè ká tẹ̀lé yìí tó gbogbo àtàbí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́dọ̀ pé é kọ̀ oníkà nàbí wúkà àtàbí ní ma àdàbí kọ̀ rẹ̀ ní ọmọ mọ́kà ó wà ní àdúgbò pé àtàbí ní jìbìrìm ó wá mú òun ó mú àtàbí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́dọ̀ fún màgbà pọ̀lì hàtà gbàdàgbà bí ó ti jìbìrìm wá mú mi wá mú mi bára báyìí tí tó jẹ́ pé òun fìdí pé wọ́n ti mú olùkọ́ àti fún bàtí sálà yìí wà fún tó wá níbi rẹ̀ wọ́n tó wá ní ìkọ̀ wọ́n tó kò mọ́ káàdà ni ìbí ìtún gbà wọn bẹ́ẹ̀ tó bí a ti bá ní sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ta ó ti wá bá ní ìbí ìkọ̀ bí ti rọ̀ ní ìgbàgbẹ́ yìí kọ́lá kọ́lá kọ́lá ìlànà ìlànà àdá ìkọ̀ wọ̀rọ̀ fúnra ní àdúrà àdébí àdàlà ìṣẹ̀lẹ̀ bí wá ká àdébí bá ní sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ bàtà náà yóò ká ọkọ̀ àyà ìbàdàn yìí wọn náà kọ́ nígbà tí ànábì gbọ́ ilé ìta níta ànábì ò rírí níbi ò gbọ́ rí ànábì sọ̀rọ̀ àwọn ọ̀sán bá dìde ó dìde ànábì sọ̀rọ̀ ànábì lọ́ọ́ lè bá ń ìyàwó ilé tá ànábì lè tẹ́lẹ̀ mi bá ní problem láti àti báyìí kò ní lọlé yóò rò wípé òun kàn tún lọlé kàn fún mi ní máa ń gbé bàbá ìjọba láti ta ní máa tún lọlé ní ti báyìí dé ìdí ti bá lọ́dọ̀ ìyàwó mi gan yóò ju ní ìbáàbọ̀ láti ta lọ ní kọ́kọ́ lọlé ọ̀rẹ́ mi náà ní kọ́kọ́ lọlé paraba ní sílẹ̀ kọ́lá ilẹ̀ lórí ọdún bá débi bẹ́ẹ̀ ìta lọ lébà ìdíje kí n lọ́dún ti fà á jì tó wà lọ́dún lórí ti pé kọ́lá ti débi ní láti fà wọ́n rẹ̀ tó àmọ́ àdébìtò wà wà lórí sàlá mú pàtó níyàwó rẹ̀ ànábi wà padà sílé ànábi lọ bá kàdíjà bàtà ànábi tó wà wà lórí sàlá mú kàdíjà lọ bá kàdíjà ànábi wà sàlẹ̀ fún àdíyá wọn sọ fún àdébí sọ̀tà wà lẹ́yìn sọ́dà pé à òun kúra pẹ̀lú ọmọ ọba àdébí ọlá àwọn ọba kúrò lórí ọ nítorí pé ọmọ tẹ́lẹ̀ ọmọ àdéhìyẹ dáadáa ni ọ ọmọ ẹbí pọ̀ ọmọ sànù aláìní tí wọ́n á ka owó dáadáa ní ìmọ̀ ní yàtọ̀ pé àbúrò lórí ọ. sòwélé yìí ẹ̀kọ́ náà ló jẹ́ fún wa kéde bàtà náà ní dáadáa ní ìmọ̀ lóluwájú ẹ̀ dáadáa ìdí ìdí ẹ̀ dáadáa rẹ̀ olódodo lànàbí alákọ̀ọ́kàtà yìí. sọ́kà tó wá gba ìsìláàmù náà ẹ̀ ẹ̀ gbàtà náà sọ̀rọ̀ àwọn àwọn àti ìfẹ́ tí ìsìláàmù wá dé tàbí nínú ìsìláàmù wá fún wa ìdìbò àwọn ìlú ọ̀tọ̀ àwọn ará mọ́kà àwọn yìí wọ́n pàdùdà ẹ̀ wọ́n pàdùdà fáwọn ìsọ̀lá wa yóò tẹ̀lé àwọn náà ni wọ́n gbà lódodo tẹ́lẹ̀ àwọn náà ní tó jẹ́ pé gbogbo mọ́kà yóò bá fi nǹkan pamọ́ wọn ò rí bí pamọ́ sí àbọ̀dọ̀ ànábì bó ṣe kéré sí wọn àwọn bàtà náà ti gbé ìsìláàmù gbé ànábì kojú bẹ́ẹ̀ wò ni ṣe ká báwọn ènìyàn gbàgbé wọ́n ti tí mo gbé báyìí wẹ̀ tó mú tẹ́wọ́ gbà àmọ́ tó ti tẹ̀lé ẹ bá lè sàyẹ̀ fún àtàbárí ayé rẹ̀. ànábi wa lórí bá kàdíjà ọdún yàrá wà fún àdìhà. kàdíjà wa ni a ti débi débi ó ti tẹ̀lé sí ni pé yẹ ká lọ sọ́dọ̀ ọkùnrin torúkọ rẹ̀ jẹ́ wàràkọ́tò tó dáwọ́ balẹ̀ yà lọ sọ́dọ̀ ọkùnrin tó tẹ̀lé síbi yìí àkókò tó tẹ̀lé sí kó kàwá láyà àwọn adọ́dọ̀ wàràkọ́tò tó dáwọ́ balẹ̀ wàràkọ́tò tó dáwọ́ balẹ̀ àgbàlagbà ni ó sì wà nínú àwọn tí wọ́n kọ àti wọ́n lè tó kọ àdáwọ́rọ́ pẹ̀lú èdè àbàràníyà èdè ìpìlẹ̀ tí ọdún tí wọ́n ti sọ àdáwọ́rọ́ kalẹ̀ fún àdàbí musa òun ṣe kí ni ó mú àwọn ọkọ̀ ìwé èdè yẹn àmọ́ tí wọ́n ti àgbà láti tó sọ èdè ìpínlẹ̀ kọ́lá kò rí nàmá ọkọ̀ tó yà ó ti di abọ́dúgba kò rí nàmá ọwọ́ àtọwọ́ àdọ́dọ̀ rẹ̀ ọwọ́ àsọ fún nǹkan tó ń wuli nǹkan tó ń wuli nǹkan tó ń wuli lè nígbà tó wá sàlàyé fún wàlọ́kọ̀tù bùn náà fàáyì wàlọ́kọ̀tù bùn náà fàáyì ó wá sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní nǹkan tó rí ó ní hàtà nàmúz kí ló pàdé pẹ̀lú nàmúz òun náà ní ìyàlẹ̀ nǹkan tó jẹ́ lórí àgbẹ̀lú spirit ṣe pé omi ìsábà rí ó ní ní tí rí yìí.

kó ìgbà tó tóbi tó kí n tiẹ̀ wà láyé gbà wọn. tòlókò ti bá gbàlagbà lórí pé kó o mọ̀tì ẹ̀ ti kú láti tó ń sọ yìí ní sì yòókù ètò kankan wò ó ní ìjọ táwọn ìjọ tó lè ọjà délé kọ́lọ̀ tó tiẹ̀ wà láyé gbà wọn. ẹ ó ní kóhun ti kíni kóhun ra àdébí sọ̀rọ̀ àwọn àdébí sọ̀rọ̀ àwọn lọ́wọ́ ẹ wọ̀ tó sọ yìí pé ìjọ táwọn ìjọ yóò bá lè ọjà délé ti wà lára àwọn tí ó rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ju àdájọ́ lójú èmi èmi tí wọ́n ní tí wọ́n dúró tó kápá mọ́ sí àbọ̀dọ̀ ni tọ̀kí ni mo wá lè kí ni wọ́n á ṣe fún wọn tí wọ́n á ní tó kù ní pé àwọn òfẹ́ rí mi nínú máa ń wọn àlejò jáde à ń gbé abẹ́ lọ́wọ́ wárọ́pọ̀ pé àwọn àwọn ọmọkùnrin yìí yìí àmú wọn lè mi jáde kọ́ọ̀lì náà wárọ́pọ̀ tó lọ́wọ́ pẹ̀lú pẹ̀lú ẹ̀dúgbìyẹ̀nsì ó ní wọn lè jáde o ó ní làwọn yàrá ó ní kò sẹ́nìkan tí ó mú un tó fẹ́ mú wáyé wá irú ẹ̀sìn Islam tó fẹ́ gbé wáyé kò sẹ́nìkan tí ó gbé irú ẹ̀sìn yẹn wá ìlà òbí àyàfi kí wọ́n gbógun tì í àyàfi kí wọ́n bá a sọ̀tà tó bá mú olùkọ́lẹ́ tó ń bọ̀ yìí wàyí yìí ti yẹ wọ́n kí ọjọ́ tí ó gbé Islam yìí jáde tó gbé ìsàtàwọn yà tó bá fi bá mi láyé àǹsọ̀rọ̀ kàdá sọ̀rọ̀ àwọn ọ̀wá ìyẹn ọ̀rọ̀ wọn yí ọ̀rọ̀ tó kékeré lórí ọ̀rọ̀ ní orí ọ̀dá dá ní wọn pẹ̀lú rẹ̀ láti fún àwọn ọ̀rọ̀ rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ibi ọlọ́wọ́ bá àdìgbò ọ̀la kò pẹ́ nígbà yẹn tí ọlọ́wọ́ bá àdìgbò ọ̀la kò ní ní àwọn ọlọ́wọ́ tó ní ọ̀rọ̀ àdìgbò ọ̀la yìí so ìjọ yìí ìjọ òun náà ti láàmú tá a sọ yìí fúnra wa yìí ọjọ́ tó bẹ̀rẹ̀ lò láti tá a sọ yìí wáyé bá wa mú fún àtúntò yá tó pẹ́ anábìrì wọn lọ́jọ́ kalẹ̀ wọn bá rí jìbìrì wọn bá jòkó lórí àga kan láàrin sámàtìlẹ̀ rẹ̀ wọn bá tún yọ sí ìwé a ẹni ló tún dé yìí ọ̀rọ̀ bá nàbí sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ láti yá ayé ká ní ìjà òkè rẹ̀ wọ́n tó ń pariwo pé ìdá sọ̀rọ̀ bí ẹ̀dá sọ̀rọ̀ bí ẹ̀dá bá mi ìbẹ̀rẹ̀ lọ́wọ́ nípa àdéjọ́ láti kó yára nípa ọ̀rọ̀ dá wà ọ̀rọ̀ kápẹ́tì tó tó nọ̀rọ̀ ọba àdéjọ́ lá iṣẹ́ bí iṣẹ́ takuntakun ni ọlọ́run bá ti gbẹ́lẹ́ ní àhẹ́wà ní ìjàmbá mo kò tó pàdé pé ẹja tó mú mi ẹja tó mú mi ẹ bá níbi tó lè bá fàmì jáde pé dàbọ̀ òwò tuntun mú mi pẹ̀lú tó ní kó ń fa àmìlú tí a mọ̀ kó lórí kó ń fa àmìlú dìde kó máa ń lọ báwọn yẹn dìde kó máa ṣàlàyé ìlànà báwọn yẹn tó ọlọ́wà ìlànà ọ̀dùnyá bàdá ọ̀dọ́ ìlú olùkíni kó o máa sọ ẹ̀rọ tó bá sọ̀rọ̀ náà kàkàtà wọ̀ ló dá ìbàdìlú olùkíni àti òun ọ̀gá tí máa ń jẹ́ ẹ̀fẹ̀ ọmọ ìgbà tó lè lọ ìlú àwọn ọmọ ìgbà tó lè láti gbà yíyá lórí ọba ọ̀rẹ́ láti mọ̀ nílọ ìtẹ́sí bẹ̀rẹ̀. nígbà tí iṣẹ́ ìwà bẹ̀rẹ̀ àwọn Oh ẹbí rò kówó fẹ́ yìí òun náà làwọn táni òun náà làwọn fáńdì àtẹ́lẹ́ tí wọ́n mọ̀ bí àtẹ́lẹ́ tó wà wà ní sàlám anabi wa wuli tọn ẹdi bẹ láti wi anabi wa kó wu wọn anabi pé ẹ kí ló yẹ Abu Lahab ó pé Abu Jahal gbogbo àwọn tó jẹ ògbóǹtarì àwọn àgbàlagbà àgbàlagbà láwọn ọkọ anabi sallallahu alaihi wasallam anabi gbogbo wọn jọ wọn náà ti dìde a ah, ọmọ yìí ò jẹ bẹ àgọlọmọ dá ló àgọlọmọ <laughs> dá ló kó o ti máa ń tà nàbí bẹ wí anabi gbogbo wọn bí rẹ sọ anabi sallallahu alaihi wasallam wọn bí rẹ wọn anabi tẹ́sí trọ́ọ̀sì tí wọ́n ní sí anabi ó tẹ́sí ẹ̀ wọ̀lẹ́ kó tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ anabi sọ fún wọn pé tí bá sọ fún yín pé lẹ́yìn àpáta yìí tí bá sọ fún yín pé àwọn kan ń bọ̀ wọ́n ń bọ̀ wá jó wọ́n ń bọ̀ wá gbogbo jà wá anabi ní dẹ́gbà bíbọ́ wọ́n sọ wọn pé máa fi àbárò ní àrẹ ìtàkẹ́ ìbàdàn àbárò lọ́wọ́ rẹ̀ àti ẹ̀mí àyẹ̀wò àgbà àyẹ̀wò sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sọ́lá tó wà fún wa pé ìní ìnàbí òun bẹ́ẹ̀ náà yẹ́dẹ̀ àdáyé àyè sọ̀rọ̀ ọba àlejò alágbára ní sẹ́wọ̀ ó ní kí wọ́n á kí lọ fún yín kẹ́ ẹ fi gbogbo ẹbọ sẹ́ǹdílẹ̀ kẹ́ ẹ fi gbogbo sàṣẹ́ǹdílẹ̀ bàtà wa òun náà ní abùlà ìjọ pọ̀ náà ìjọ kan náà wọ́n sàn pé tábàlì lákàyà Muhammad tábàlì lákàyà Muhammad inú èdè wa bí kí wọn sọ pé kàdá mọ wọn kà ní ẹ̀dá wọn sọmọ irú kọ́ báyìí ló tó wájọ sí tí òwò wa sá ní òwò wa ń dà para sá wa ń gbé abẹ́ lọ́dẹ dá lóhùn ọ̀rọ̀ yìí bá lẹ́nu tó bá wà lẹ́nu tó bá wù yé níbẹ̀rẹ̀ ẹ̀dá wù yé ló di báyìí ló tẹ̀lé bó láwa ti sábà dé ta ọ̀rọ̀ yìí bá lẹ́nu tó jẹ́ ọlọ́run bá lè jọlá bá ọlọ́run bá ṣẹlẹ̀ wá ní torí ẹ̀sọ́ ayé àkàlẹ̀ ọ̀rẹ́ tó ti súnmọ́ àkàlẹ̀ fún àbílà àbí ọlọ́run bá ṣẹlẹ̀ wá ní torí ẹ̀sọ́ àkàlẹ̀ fún ọlọ́run bá ṣẹlẹ̀ wá ní wọn yé pé ọlọ́run bá yàwó ẹ̀rọ yé wọ́pọ̀ wọ́pọ̀ ní bá mi ìdí ń wí kò ní jẹ́ tiẹ̀ ọlọ́run bá ṣẹlẹ̀ sábà ti yàda àbílà àbí mọ̀tà ọwọ́ kan ló nà sí ọtọ́ tó ti ní tó gbó láyà tó fi wá tako tí wà lẹ́yìn ìgbà wà lọ́wọ́ láti fi wá owó yẹn ò ní rọ ọlọ́rọ̀ tó bá jọ gbé dàgbé yàrá wọn bá kẹfà tó kó yọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà wọn làgbà náà tó bá jọ gbé dàgbé yàrá yóò jó iná yóò wọ náà iná tí ń jò péré péré péré péré inú wa tó nìkan wọ̀rọ̀ àti owó hamalada alhabar àtìyàwó rẹ̀ hamalada alhabar tẹ̀sí òkà ní ẹni tí máa ń tẹ̀lé láti fi dáhàwá nàbí lọ́wọ́. tafsir kan sọ pé yàrá káàní káàní ẹ̀fí jẹ́ mùsùlùmí nàbí náà orí wọn kò kó káàkiri ẹ̀mí bá wọn kò kéde lọ àwọn ọmọ ẹbí o ìjọba ń lọ ní o ọlọ́ọ̀bà àgbẹ̀dọ́lá ó ní ẹgbẹ́ kó máa bá wọn. wọ́n tún wá sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe ajá alali alihata ilaha wahida anabi wa dé ó fẹ́ sọ gbogbo òsàtà wọn sí yìí wọ́n fẹ́ sọ di ọlọ́ọ̀bẹ ọ̀rẹ́ ọ̀kọ́sọ. inna hadha la shay'un ijab. ìtànà bí mo wá yìí o la shay'un ijab. ìmọ̀lẹ́lẹ́ yìí tó mo wá yìí. àwọn òpó ilé yìí lọ́dọ̀ àwọn bàbá ńlá àwọn tó kọjá lọ. inna hadha la shay'un ijab. kàyéfì lélẹ́ yìí. ìmọ̀lẹ́ ẹ̀rọ yìí. àmín ẹni tó kù ní ọlọ́run àjọ ọlọ́run sílẹ̀ àwọn ọmọ ẹni ọkọ dájú ohun sáré lábàlá tàbí tó yẹ ohun láti ní àbíyé ètò wa kù ẹ nà tó ìdílé sọlọ náà nà wọn ní ànábi fẹẹ sọ gbogbo táwọn ní gbogbo táwọn ní nítorí pé òòtà tí wọn ní ní mẹka ń gbà òní tírí ọdọ làbí tí kì yìí tí gbogbo ẹgbẹ́ ní káàbà tó ká lùkọ́ máa kékeré náà máa ń jọ alábi ayé pa owó ẹgbẹ́ ẹ alábi ní àwọn ọ̀rùnfà náà wọ̀tá ayá onígbẹ́sẹ̀lì òun náà nígbà tó ń bẹ́ẹ̀ máa ń jọ àwọn ayé alígbé rárá o àwọn ìgbà alábi wa bẹ̀rẹ̀ dáhà nínú àwọn tó tún bàbá nàbí sọ̀lá wa lọ́sẹ̀ lára àwọn ọ̀rọ̀ tó dìbò ó bàbá nàbí sọ̀lá wa lọ́sẹ̀ lára òun ètò ẹ̀ wádìí tó wá ti lánàbí sọ̀tà báyìí sóun ló ọ́ dá yín lójú kó tẹ̀síwá ndị kápẹ́rà àwọn nǹkan mi bẹ táwọn ó fẹ́ gbé ọ̀rọ̀ kì í ta lọ lé bá i àwọn máa ń gbé lẹ́yìn rẹ̀ náà nígbà tí àtẹ́bí lọ mi rọ̀ mi wá darí láàrin alẹ́ kan lóru kan náà láti bẹ̀ Jerusalem tó jẹ́ pé àìmọye oṣù ni wọ́n bí rìn lásìkò yẹn tí ti lóru kan náà wọn bá dé pé tọ o tún gbé mi léwu o tún gbé tuntun dé ọmọ máa ń gbà káàkiri dé ẹ̀kọ́ tuntun sọ. àwọn bá káyọ̀ sí ní ìgboro lọ́dún níjọ́ náà lọ́dún náà nígbà tá a bá káyọ̀ dé àwọn ọmọ kọ́lọ̀ nípa dáa bá káyọ̀ wá tọ̀ wá gbọ́ déyàn rẹ tó sọ déyàn rẹ tó gbé wá ní o. àwọn bá káyọ̀ tó ń lórí bẹ̀ ní tó ń lórí bẹ̀ ní tó ń lórí náà olùgbà òní ìdọ́dọ̀ àtẹ́bí kẹ́kọ́ bí àtẹ́bí pé gbọ́ gbòòrì ó ti dé wọ́n dàbí àfihàn àwọn ẹ̀ka náà níbi òfin lápapọ̀ àṣìkè ó gbà níbi ìlú báyìí ni islam náà sọ ìlú wa bẹ́ẹ̀ islam ti bẹ̀rẹ̀ láti ìlú maka láì náà pè é dáhùn sọ̀rọ̀ ànábi wa ń pèpè síbi ọ̀nà islam náà sọ yìí ànábi sallallahu alaihi wasallam ọdún kan ní ìlú ìlú maka tóbi pèpè sí ojú ọ̀nà islam ọdún mẹ́tàlá ni ọdún mẹ́tàlá gbogbo tá a nàbí sọlá wa àdìsọ làwọn ń pè ní àkọ́kọ́ ọdún mẹ́wàá kò sí mu bẹ́ẹ̀ ọdún mẹ́wàá àkọ́kọ́ tàbí ní pépè ànábi ìyẹnjú ọ̀rọ̀ pé ká má pa nǹkan nípa kọkọ lọhùnún eléyìí ẹ̀tọ́ Ọlọ́run ẹ má gbé wéyìn eléyìí tèèyàn ní ànábi ìyẹn àdáni àgbogbo ẹkún wọn lásìkò yẹn nígbà tó wá di pé à ń pa nǹkan nípa kọkọ náà bá àdìsọ ọlá à ń tẹ bọ lọ́nà tí èèyàn mà ní àbọ̀nà ló wá ní ká tẹ́lẹ̀ wá nílé ó ní wá ní pẹ́lú ọ̀bà àdìgbẹ́lá wá mú ìrún wá fi wá mú fún àlùfáà àdìgbẹ́lá mi ká máa kí ni. tó la àdìgbẹ́lá wa àdìgbẹ́lá mi àtàwọn tàbí wá kí ni ọdún mẹ́ta nínú maka. kí n ṣeré dé pé o gbọ́dọ̀ ká àdìgbẹ́lá wa àdìgbẹ́lá wúlò nínú maka sáà mi fi jíṣẹ́ ọdún mẹ́ta lálẹ́ èyí tó wá pọ̀ jù nínú ọdún mẹ́ta láwọn òun náà lọ́dún mẹ́wàá lábẹ́ àgbọ́yé sànàbí gbé wá lẹ́sìn òun náà ni pé gbogbo àwùjọ tí a bá ti fẹ́ máa ti wá àbí ìfẹ́ ẹgbẹ́ yóò tó pọ̀ jù àbí ìfẹ́ yóò tẹ̀ fi bẹ̀rẹ̀ gán òun náà ni pé wọ́n ti ní kí wọ́n sọ nípa tó ní ti pẹ̀lú ìmọ̀ ọlọ́wọ́ bá yẹn fọlá lọ́wọ́ sọ. kí wọ́n mọ ọlọ́wọ́ bá yẹn fọlá máa kó níbi àwọn nǹkan bí wọ́n ti àtàwọ̀dìdì ìmọ̀lá ọba àti ìlànà ìṣòro tó jẹ́ pé ìdàkejì rẹ̀ ní kí ni àṣírí ìpa nǹkan nípa pọ̀ mọ́ni. ṣírùkù tẹ rí òun lẹ̀sẹ̀ tó burú jù tí ẹ̀ lè tẹ̀ lọ́wọ́ ọba àti ìlànà òun lẹ̀sẹ̀ tí ẹ̀ lè tẹ̀ lọ́wọ́ tí yóò wá kúlé rí ẹ̀ tọ́lọ̀ ní dárí jìyàn òun náà lẹ́tọ̀ọ́ àwọn àfẹ́sì kí wọ́n ní àánú àwọn àwùjọ kábàbára wọn òun náà tó bá ti pé sẹ́ẹ̀dì tó máa sọ̀rọ̀ fún ìlú gbogbo òun náà ti pé nǹkan tó bá ti bí ni nǹkan tó bá tó jẹ́ pé ọlọ́ọ̀bà ni lọ́dún yá bí rẹ̀ fún yàrá òun náà ni ẹ̀rọ ọlọ́ọ̀bà ni wọ́n lọ́kọ̀ pé iná máa hàlà yóò gbé wọ́n àyè ìṣọ̀kà bí wọ́yẹ́ pé wọ́n máa dín ìgbà ìgbà ìgbà ọlọ́ọ̀bà ni wọ́n ní òun ní ọlọ́ọ̀bà àdìgbà ló fi forí jí kéèyàn ti kéde kéèyàn ti bọ̀ pẹ̀lẹ́ wọ́n yẹ kí o máa gbé nàdá nípa ìmọ̀ ìṣá nítorí bá ti wáyà tó tẹ́ bọ̀ yìí ọlọ́ọ̀bà àdìgbà lá ní òun máa wá máa ti dé ní òun á máa ṣàkóso jì fún fún kàyẹ nípa ìṣá àtẹ́tù bá wù. sọlátàlá jẹ léyìí òun náà ló fà jẹ pé ìdí máa jẹ ètò ẹ̀kọ́ pọ̀ nínú dáwà òun náà ní kí a máa sọ nípa òwò àti ẹ̀ má pa nǹkan papọ̀ mọ́lá ọba àlejò ọlá kó jẹ kó nínú nítorí pé sẹ́ni gbogbo tó kù lẹ́yìn tàwí tẹ́yìn bá ti pa nǹkan papọ̀ mọ́lá ọba àlejò ọlá ó tún kú yẹ tó bá jẹ́ ọ̀gbẹ́jà lè yá mi bákan méjì ni tẹ́yìn bá kú pẹ̀lú ẹsẹ̀ tí ò bá ti sẹ́wọ́n bẹ́ẹ̀ tó bá wọlé ọba àlejò ọlá yóò fi déédéé rẹ̀ báyà lò kí ni déédéé rẹ̀ òun náà ni pé o ṣe o tẹ̀sẹ̀ báyìí ìyà ló jẹ àmọ́ nínú rahman mi nínú àánú mi mo ti kíni mo dáríjì ọ nínú àánú mi mo dáríjì ọ ewu èyí ní fi àtàkàjẹ ọmọ àwọn àjẹ náà àmìlẹ ìlú tí o bá ti kíni tí o bá ti fi ẹ lọ anabi sallallahu alayhi wa sallam anabi wa bẹ̀rẹ̀ sí propagate islam tá à ń sọ nípa rẹ̀ ká ló pé islam lóru yìí anabi irun dé anabi sallallahu alayhi wa sallam ó sàlàyé bẹ́sẹ̀ kírun ní pọ̀tù wẹ́wẹ́ àwẹ̀ dé anabi sàlàyé àwẹ̀ bí a ti gbà á. Ah, zaka anabi sara ibi ẹni sẹka zaka hajj de anabi sara ibi ẹni lọ hajj gbogbo ẹni fọsí wẹwẹ tí o ti kankan tó lé fún tó ṣe àtàtò ní gbogbo anabi sara yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànà bí wàá sara yẹn gbogbo ti jẹ sí gbogbo àwọn kan ti jọ pé ṣé má ṣe nínú ẹsìn anabi wàá sara yẹn tí bàtà anabi jẹ madina anabi bẹ̀rẹ̀ ti ṣe anabi lọ mẹ́wàá ní madina láti sara yẹn kí ni islam nígbà tí ó wàá di inú oṣù gbòòrò ìjà òun tá a máa ṣe ájì yọ̀wù àràbà lọ́jọ́ àràbà àyà kan wá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àyà náà ó wà nínú suratul Ma'idah kí lọ́wọ́ bá alẹ́ gbọ́dá wí fún ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá alẹ́ gbọ́dá tó fún ànábì pé àdìyẹ́wò àkàmẹ́tò lẹ́kùn dì wọ̀rọ̀ bí lọ́kùn bí ìsìlámù nìyà. ọlọ́ọ̀bà àdìgbẹ́ lọ́sọ̀ fún àdìgbẹ́ lónìí onítọ́nà ọba àdìgbẹ́ lọ́sọ̀ ọjọ́ tá à ń wí yẹ́wò mú àrùbá ọjọ́ àràbá ni. ọlọ́ọ̀bà àdìgbẹ́ lọ́sọ̀ fún àdìgbẹ́ lónìí tá à ń sọ̀rọ̀ ńbẹ̀ yìí àtúmọ̀tì lọ́kùn dí ìnàkùn mo ti pé sí yín fún yín lónìí ẹ̀wẹ̀ ti ta ló bẹ̀ láti dárò ìrọ̀ ẹ̀ ó wá pé kíni ó wá pé ní òkè àràbá ó wá ní ẹ̀sìn tó bẹ́ẹ̀ láti jọ́ dẹ́rù ti bà ọ́ tó omi sá lọ ẹ̀ láti jọ́ ohun tó ti ṣe tó sọ pé sẹ́mi ìlú ní dákìrú ní ẹ̀sìn náà ló ti wá pé lójú ẹ̀mí rẹ̀ lónìí àtúntò láti di ìlànà mo ti pé ẹ̀sìn pé lónìí wà àtúntò alẹ́ ìlú rẹ̀ láti mo ti parí ìdẹ̀ra mi ìdẹ̀ra ìmí ọlọ́run bá ti sọlá mo ti parí rẹ̀ ní lórí òní wọ̀rọ̀ bí ìtura mo ti ìlànà mo ti mo ti yọ àyà yìí àyà tó tóbi yìí wọ́n nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ ó máa ń gbé ọ̀kọ̀ ọ̀rọ̀ ní ọ̀la ọ̀la ni nígbà tí wọ́n gbọ́ àyà yìí ó bẹ́ wọn ni. ó ti wá fún ẹ̀kọ́ àdébíyá bẹ́ẹ̀ pé báyìí ò di ní pọ́lẹ́pẹ́ ní àyà tó ń pàwọn lẹ́kún yéwu ó ní torí pé àwọn wà láti gbà tí Islam ti bẹ̀rẹ̀ fún náà fi ziyada aw fi ziyada ẹ̀sìn lékún ní lékún ní lékún láti gbà tí Islam ti bẹ̀rẹ̀ àmọ́ gbàtà tí wàá ló pé lónìí ẹ kò sí kíní kàtí máa pé ẹ tí ò sí kíní tí ò ní padà fún ma dínkù má ó ní ti pa àwọn ẹlẹ́sìn mọ́ nígbà tí wọ́n bá ti pé nìkì pọ́blẹ́mù tó kú láwọn máa níbi ti pé yóò máa ti kíní yóò tún àwa dínkù. ìlà sàmà àbùkù bàdá nàfṣù àbúrò nìkan àwọn àwọn àwọn àtàbàtì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọn yóò máa wá ní ìlà sàmà àbùkù bàdá nàfṣù fàáwé ìzàwálà ìdàkí ìlàtàmà pé ìlàtàmà amòrò tí nǹkan kan bá fi lè pé àwọn àti ní àá kíní ti pé bàdà àti ṣòwò ó ti bẹ̀rẹ̀ fàájú ẹ̀rọ bá kọ́lé ní ti ti lérò dáa nǹkan díẹ̀ díẹ̀ nípa àwọn tí parí rẹ̀ náà àwọn ti dẹ́lọ́ bẹ́ẹ̀ níjọ́ tó bá ti kọ́ ọ tán tó ti fi ó lè ṣe báyìí níjọ́ náà nílé ó ti máa dínkù kọ́lá kó máa yọ wọ́n ní wẹ̀tọ̀ àwọn ìjà wa àlàní ìlà kí làtà máa wá máa retí pé nǹkan ọ̀hún kékeré ìtọ́ pàtúkọ̀ àti ìjọ pàtúkọ̀ kékeré mọ̀ pé ìjọ tó ọmọ yẹn náà bá ti pé ìjọ náà ló mọ̀ kékeré ní wọn wá lẹ̀ díẹ̀ díẹ̀ ní wọn bá dé kó ẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n bẹ lé ju òde jáde mọ́ nìsín ìjà kan náà làwọn náà wà ní kíni náà wà ní sàmàlí ọmọ kékeré kan máa ń ṣe kíni tí wọ́n á ń ṣe ìjà kan wọ́n ní ah! kò jẹ́ pé nineteen eighty two ló ti ogun tó ń ṣe yìí ti bá hánú ẹ àwọn kan tó yẹ kí ni wọ́n ti dé pík wọn lè hánú ẹ̀ mọ́ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ bá ìjọ láti dá yẹnu bí nǹkan bá ti pé yóò ti fi yóò ti máa dúdú jẹjẹ ó máa ń tó pàmò lẹ́kùn yìí tó ń sùn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti padà wá rí mi kẹsí ìwà sínú ọlá inú kẹsí ìwà ayà yìí wọ́n ní hádìí akbar ní abilahi alahadi ìsúná wọ́n ní ayà yìí òun ní tọ́ka sí oore tó tóbi jù tọ́lọ̀ bá lè gbọ́lá ti bá lè wáyé kò sí oore tọ́lọ̀ bá lè gbọ́lá ti fún wa tó tó oore wípé ó pé ìsìlámù wa ó ràn wá wàhálà ó tán wa níṣòro wípé ìsìlámù yóò ó ti pé pérépéré kò ní ìkẹsẹ̀ máa sọ pé a ẹ̀bọ́ láti ṣe léyìí kó láti ṣe léyìí tó bẹ̀rẹ̀ ṣe kíni wọ́n ti bá wa dẹ́jú méjì ni wọ́n ti bá wa yẹn gbogbo ẹ̀ wọ́n ní kò sí oore tó tó oore léyìí haythu akmala ta'ala lahum dinahum pàtàkì pé ọlọ́run bá àdéjọ́lá ó ti bá wọn pé ẹ̀sìn wọn bàdá yahtajuna ila dinin ghayrihi látara bẹ́ẹ̀ wọn ò ní bùkátà tẹ́sí bí ìmá tó yàtọ̀ sí ẹ̀sìn ìsìláàmù yìí wàlá ila nabiyyin ghayri nabiyyihim kọ́dà àwọn mùsùlùmí wọn ní bùkátà tá nẹ́bí bí ìmá tó yàtọ̀ sí ànẹ́bí wọn tí ọlọ́run bá àdéjọ́lá tó rántí wọn khatamil anbiya tó jẹ́ kó wọn náà ní ọlọ́run bá àlejò alára nẹ́bí yìí tí gbogbo èèyàn pátápátá àti gbogbo àlejò mi. afáwọn ẹgbẹ́ tẹ̀sí wọ́n ní fala halala illa ma ahallahu Allah látijọ́ tá a sọ yìí kò sí kankan tí ó máa jẹ́ ẹ̀tọ́ tí ó máa jẹ́ àláàlí sínú ẹ̀sìn Islam illa ma ahallahu Allah àyàfi tọ́lọ̀ ọba àlejò alára pè lẹ́tọ̀ọ́ wàlá haramun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kò sí ìdàgbàtà pè ní haramun la haramun ní kíní yìí illa ma haramahu Allah àyàfi tí ọlọ́run bá lè jọlá tó bá ti ní haram wàlá dínà illa ma shara'a kò tẹ́sí ká àbúrò bá lè jọlá bá mú wálé sí wa kullu shay'in akhbara bihi fahuwa haqq gbogbo tọ́lọ̀ bá lè bá fún wa ní ìròyìn nípa ẹ̀ òdodo ni òpàápàá ọ̀rọ̀ ni òdodo ti ní la kẹ́lí bá bíi wọlé kò sí rán bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti kò sí ìyá àgbà ẹ̀rú bẹ́ẹ̀ sẹ́rí àyà yìí nígbà tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi sallam nígbà táyà yìí sọ̀kalẹ̀ fún a nínú àwọn olùmọ̀lẹ́kà tafsir alimami sufi rahimahullah bi sọ̀rọ̀ nípa ìgbà wo nígbà igba yìí sọ̀kalẹ̀ nígbà wo anabi sallallahu alayhi wa sallam kú wọ́n ní àyà yìí ó sọ̀kalẹ̀ yóò mọ àrọ̀bá ó sọ̀kalẹ̀ ní ọjọ́ àràbá ọjọ́ àràbá yẹn tó wá jẹ́ ọjọ́ ọdún láràbá táwọn tó ń bẹ ní maka tó ń ní gbàwé jọ àwọn táwọn alẹ́ lágbàwé lágbàlá dábẹ́ àmọ́ tó bá wà láràbá àwọn aráàlú máa ń fi àwọn onígbàwé lọ́jọ́ tà sọ yìí ọjọ́ ọdún ní fún wa so ọjọ́ yìí ọjọ́ ọdún méjì ló jẹ́ ọjọ́ Jímọ̀ ọdún ní fáwọn mùsùlùmí ọdún ọ̀tẹ̀ ọjọ́ arọ́bà ọjọ́ ọdún ní fáwọn tó wà ní mọ́tìm ọjọ́ yìí wá ní aya ìsọ̀kalẹ̀ wàlàmì nàzàlì ba'daha halalun wàlà haram wọ́n lẹ́yìn ìgbà tí àyà yìí ti sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam kò sí àyà kan mọ́ tó tún sọ̀kalẹ̀ ike ẹsẹ̀ léyìí ẹ̀mẹ́sẹ̀ léyìí wọ́n ní àyà mi ò sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ kíni tó jẹ́ àyà halal ẹsẹ̀ ẹ̀mẹ́sẹ̀ wọ̀rọ̀dì rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi tẹ ọkọ wa padà yàrá ìgbà tó tó gara pátá alábi padà sí madina famad òkúta anabi sallallahu alayhi wa sallam dìbò lẹ́yìn ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ wọ́n àtọ́bàrí ìmáàmù lùpàtìrì àtàwọn ẹlòmíì tó yàtọ̀ sí ibnu jarir wọ́n ní máta rasulullah sallallahu alayhi wa sallam ba'da arafa bí ájá àwọn bàmàdì ilẹ̀ yẹ̀wò lẹ́yìn eighty one days tí wọ́n dára fàálà lábẹ́ fún mi lẹ́yìn eighty one days lẹ́yìn àràfà wọ́n nígbà tó ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sọ́lá wọn pé àdìrí àyà kan kí n jẹ́ pé ṣé àbí má ṣe kò sọ̀kalẹ̀ bá ń sọ̀rọ̀ tó eléyìí túmọ̀ fún wa ìpè islam tọ́lọ̀ ọba àlejòlá tó fi hàn ànábì sallallahu alaihi wasallam islam tó fi kéde islam tó fi kéde islam tí ò ní di àfikún ni islam tí ò ní di káyọ̀ sọ́kà fún bẹ́ẹ̀ gbogbo bí ẹ bá ṣe ní ọgbọ́n lórí tó gbogbo bí ẹ bá ṣe ní òye tó kò gbọdọ̀ bá òye rẹ̀ débi pé kíní yìí náà sábà sínú islam yóò kó yóò kó ìbá islam yìí kò gbọdọ̀ ní làákàyè kọ́lá àwọn gbọdọ̀ pé conference lórí pé a ah, kì ní iye òtọ́ ìbẹ́lú Islam àwọn mímí wa ń pè yìí kó alábà ń pọ̀ ẹ̀já yọ kó bẹ́ẹ̀ kò tó tó bẹ́ẹ̀ nítorí pé Islam tọ́lọ̀ ọba àlejò láti rà nẹ́bí Islam tó bá gbogbo gbà mú ni Islam tó bá gbogbo ayé mú ni Islam tó bá gbogbo àsìkò mú ni Islam tó bá gbogbo èèyàn mú ni káàkiri àwọn ọmọdé so àlejò ọmọkùnrin bẹ́ẹ̀ àti ẹ̀mí kàkàkùnrin alimami Malik ìmáàmù dáàrí lè fi jùlọ kí ọlọ́ọ̀bá àlejòlá kó wa yọ sí ìmáàmù Malik àti bàbá yìí mọ̀tò kù ìmáàmù Malik ń sọ nípa àyà yìí wọ́n ní máa lábú yẹ kò yẹ ọba ìrìn dìínà ntí o bá ti nínú ẹ̀sìn lọ́jọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ bá nípa sallallahu alaihi wasallam bàlá yẹ kó nà ní ẹ̀wọ̀n náà dìínà kò lè jẹ́ tìmálẹ́ òkú ẹ̀wọ̀n àtìmátì mọ́ mọ́ nípa lọ́jọ́ táwọn wà yìí o ètí ò bá ti sí inú ẹ̀ ìdíyọ̀ kò lè jẹ́ sùmọ́ lónìí káwa wà sùn káwa lónìí nígbà tí ò jẹ́ sì máa láyé mọ́ mọ́ nípa níwà jẹ́ láyé láyé tiwa. ṣọlá gbàgbà di eléyìí àgbọ́yé tí wọ́n ní lórí àyà yìí òun náà ni pé ẹ̀sìn Islam ọlọ́run bá àlejò láti pé fún àlejò bá wà lọ́wọ́ sálàmù ẹ̀sìn Islam náà láti ọwọ́ ajé àkòrí ọ̀rọ̀ náà sọ lórí Islam islam tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ láti bí àrùn ìrọ̀ tó ti parí o tó parí bí ẹ tó parí bí àrùn ìrọ̀ gbogbo tí o bá máa wá jẹ́ islam á mọ̀ wá káàkiri láàrin ìgbà wọn á mọ̀ wá káàkiri láàrin ìgbà wọn yìí tá a bá ti wá wá káàkiri láàrin ìgbà wọn tó jẹ́ pé lẹ́yìn ibẹ̀ láti padà wá sí kan padà wá ń lálẹ́ wù káàmọ̀ pé kíni káàmọ̀ pé eléyìí ò sínú ìsìlámù tánàbí kúlé lórí tí o bá ti sínú ìsìlámù tánàbí kúlé lórí ẹ̀dá kùn so adé pé kò sínú tánàbí fi jọ́sìn nù tánàbí bá fi jọ́sìn táàbá wá fi jọ́sìn àwọn abéèrè pé ìjọsìn ànábì bò ló wá rí títà ànábì ò pé ni ẹ àbí tí wọ́n pé báwọn náà wọ́n ti pé àbí títí wá lé títà ànábì sọ̀rọ̀ àwọn àdúgbò sọ̀rọ̀ àtàwọn sọ̀rọ̀ àbàrà so ilé olùgbé ìta àmọ̀ fira wọn wọn lọ bá ti mọ mọlẹ ọmọọba wọn ni mọlẹ yẹ kó yẹ mọlẹ dínà fọlá yẹ wọ́n tún sọ bákan náà nínú ọ̀rọ̀ wọn míì ipe téèyàn bá fi nǹkan kan sínú ẹ̀sìn tó ṣe nǹkan kan náà ìdá nàbí sallallahu alaihi wasallam gbé ẹ́ wọ́n ní wẹ́n nígbà mọ̀tò sọ́nà ẹ̀dínàwó kọ́ọ̀nà rìtàlà irú ẹni báwọn ajẹ́kọ̀ọ́ rò pé ànábì sallallahu alaihi wasallam ló ní ó jà ń bá iṣẹ́ tí wọ́n fi ra wọn yá wọn fi ra ànábì àmànábì òdì kíni ànábì òdì jíṣẹ́ ìpamọ́ tó òun náà làtí ìrẹ́wàlà wá wọn làwọn ayọ̀ jáde yìí wọ́n ní nǹkan tí ìsáàlù ṣáàlù ahán ti kí wa ní sọ̀rọ̀ gbogbo àti ìrọ̀lá ti ti nǹkan tán tí o ti ní ìtàn ẹni kò bá wà ní sálám àjẹ́ pé ìtí ìṣe tí èèyàn sọ òun náà ní pé kíni òun náà ní pé èèyàn kẹ́ pítà ànábì síbi ànábì òṣìṣẹ́ yẹ pé èyí tó kù tí ó fi wá pé òun náà ní sáwà sí kíni òun náà ní sáwà fún wa bẹ́ẹ̀ ni ìyá ọlọ́run bá dìbò láàrọ̀ yà nàbí yà yà ayé wa rọ̀tò bẹ́ẹ̀ni ma ń tilẹ̀ ilé ìkúrú mi ilé kàmi rọ́bìk ẹ̀yin lọ́sẹ̀ bàán fama bẹ́ẹ̀ lọ́sẹ̀ rẹ̀ sọ ọlọ́run bá dìbò láàrọ̀ ó jẹ́rìí àdébí sọ̀rọ̀ àdébí ọ̀rọ̀ àwọn tí ń bẹ láyé nígbà hajjatul wada ẹ̀ àdébí sọ̀rọ̀ àwọn àdébí sọ̀rọ̀ ń béèrè lọ́wọ́ wọn ibi hajj balad ṣé mo jíjẹ́ fún yín àti jíjẹ́ fún yín ẹ́ gbogbo wọn tí wọ́n sọ wà àdébí sọ̀rọ̀ àwọn àdébí sọ̀rọ̀ náà ní pé kí ni balad wọn ni mo jíjẹ́ pé àdébí jíjẹ́ pé báwọn so nígbà tí wọ́n sọ pé anabi jíjẹ́ pé anabi wa sọ pé Allahumma shahada yíyọ bá mi wọ́n dàjẹ́ ló ti lórí o wọ́n ní mo jíjẹ́ pé wọ́n dẹ́ pé anabi jíjẹ́ pé gbogbo ìjọ bá ìjọ anabi wa ti wá mú apọ̀ adé kò sínú ẹ̀ ní èdè gbogbo ya ọyọ̀ so Islam tí anabi wa mú apọ̀ àyè tá a bá sọ pé Islam a máa túmọ̀ al-iman tá a bá sọ pé al-iman a máa túmọ̀ Islam tá a bá gbé wọn wá lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ tá a bá ti wá gbé wọn papọ̀ sójú kan tá a bá ní al-iman wal islam yóò fún wa ní tìmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá sọ pé al-islam ó ti kó iman sínú tá a bá ní al-iman ó ti kó islam sínú àmọ́ tá a bá sọ pé al-iman wal islam wọ́n ti kékeré ìtumọ̀ wọn ti yàtọ̀ báwọn so ẹwọ àwọn eléyìí àwọn náà ní gbólóhùn tó jẹ pé àwọn gbólóhùn tó jẹ pé ìdàgbàsíkàmà á ìdàgbàsíkàmà kọ ìdàgbàsíkàmà kọ ìdàgbàsíkàmà sábàjọ papọ̀ wọn ò ní túmọ̀ ọ̀dọ̀dọ̀ sábàtúkà ìtumọ̀ ó di kankan. so islam tá a wá ń sọ yìí àbíká gbé látòrí kíni látòrí àdìmá báyìí ní sọ̀rọ̀ àwọn àlùsálàm báyìí ní sẹ́yìn mú wa fún wa. a rí pé àrùkánu ìmáì àwọn oníkun ti fẹ́ fún ìmáì gbogbo àná làmà mẹ́fà ni àrùkánu ìmáì oníkun ti fẹ́ fún àwọn ìkú ìnígbàgbọ́ mẹ́fà ni. ànẹ́bí náà ló ti fún wa kọ́dà ó lẹ́rìí láti inú Al-Qur'an ó sì lẹ́rìí láti inú láti inú sunnah Nabi sallallahu alaihi wasallam. àkọ́kọ́ inú àwọn àlùkálù ìmán òun náà ní kí ni al-iman billah al-iman billah kágbà ọlọ́mọba àdìgbò lágbó òun náà làkọ́kọ́ ní tí o fi jẹ́ fún mi tí o fi jẹ́ pé Islam náà sọ sáà wáyé òun náà lè wà lórí ẹ̀ al-imanu billah ìgbọ́lọ́wọ́ bá àlejò alágbọ́ yìí bóò la ti fẹ́ gba ọlọ́wọ́ bá àlejò alágbọ́ ọ̀nà mẹ́ta ni láti gbọ́lọ́wọ́ bá àlejò alágbọ́ òun náà ni àgbẹ̀dá ẹni ìgbọ́lọ́wọ́ bá àlejò alágbọ́ òun náà ni kéwòn kìíní kéwòn tàwọn ṣé ìgbọ́lọ́wọ́ bá àlejò alágbọ́ lọ́kàn tó so sábà wa mú lọ́kàn tó so ọ̀nà mẹ́ta ni a mú lọ́kàn tó so ẹ̀ wà ṣé fi olùdíyàtì àbí lábẹ́ láti á mọ ọlọ́ọ̀ba àdìgbẹ́ lọ́lọ́kọ̀ọ́sọ bí rububiyyatihi wà bí uluhiyyatihi wà bí asma'ihi wa sifatihi bára ní ti ní wá nù. ìdá àtúntò tàbí ẹ ní ìgbàgbọ́ sọ́lọ́ọ̀ba àdìgbẹ́lá òun náà ní ká mọ ọlọ́ọ̀ba àdìgbẹ́lá lọ́kọ̀ọ́sọ bí rububiyyatihi níbi rububiyya ọlọ́wọ́ kí là ń pè ní rububiyya òun náà ní gbogbo tọ́lọ̀ ọba àdìgbẹ́lá mọ̀ iṣẹ́ rẹ̀ tí máa ń dé ká mọ ọlọ́kọ̀ọ́sọ wọn náà ní alikali kágbà pé òun nìkan náà lọ́ba ní dẹ́dà alikali òun nìkan ní dẹ́dà arọ́ọ̀dì òun nìkan ní máa fi alùpùpù jẹ fún ẹ̀ alùpùpù dẹ́rù lè lu ìjẹ mi ṣe orí alùpùpù òun náà ní tẹ́kẹ́ni òun máa darí aláwọ̀lẹ̀ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ alùpùpù òun náà lọ́ba tó ní kápá gbogbo gbogbo ẹ̀dá rẹ̀ alùpùpù yìí alùpùpù òun náà lọ́ba tí wọ́n bá ti máa tẹ̀lé ní ti máa ń yé èèyàn òun ní máa jẹ́ kéèyàn máa bẹ ẹ̀lùmù bí òun náà ti máa bá yàn tó fi la láyé. àná bẹ̀rù dọ́ọ̀rù òun náà lọ́ba tí máa ń sáfà nínú yàn àdọ́ọ̀rù òun náà lọ́ba tí máa ń kó dira báyìí. gbogbo àwọn nǹkan tó bá jẹ́ pé iṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run òun ló kó sí abẹ́ àrùbíyà òun náà ní ní fún yẹn ní pátápátá a gbọ́dọ̀ mú ọlọ́run bá nínú ọlọ́run súnmẹ́. ìgbàkúgbà tí yẹn bá ti nígbàgbọ́ ipe ẹnìkan tó ń bẹ tó lè jẹ́dá lẹ́yìn ọlọ́run bá nínú ọlá àlèmọ́gbẹ̀dá oṣùgbọ́ ká ẹnìkan bẹ tó tún lè dáàyà lẹ́yìn ọlọ́run bá nínú ọlá. àbí yẹn gbà pé ẹnìkan bẹ tó tún lè pààyàn lẹ́yìn ọlọ́run bá nínú ọlá tàwọn ìlú òbí yà oṣùgbọ́ àbí yẹn gbà pé ẹnìkan bẹ tó lè sàǹfà lẹ́yìn ọlọ́run ọba àlejòlá abẹ́nìkan bẹ tó lè kó nira báyàn yàtọ̀ tó lọ́wọ́ ọba àlejòlá ní tọ́lọ́wọ́ kọ́ sí ajẹ́pẹ́ àdìmọ́bìlà oṣùwò lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ fi hàn báyìí kẹ́ni kan bẹ tó lè fi hàn láti fi jíjẹ mímu ẹ̀tọ́ lè ṣe kí ọmọ àríjẹ tó lè ṣe kí ọmọ àrímu títún bẹ́lẹ̀ yọ̀ náà ọba àlejòlá irú eléyìí ìmánibìsù irú ó ti ṣubú nù. eléyìí ó wá pọ̀ gan láwùjọ látara pé ká ní ìgbàgbọ́ ìpè bóyá àwọn nǹkan kan bẹ tó tún lè tètè tó lè kó nira báyìí lẹ́yìn tọ́lọ́ pọ̀ ọ́ sí. àbáwọn nǹkan kan bẹ tó lè sàǹfààní fún yàn tọ́lọ́ ọba àdìgbẹ́ ló pọ̀ sí eléyìí nǹkan tó ń gbé jáì àwọn ìlú yíká ti pé àwọn kan bẹ wọ́n lè fi hàn kó lórílẹ̀ tọ́lọ́ ọba àdìgbẹ́ ló ti gbé kí nǹkan ọ́ sí kọ́dà àwọn ẹlòmíì bá débi pé àwọn ẹlòmíì lè fún ẹ̀kọ́ lórílẹ̀ wọ́n ti di gbogbo lọ́dọ̀ lọ́wọ́ wọ́n ti di gbogbo ìdáni wọ́n pa ọ́ wọ́n ti wá gbélé wọ́n ti wá gbélé ara lọ́dọ̀ lọ́wọ́ bá ìgbọ́ láti tọ́lọ̀ bá lè gbélé alábíyọ̀ bá pààyàn ẹ̀ oníkó bá kóyè bá pààyàn ẹ̀ ọ̀má yẹ kúrú náà dán múta àmìlá fàbẹ̀ náà wò ó jà kọ́ni ìyàgbé wàkàtí bàbá wà ọlọ́run balùwẹ̀lá ní ẹni bá pààyàn tó máa pààyàn báyìí ẹ̀ tí ọlọ́run balùwẹ̀lá yóò tẹ̀sí sára òjì àdá oníjà àdá mẹ́lẹ̀ sára ìwà tó kìlọ̀ bíyà kọ́ọ̀dì ní nàbí ha wọ́n tún ó ti bèrè bẹ́ẹ̀ ni ẹ̀ ó ní wàgádì bá wà wà alẹ́ yìí ọlọ́run balùwẹ̀lá yóò tún máa bínú sí wọn mọ́nú náà wà láàánà mú yóò tún máa ti yóò tún máa tẹ́bi ó lè kó owó lọ àwọn ọmọ náà ni tó ká má bàa jìyàn ká ká gbà wọlé wíwò àwọn tó tó kún lé èyí tó kún promotion ló fi gbà fẹ́ ẹ tó kún promotion ló fi gbà lọ́wọ́ ọmọ ọba ìjọba ẹ wá dé eléyìí ìmánì tá a sọ yìí lè kò bí yàtìlá wàláyé àwọn kékeré náà ti kọjá lọ kò dàrú lọ́dọ̀ wọn. sábà bẹ́ẹ̀ lọ́wọ́ pé ta ló dá yín wọ́n ní àwọn àná tani tẹ̀lé ẹ̀mú mi Allah tani fi ara ní àwòkókò náà tàbí Allah rẹ̀ ibi táwọn ti ní problem kò náà ti sábà sọ ọ̀nà ti tàbí ìlú rẹ̀ òun ni problem bẹ́ẹ̀. so ajẹ́pẹ́ ṣàwùjọ òbíyà yìí nínú àwọn nǹkan tí olùgbà pé dáàbò pé má ní ìyàrá rẹ̀ yìí káwá gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí káwá gbé gbé èèyàn láwọn ẹ̀kọ́ yìí wàlá yìí ó tún máa gbé yẹn fa nǹkan nípa kọ̀ọ̀mọ́ ọlọ́ọ̀rọ̀ àti ìjọba yìí kéèyàn máa bẹ̀rù yẹn nítorí wọ́n bá kó wọ́n bá mú kó láyé kéèyàn máa bẹ̀rù yẹn nítorí pé nítorí pé kéèyàn máa bẹ̀rù nítorí pé kó bá yẹ kó mú jẹ kó bá yẹ kó mú yẹ kéèyàn máa bẹ̀rù yẹn nítorí pé kó bá lálàáfíà dá abẹ̀rẹ̀ ní ká máa sàdé ní máa ní máa ní pé àárẹ̀ wà dé gbogbo eléyìí nígbà tí ìgbà gbà lọ́wọ́ balẹ̀gbẹ̀lá kéèyàn ọlọ́wọ́ balẹ̀gbẹ̀lá ní kàlọ́wọ́ ibi tí yẹn ti máa bẹ̀rù yẹn àwọn nọ́mà ìbẹ̀rù ni lórí lójú ọ̀nà ìjọba mi gbà lọ́wọ́ ẹ a ẹ̀rú bá tó máa nẹ́bí lẹ́gbà àbíkó yóò ti tó lè gbá ìní fún ọ ní ojú ọ̀tá lónìí ojú àwọn gbá ìdí ó pàdé ìdí wa bẹ̀rù fún bàtí nínú ilé kò ẹ̀ àmẹ́rọ ẹ̀rù téèyàn bẹ̀rù ọlọ́run kéèyàn wá gbé kọ́mọ wá ti kí ni kọ́mọ wá ti wá àwọn ẹ̀rù yẹn kọ́mọ wá fi bẹ̀rù èèyàn sọ̀rọ̀ eléyìí mú kó tako ọlọ́run bá lè jọlá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun àti tàwọn ìtẹ́lẹ̀ kejì níbi tá a ti mọ̀ pé èèyàn mọ ọlọ́run bá lè jọlá lọ́kàn òní àti ìtàwọn kéde kúrò lè yíyá tába tí wàá gbà pé ọlọ́run bá àdégbọ́lá ní ti olóńtà sọ yìí olóńtà ọ òní mú ọdún jíjẹ òní mú ọdún mímu òní tí a ti kí mọ òní bàrà ní ọ òní mú dẹkùn wa òní fàárẹ̀ sí ọ òní mú ọ ní àlàáfíà tába tí wàá gbà ogun yìí pátápátá gbọ́ tó a jẹ́ pé òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká máa jẹun ẹ̀ ẹ́ tó jìnnà ti tọrọ àwọn tọ̀hún fi jọ tóbi jẹ̀ lóyún láwọn tọrọ màlẹ́ lára náà àyè lẹ́tọ́ èyí tí wá ti wá mìíràn ipe ọlọ́wọ́ bá àlejò ọláwọn nìkan tó so ẹ̀ tí wá fẹ́ mọ ìjọ sìn fún wọn mọ wá sọ lẹ́nu ọlọ́run ipe iná máa nà àbúrò mú bí ìkọ́ ìlú náà ní ọlọ́run àti ìgbà ibi mú wá jọ́ sìn fún wa òun láti pé akẹ́kọ̀ọ́ tún wa mọ́dọ̀ ọlọ́run à ń fi wọ́n ti kiri à ń fi wọ́n ti àtẹ̀kùn sọ́dọ̀ ọlọ́run so ọlọ́run bá àlejò láti sàlàyé gbogbo àwọn tata àmọ̀ ní á padà bọ́rọ̀ níbẹ̀ ní àwọn ọ̀gá padà sọ̀rọ̀ àwọn tí láti fi sàtẹ̀wò akásọ̀rọ̀ lọ́wọ́ bá nìjọlá ọ̀rọ̀ padà débẹ̀ àmọ́ àwọn tí wọn wọn láwọn ìjọ ti máwọn táwọn ìjọ ti fún yìí ẹ kábà fi lè sún àwọn ọlọ́wọ́ bá nìjọlá kábà fi sún àwọn ọlọ́wọ́ bá nìjọlá kó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ yìí wọn ò lágbára kankan láti sún ìyàmọ́ lọ́wọ́ bóyá ní pé bẹ́ẹ̀ bá tó ń tì wọ́n bẹ́ẹ̀ bá tó ń túbà pẹ̀lú wọn èyí ó máa jìnnà sọ́lọ́wọ́ bá nìjọlá ni ìgbà wọn yẹn mú wọn lọ́wọ́ ẹ̀wá ní tàwíìdì olùdíyà yìí bó ti jẹ́ pọ́blẹ́mù fáwọn tó kọjá lọ ẹ́ òun náà ló wá jẹ́ pọ́blẹ́mù fáwọn táwa ń bẹ̀ lónìí àti táwa táwa láyé lónìí tàwíìdì olùdíyà pé kájọ́ ti fọ́nà ọ̀gá àlejò láti kan ṣoṣo ká máa ń pa nǹkan kan mí papọ̀ mọ́ bó ti jẹ́ pọ́blẹ́mù òun náà ló jẹ́ pọ́blẹ́mù sí i. káma ìrọ́bìlì ìbáda ti lè kó jẹ́ pé ìjọ́sìn wa ọlọ́wọ́ bàlẹ̀ jọ lánìkan láàbà ṣe fún nínú tàwíìdì ló wà nínú tó jẹ́ pé tó bá yin gẹ́ ẹ́ ajẹ́pẹ́ kí ni ajẹ́pẹ́ ìmánì ẹ̀ tẹ́kẹ́ ni o ti wó lù wọ́n yin gẹ́ òun wa. sẹ́wájú sáà ń pè ní ìbádà ìjọ ti nǹkan tó pọ̀ ni lórí ìbádà pọ̀ gan-an nínú ìbádà ìdáwà pè ní ìbádà tá a kà fún jù òun náà ti gá ń kí ọ̀hún ń ṣe ìbádà mi ń gbàwẹ̀ ń ṣe ìbádà mi a ń ṣe ìlàwọ̀ ẹ̀yin tọ́lọ̀ ọba àlejò láńkà fún ìbáàdà fún wa ó pè jù báwọn lọ kọ́dà kò sí ká òun náà ló máa tẹ́gbẹ́ tẹ́kọ̀ wa ìlú tèmi àwọn ọmọ wa wọ́n ní àti ìbáàdà wọ́n ní sáà tèmi àti ìbáàdà ìfún jáàmìrín ìmọ̀ ayò ṣe kò fún lọ́wọ́ ẹ̀kọ́ wọ́n lórúkọ kan ní tó jẹ́ pé gbogbo tọ́lọ̀ ọba àlejò alábá ti fẹ́ràn tó sì yọ́nú sí ẹ́ nínú àkọ́wáàl wọ́n àfáàl àgbọ̀ àdìrọ̀ wọ́n wọ́n ní àfààní àbí iṣẹ́ ni bọ́yọ̀ ọ̀rọ̀ ẹnu tó sọ jáde lẹ́nu àbí iṣẹ́ tó ń fara ṣe tó wá jẹ́ pé ọlọ́run bá àdéhùn láyé ọdún sí ìbádà náà ni tó wá jẹ́ pé tó dùbọ̀ lọ́wọ́ ní ìwà ìjà fún ẹgbẹ́ ní ìlú aláì ìbádà ni àbí ní ìjà wà kó o bá parí ìbádà náà ni ó ń kọjá lọ nísìnyí orí kí nígbà tó gbin ẹ̀lẹ́tẹ̀ báyà kó o lápẹ́jú rẹ̀ kò fún kó lójú ọ̀nà kò àwọn tó kéré ní táwọn náà ti kàwé pé ìbádà lọ́rọ̀ wà lọ́wọ́ sí àgbẹ̀ náà. ṣùgbọ́n ajẹ́ pé táwọn pè ní ìbádà kan kó tẹ̀ gbogbo àwọn táwọn pè ní ìbádà yìí ni àgbọ̀dọ̀ wá sí bẹ́ẹ̀ nìkan àbọ̀dọ̀ wà ní kíọ́lá àgbọ̀dọ̀ fi wá ojú rẹ̀ nìkan àgbọ̀dọ̀ fi wá ìwé rẹ̀ nìkan àbọ̀dọ̀ wà ní kíọ́lá. ìlú méjì pé àṣìṣe máa ń tẹ̀lé ń wa nínú àwọn àlùbáṣe ìbádà òun náà ni àdùá àdùá kápàdúrà nínú àwọn onílànà ìjọsìn kọ́dà ìdí àdúrà lágbára dé nínú ìjọsìn alẹ́sọ̀lá alẹ́sọ̀lá tó ní àdìsí ní àdúrà mọ̀kù ìlà rẹ̀ àdúrà tẹ́ ní mọ̀ gẹ́gẹ́ ní sáà lè pè ní ìmúlò ìjọsìn ìbomi àdúrà àdúrà rẹ̀ wọ̀ sí ìlà rẹ̀ òun gẹ́gẹ́ náà tẹ̀lé ìbádà ní àdúrà tẹwádìí àdúrà yìí tábàbẹ́ pèèyàn tábàbẹ́ tábàbẹ́ pèrè kọ́lọ́bẹ̀rẹ̀ ọ̀gá ìjọba òun náà ní sẹ́ ń jẹ́ àdùá afẹ́sọ pé ọlọ́run ṣe ìdábàá yẹn fún mi afẹ́fẹ́ yìí náà tábà wá fẹ́ pè lẹ́yìn àgbọ̀dọ̀ pé àmì ẹ̀yọ́ ọ̀bà lọ́wọ́ lára lórí ìkàtẹ́lẹ̀ wíwì lágbára fún wa láti ṣe àkọlọ́mù káwá fẹ́ ẹni pé kẹ́ni wá sí kẹ́ni kó wá sí abáyé wíyà eléyìí tó máa pèsè sí èèyàn gbé wọ èèyàn fọlọ́ ọ̀bà lọ́wọ́ lára pẹ̀lú àpèjúwe yóò jẹ́ pé wá dáadáa torí pẹ̀lú mi máa wò pé à kò sẹ́ni bí ń gbé ìwọ ọlọ́ọ̀bà àdìjọ́lá fẹ́ dà bẹ́ẹ̀ ni àwọn èmi gbé fún láì mà wọ́n gbé wọ ọlọ́ọ̀bà àdìjọ́lá fẹ́ dà mí láláì mà nípa àwọn gbé fún ẹ jẹ́ ká sọ pé láláì mà káwa lè fi lè ká fún ẹ ní ẹ̀sìn tó dáa fún òun bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ní lóòótọ́ nítorí pé nínú ta tọ́jú bá láwùjọ wa òun náà ti ṣe gbogbo tó bá ti wà nínú kí àtúbà ti fẹ̀ ẹ́ Ah, nínú bí ara nàbí ìgbẹ́rúgbẹ́ à ó ti kí ni ó wà fẹ́ nígbà tó wọ́ ọ́. àbí gbogbo náà bá ti ń wílẹ̀ lóní lárúbáwá tí a lárúbáwá ni wọ́n sọ á ibi náà wọ́n kà fún wa kọ́dà ibi tẹ́lẹ̀ omi jìnnà sí kúrò ádìde tí a bá ń sọ lárúbáwá lẹ́nu nìkì ó lè máa ti kí ni ó lè máa sàmì kọ́dà òde ni máa ń sọ ó lè ó lè ní wọ́n káyà kúrò ádìde náà kọ́dà òkà kúrò ádìde ẹ̀ sọ lárúbáwá ni nítorí pé ni nítorí pé lápèjúwe ká máa pe ká pe ànábì sallallahu alaihi wasallam kó wá sí nǹkan kan fún wa ní tó jẹ́ pé ọlọ́ọ̀bà àti ọlá nìkan olóyè ti fún wa àbí ká pe àwọn màláíkà ká wá sí nǹkan kan fún wa ní nǹkan tó jẹ́ pé kò sí lórí pé àwọn ọlọ́ọ̀bà àti ọlá àbí ká pe àwọn àlùjànnú ní níbi àwọn kan jẹ́ pé kí ni kò sí lórí pé pe ìlú kan ipa nǹkan nípa fún ọlọ́wọ́ bá yẹn lọ́dọ̀ tó bá bẹ tọrọ owó ọlọ́wọ́ náà ló tọrọ lọ́wọ́ rẹ̀ tó bá bẹ tọrọ ọmọ ọlọ́wọ́ bá yẹn lọ́dọ̀ tọrọ gbogbo tí yóò bá tọrọ pátápátá ọlọ́wọ́ bá yẹn lọ́dọ̀ jẹ́ òun lọ́wọ́ òun náà ló fà ti jẹ́ pé àdúrà tí yóò bá máa sàdúrà tó kí sí àdúrà tó máa ti ẹ̀rù mi bẹ́ẹ̀ fẹ́ràn àdúrà ó fẹ́ràn ọlọ́run yóò àlọ́ ẹgbẹ́ ló wà fún ládùúgbò àti ọ̀tọ̀ máa lọ fún bá wá gbọ́ àwọn yẹ̀wò lọ́wọ́ rẹ̀ pé sọ́ni mọ̀ fà yìí sọ́ni mọ̀ fà yìí yá ìwé ọlọ́wọ́ náà ló máa ń bè owó tí ma tó máa rẹ̀ yóò ti jòkó lé torí ẹ̀ ó sálámà mọ́tà tó lè jáde ó sá mọ́ tẹ́lẹ̀ àtọ̀ ah, kọ́lọ́ ká sànù àjọ àyẹ̀lẹ́ la sàn dé ẹ̀ tó o kọ́ náà ọba àdéjọ́lá ó kọ́ rẹ̀ o kọ́ tó máa dá ní ó kọ́ tó níye ní ọlọ́ọ̀bà àdéjọ́lá wọ́n lè láyé àtúnwá wọlé ọ̀nà padà ló gbé náà ọlọ́ọ̀bà àdéjọ́lá ní àwọn orúkọ tó rẹwà padà ló gbé náà àwọn orúkọ yìí náà ní kẹ́ẹ̀ máa tẹ́lẹ̀ ní ẹ má pè wọ ní ìsáwọ pẹ̀lú. ẹ wá dùkọ́ lọ́wọ́ balẹ̀ jọlá ọ̀nà méjì náà láti máa ń mà nínú káàrí nínú Al-Qur'an kọ́lọ́ ń sọ kàlífà nẹ́bí àbí káàrí nínú àwọn àdúgbò ànábì tó lálàáfíà sánẹ́bí tó fún wa kí ọlọ́run jẹ́ báyìí á sì gbàgbé jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run wàá fi àyè gba ìròrí ẹnìkan kó wá rò pé a ọkọ̀ yìí dá a ọkọ̀ yìí fáìn ẹ̀jẹ̀ fọlọ́run kò máa jẹ́ bẹ́ẹ̀ ara o tó o bá rúkọ tó dáa tó rẹwà ẹ kó bá mímá tó bá tó kọtó rẹwà ní sọmọ rẹ bẹ́ẹ̀ àmọ́ wọn sọ Ọlọ́run ló kọ tó bá tẹlẹ tí o bá fi ra rẹ ẹ wá ní ẹ rí àdúrà mi tẹ́lẹ̀ mi máa ṣe gbogbo tá a bá ti rí yá níbi àdúrà ìdí o bá tẹ̀lé kó rẹ tó kọlọ wọn sọlọ wọn fi ra rẹ ẹ rí àdúrà mi wọn ni àjíb yá rọpò yà yá rọpò ìtumọ̀ ìtàn ni pé wọ́n á dá àdúrà mi yá rọ́pọ̀ yá mi ìrẹ́ rọ́pọ̀ yá mi káwọn fúnra alákàyè méjì gbé rọ́pọ̀ yá mi ṣé gbàdúrà wúlá ẹ̀jẹ̀ tó náà wà sọ́lọ́ ọba àti ìgbàlá jẹ́ bẹ́ẹ̀ kakura wa ní assignment pé sanni bí sallallahu alaihi wasallam pé ọlọ́run bẹ́ẹ̀ nínú alukur'an àbí nínú sunna àti sallallahu alaihi wasallam sábà ti tó bá ti clear àti wa ike kèésù ọlọ́run kakọ́ ma gbé kini kakọ́ ada gbé ilé yìí o ìpè kàmi lẹ́yìn ọ̀rọ̀ yìí kakọ́ adé àwọn ọmọ wa di pé ta ni yẹ́rọ kọ́ ayé gbẹ̀gbẹ̀ tá a bá rí àjib yá mi ka yà hìlù àjib yá yá jábàlà yà hìlù ẹ̀rì gbogbo àwọn ọmọ bàjẹ́ ti fi yá sí tí o bá ti tẹ̀ tọkọ náà o bá ti tẹ̀lé ajẹ́ pé èèyàn ń pè kàmi lẹ́yìn ọ̀rọ̀ wọn ajẹ́ pé ẹ̀tọ́ náà ọba àlejò ọlá èèyàn ń pè bẹ́ẹ̀ dá mi lẹ́yìn ọ̀rọ̀ wọn so eléyìí yóò ti ìmánì dé ẹni sọ́lọ́ ní yóò ti sùn ajẹ́pẹ́ kò jẹ́ lóṣù ìmánì nígbà tó tẹ́wájú pé sẹ́yìn náà bá wù dáadáa èyí wò pé ẹni tí ti dé lọ́wọ́ abẹ́lẹ́bi tó ti dé rí àwọn ọmọ àti ìgbẹ́ àwọn dáadáa ti máa ń pa ẹ́ àti bíyá ìdíkà àbáwọn nàbí tí wọ́n sọ fún wa pé ọ̀pá ni pé ọ̀pá ni ọmọ afa ẹ̀ yá amúláhàlà màmúlù yá amúláhàlà màmúlù wọ́n ní mọ̀ fà yíba yóò fà àbí ya tọkọjá kàbí yìí ya ayika ya ayikọmọ ìlú haahu yẹlẹ ìlú haahu aláhu ẹ wò lọ́wọ́ wọn àti ẹ pé wọ́n ti fi yá sí ìtumọ̀ yẹn náà ni pé gbogbo tí mo kà tó gùn tó bẹ̀ kọ́ yẹn lẹ́nu yá mo pè wọ́n wo kíni o sọlọ ní wàá jẹ bẹ́ẹ̀ kàlà ọlọ́wọ́ bá a lè fi jẹ bẹ́ẹ̀. ìdókòwò ọlọ́ọ̀bà àdìgbà na fún wa pé wọ́n lè láyé láti máa wòlé òsì náà ọlọ́ọ̀bà àdìgbà ọlá ní orúkọ tó ti kíni orúkọ tó rẹwà tẹ́lẹ̀ ìwà rẹwà báwọn tẹ́lẹ̀ ìwà sọmọ bẹ́ẹ̀ gan kí ẹ̀ sọmọ lóko tó kú ya alẹ́ alẹ́ jẹ ẹ kó le sọ ní ya sọ̀rọ̀ ìwé lẹ́yìn ẹ̀yọ́ pẹ̀lú ntami àpọ̀mọ́ ọlọ́run àti ìwọ̀n láyé. ẹ wá ní yá amúláhìlá màwúlù amúláhìlá màwúlù tẹ̀rí mu ó kọ méjì ni wọ́n papọ̀ síbẹ̀ wọ́n pa aláhu àti muhammad papọ̀ aláhu muhammad so wọ́n á mú aláhu wọ́n mú wá àwọn arábí yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mú alif níbi wọ́n fi muhammad wọ́n fi jim aláwọ̀ tẹ̀lé ibi muhammad wọ́n fi láàmù aláwọ̀ bí aláwọ̀ muhammad tẹ̀lé wọ́n fi háà muhammad tẹ̀lé wọ́n fi láàmù lẹ́kẹ̀ bí aláwọ̀ tẹ̀lé wọ́n fi ẹ́ mímọ́ ẹlẹ́kẹ̀jì wọ́n fi tẹ̀lé wọ́n fi háà ti aláwọ̀ wọ́n fi kí wọ́n á fi jáde parí rẹ̀ wọ́n wá wọ̀ ní amúláhà làmàlú àwọn ènìyàn máa sọ pé yá amúláhà làmàlú kí ètò máa rẹ̀ yá aláwọ̀ yá muhammad nígbà tó yẹ sọ pé gbogbo ìlú ọlọ́run gbogbo ìlú àgbẹ̀bí tàbí ẹ̀ gbé ẹ̀tọ́ ọlọ́run ẹ̀gbẹ́ pípa ní ọ̀sán lára ló sẹ́lá lọ́run. àbáwọn nǹkan mi náà tó jẹ́ pé ọkọ̀ tọ́lọ́run jẹ́ bí o pe bẹ́ẹ̀ bí kéèyàn pe ọlọ́run ní jẹ́ ìdájú bí kéèyàn pe ọlọ́run ní àhàláyù bí kéèyàn pe ọlọ́run ní bàtìmájú ẹ̀dínwá àwọn anítọ̀ ó fọ́ ní àbí àwọn nǹkan wọ̀nyí ni ti wà láàyè àwọn ọmọ tẹ́lẹ̀ ló ń kọ́ lọ́rùn sábà bẹ̀rẹ̀ pé bóòlù ti jó kọ́ lọ́rùn wọ́n ní àwọn ọ̀pẹ̀ rí yẹn tẹ́ bá lọ yọ wádà jí rẹ̀ tìtìtìtì tìtìtìtì dáadáa bí ọlọ́ tẹ́ bá lọ yọ bí abàjáda ẹ̀yìn alùpùpù jẹ́ bẹ́ẹ̀ o jẹ́ wán láàmù o jẹ́ láàmì àbí láàmì lẹ́bi jẹ́ sáàtì háwù o jẹ́ fáyà ọwọ́ jẹ́ tìtìtìtì wọ́n ní allah ìṣègùn wọ́n ní tẹ́bá lọ́lẹ́ òjè ìnájú náà tẹ́bá òjè ìnájú tẹ́bá wà títí títí lọ́lọ́jẹ́ tẹ́bá wà àhàlálù olóòjẹ́ títí tẹ́bẹ̀ náà ní sọ́ra tẹ́bá wà bàtìmájú títí lọ́lọ́jẹ́ látara bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àtọ̀ ní àhàlálù bàtìmájú tẹ̀lé wọ́n wà ní màmá ìpàdé àti ẹgbẹ́ àkọ́kọ́ kìí sọ kọ́nà ọba ìjọba ẹ̀kẹ́ ìdíje máa kọ́kọ́ tó lọ. kọ́nà àwa gan bá ti wà ní ìsìn ká bá pè wá lóko tó rẹwà ju kan fún ìlọ kí ìbá ti sọ kọ́ wà ní dáhùn. anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fẹ́ lọ àná abdullahi wà á tó rọ̀lá. anabi lóko tó lọ ìlọ́dọ̀ lọ́wọ́ òun náà ti tẹ́ ìmọ̀jẹ́ abdullahi àbúkọ́ ìmọ̀jẹ́ abdulrahman kọ́kọ́ tó dáa jù. ẹ̀rí bí àwọn sábẹ́ anabi abdullahi bin kirika abdullahi bin kirika abrahamu bin kirika ibi tí wọ́n ti mú un ó ti ẹ̀kẹ́ náà ọmọlọ́dọ̀ àdàbí tẹ́ bá ti bí ma bá ti di kó lé àbúlá àbí abdulhaman ní ọkọ̀ bí àwọn ọmọ. tọ kémi wa máa jẹ́ àbúlá yìí àbí tí máa jẹ́ abdulhaman ló kọ́ tó rẹwà jù sáà nàbí sọ̀rọ̀ ni ó rẹwà jù kẹ́nìkan wá rí mi náà kọ́kọ́ ní muhammad ẹ̀rí pé ìdáhùn ṣé muhammad ò dáa muhammad dáa ìdí dáhùn torí pé kí ni torí pé kí èso pọ̀ mi kó máa pè mí ní muhammad kó máa pariwo jìnnàdù jìnnàdù wá sẹ́gbẹ́ yóò pé a ah, kókó kókó tó bá bẹ̀rẹ̀ yàrá ǹjẹ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ ó tún wá sí kíni ó tún wá jẹ́ kókó kókó so eléyìí ìgbà tí a ti kíni tí a pè nǹkan nípa pọ̀ máa ọlọ́ọ̀bà ìjọ lánìí so gbogbo àwọn ọ̀nà yìí tó yẹ ká sọ̀rọ̀ fún gbogbo àdúrà sábà máa ṣe tó bá ti ní yá nínú pé ìtumọ̀ rẹ̀ náà ti pé mo pè ọ́ ǹjẹ́ ó bá tẹ̀lé ẹ̀dí bá mi ǹjẹ́ ó bá tẹ̀lé kó máa ti kíni kó máa jẹ́ pé ọlọ́ọ̀bà ìjọ lánìí ìtàn tó jẹ́ pé lábẹ́ àdúrà náà ni tó jẹ́ pé wàláì eléyìí ẹ̀fà bí màkà àti ìjà tó jẹ́ pé òṣèlú tó fẹ́ máa òṣèlú tó fẹ́ máa ń lọ àmọ́ tó tẹ̀lé pẹ́ náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti mọ̀túmọ̀ rẹ̀ náà kò mọ implication rẹ̀ ibi àgbà ah, yìí nǹkan tó yá wà dájà ummi lẹ́kọ́ìrì látàǹtà ni ẹwù tó máa rẹ̀ àwọn lárúbáwá dọ́kítọ̀ ti fọ́n ti mìíràn àwọn ènìyàn tó máa rẹ̀ yé wọn. yá Abdul Qadir mo pè rẹ Abdul Qadir yá wà dájà ummi lẹ́kọ́ìrì eré ọmọ ummi lẹ́kọ́ìrì látàǹtà ni mọ́tàbí mi yá Abdul Qadir yá wà dájà ummi lẹ́kọ́ìrì látàǹtà ni wọ́n sàgbà. وأن تكون في الأمر القادم إلى أمور بالغيب لا تنسى نعمة الغيب níbi kéde fún bàtẹ lè fún kéde ṣé ọ̀rọ̀ kan bẹ dé ẹjọ́ sọ́ọ̀tì ni àbí kéde kan bẹ ti lọ́dọ̀ rẹ̀ tó wá ní kọ́mọ́ pàdé rẹ̀ ọlọ́run bá àlejò aláìní sọ̀rọ̀ bá tẹ̀ máa ń gbé tí ẹ bá sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀. ẹni tí ò bá láyé. náà ẹni tí ò bá láyé. ẹni tí nígbà tó bá bá láyé gan-an títẹ̀ ẹ bá jọ lájọsọ náà lórí kọ́mọ́ pàdé rẹ̀ lórí áfíríkà ti wà á bá láyé wà sọ pé ní abdulkadir yàrá lọ́dọ̀ fún mi nìkan yìí láàdá musa ni wọ́n fà gbé mi o so eléyìí náà ní ìfẹ́ ká sí ìsìn lábẹ́ pé à ń ṣe àrántí ọlọ́run lábẹ́ pé ní sàdúrà ṣe mọ́ àwọn eléyìí àgbàdo oṣù díẹ̀ ni tàbí ẹgbẹ́ kọ́ àkóso díẹ̀ kan tó pọ̀ lọ́pọ̀ ìdá ara ni èmi èèyàn pé ẹni èèyàn pè èèyàn pè láti láyé ìfẹ́ kí èèyàn pè ọlọ́run nítorí kí èèyàn máa bèèrè ọlọ́run èèyàn bèèrè ọwọ́ rẹ nínú tó uh, ọ̀nà tó burú jáde nù. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn ìjọsìn tó yẹ kọ́lọ́ ọba àlejò láti ìta lórí tá a gbọ́dọ̀ tẹ́kí tá a gbọ́dọ̀ lórí òun náà nìkan tá a pè ní náà pè ní òun náà ewu òun náà máa lè ti kíra ná nínú àdúrà àmọ́ àdúrà yẹn ti bá ti wà tọkọjọ bí bá ti tó bẹ yí àbí tí pilot sọ fún inú bàálù pé tọ ẹ máa jẹ gíná kókó rẹ o àbí ẹ máa wọ life jacket o kí ni ti yíwọ o àwọn tí yorùbá máa dé ń gbà àwọn onáfẹ́ ní àyèsí gá àgbà pé kí gbàmí gbàmí pàdé ìbá wà lórí wọn àbí ẹni já dúró lò lágbójú rẹ ìyẹn wà kí gbàmí gbàmí eléyìí ọlọ́run bá nígbà ọlá onáfẹ́ máa tẹ̀lé ìfowópamọ́ náà yẹn máa kí gbàmí gbàmí lọ nígbà àgbọ̀dọ̀ kí gbàmí gbàmí ẹ̀wá ní kéka nígbà míì àlètìgáàtà ìmíì wà tó jẹ́ pé ntẹ̀yìn alágbára láti gbà yẹn lórí ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn kó yẹn ládùúgbò agbá yẹn lákòókò tó kéèyàn wà nílé kan wá tilẹ̀ kópa ọmọ nílé ẹ̀ ọ̀ wá nílé ẹnìkan tó wà ń ta pé dákun wà bá tilẹ̀kùn ìyàgbọ́ wà nínú ẹ̀hẹ́ wà nínú ìdíkọ́ sí náà ló fi pé sórí ẹni kó ti wá níjọ wá gbà ọ̀nà nínú ó tilẹ̀kùn fún ọ kò sí nígbà tí ẹni kan nínú àwọn tó jọmọlẹ́ àti ìbúta ẹ̀ kọ́sọ̀ kẹ́kẹ́ wọlé bí ìṣe àjèyí alẹ́lẹ́ni ní àdúgbò yìí kọ̀ọ̀ kẹ́kẹ́ wọ mọ́ta kọ̀kọ́dà àlẹ́ ẹnì kan tó jẹ́ nínú àwọn ọmọlẹ́yà níbi mọ́ta ìjà dùn pẹ̀lú ẹnì kan nínú àwọn ìwéṣẹ ọmọlẹ́yà níbi mọ́ta yìí wọn pe musa pé alẹ́ musa gbà ní alẹ́ musa bá ara gbáyà ọba ara so amadu gbàdúgbà bíi nítorí amòfin lágbára rẹ ká ní alábi musa mẹ́fẹ̀ nítòsí rẹ alábi musa lágbára láti gbà á lẹ̀ alábi musa bẹ láyé sẹ́ni gbogbo gbàdúgbà mi tó bá jẹ́ pé kọ́nà bẹ́ẹ̀ ni ó ń bẹ láyé gan kò lè gbà ẹ̀ lórí ẹ̀ eléyìí ń ọlọ́wọ́ bàálù jọ láti kàlórí o gbàdúgbà mi tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹni wo sí ibẹ̀ láyé lóòótọ́ àmọ́ kò sí níbi téèyàn wà ọlọ́wọ́ bàálù jọ láti kàlórí so eléyìí náà ó wà nípa tètè tọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ máa ń ṣe tó jẹ́ pé wọ́n máa ń ṣe lọ sọ́dọ̀ àwọn èèyàn míì ẹ̀dá ní kí wọ́n bí wọ́n sọ̀rọ̀ ọba àlùbọ́lá ọlọ́run ti sáré kí ẹ máa gbégbá gbégbá ìjọ nípa láti pé àwọn kan máa ń sọ wọ́n ní yáké kàlùrọ̀ ní dọ́wọ́lù yìí wàrà àbíkùnrin ìgbé ìgbéga wọlé ìgbà sẹ́yìn ìgbà yáké kàlùrọ̀ ní dọ́wọ́lù yìí wàrà àbíkùnrin ìgbé ìgbéga wọlé ìgbà sẹ́yìn ìgbà mo pe rẹ ṣéhù Ibrahim gáwó fún mi wà wọ́n tó máa ń ba gbogbo ẹ̀dá rà àdúgbò ayé nàá lọ́pàá wà bẹ́ẹ̀ gáwó fún mi wà wọ́n máa ní àlùwárọ̀ kọ́dà àwọn tó ti kọjá lọ ẹ̀ àtàwọn tí bẹ́ẹ̀ ti dájà wọ́n dé àlùwárọ̀ mo pe wọ́n ṣéhù Ibrahim gáwó fún mi wà wọ́n tó máa ń ba gbogbo ẹ̀dá rà àbí nà wàá gbà wàhálà dègé yìí kíkà pẹ̀lú gbàdá rẹ̀ wọ́n lè wọlé lẹ́yìn ada ada àti ìwọ̀n ìmá ada ada tó ń bẹ lọ́kàn mi bí mo fẹ́ ti gbá mo fẹ́ dàwọ́ kò tẹ̀ wá di ìwọ̀n ìmá. táwọn náà bá wò lóun lélẹ́yìn fẹ́ẹ́ tó bá fi tùmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ sábà tí yẹn náà wò kí o kọ́mẹ́ntì lórí tùmọ̀ yìí ẹ́ àbí kí o analyze rẹ̀ kọ̀ọ̀kan tó yọ kí ni tùmọ̀ yìí kí ni tùmọ̀ yìí táwọn náà bá ní sóbi wọn táwọn ní pọ̀ tàbí àmúṣọ àbí ọ̀rẹ́ tó dúró rẹ̀ kọ́dà nẹ́bí tó wá wàlúù sálà ní gbọ́dọ̀ pé ṣé ká nẹ́bí wá gbáyé láti dà wáyé sanabi òsì láyé tó wá ti wà láyé náà ìtagbá àdúgbàlè káàdì ìlú tó wá gbáyé lé lórí. sòmílẹ̀ yìí a ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá fẹ́lú bí mi ìkégbà nígbà mi lọ́dẹ fẹ́lú bí láti sọ̀rọ̀ ọba àlejò ọlá mi àwọn ọmọ bẹ́ẹ̀ wà gbàgbé ìnagbẹ́já so àwọn ọmọ bẹ́ẹ̀ káàkiri kásọ̀ àti ara wọn tó jẹ́ pé kò sí nínú láwọn anábì tó bẹ́ẹ̀ láti dáwọ̀ ìrọ̀ tó parí tó dé ọmọ àrùn kan kò sí bẹ́ẹ̀ ẹ̀rí ẹnìkan ní àwọn tàbí ànábì àbúwá wà ní ooru ànábì náà ló ànábì ló lọ́lá jù nígbà àwọn àdìsí àgbàkì amòdìdé ànábì náà ló lọ́lá jù ní àwọn ẹ̀rọ ọ̀hún tọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn tàbí wọn wá ní wà ní ooru wọn wá lóko gidi wọn wá lóko kúnlẹ̀ nígbà ànábì wá gbà mí ànábì ni ó gbà mí káyà rẹ̀ kí lánàbì wá gbà wọn lẹ̀ wọn ò ní sọ fún mi débẹ̀ láíláí pàtàkì láyé máa nínú àwọn aràn tó tún jẹ́ pé ìjọ ti ní ìjọ ti fọ́nà ọba àlejò láti ọkùnrin náà nílé òun náà ni àlèfìàlè àlèfìàlè ìwàsọ ìwà ìṣọ́ra eléyìí ọlọ́run bá nítorí láti kálá lè máa tóbi nìkan ní kálí máa wá sọ ègbọ́dọ̀ fi dáńtà mi wá sọ ègbọ́dọ̀ fi àtẹ̀tẹ̀ mi wá sọ ègbọ́dọ̀ fi igi wá sọ ègbọ́dọ̀ fi ìwà sọ ọlọ́run bá nítorí ọ̀la ọlọ́run bá nítorí ọ̀la sọ fún wa nínú súra méjì ẹ̀ súra méjì tó gbẹ̀yìn àkókò àyè súra tó ti fara àti súra tó ti nà kúlọ̀ àwọn òbí rọ́bì náà ìlànà náà mẹ́ríkì náà ìlànà náà ọlọ́ọ̀bà àgbẹ̀lá ní ilé àti ìmọ̀ pé mo wá tọ̀ pẹ̀lú ọba àwọn èèyàn ọba táwọn èèyàn máa jọ́ sí fún níbi aburú àwọn èèyàn ẹ̀rí pé eléyìí ọlọ́ọ̀bà àgbẹ̀lá ń kọ́ wọlé pọ̀ pé tá a bá fẹ́ wá tọ̀ ká mọ̀ ọlọ́ọ̀ wá tọ̀ kó níbi kíni kó níbi aburú ni a gbọ́dọ̀ fi èèyàn wá tọ̀ kó níbi aburú a fi àlejò ní wá tọ̀ kó níbi aburú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n fi nǹkan mí wá tọ̀ kó níbi aburú ẹlòmíì yóò dé nǹkan lápá wọn náà ní kó segin wọn náà ní kó wá sọ̀rọ̀ tí ọbẹ wọn bá rán wọn bá mú lọbẹ ẹdí bá wọn yóò àtẹnì yóò àtẹnì ní kàn lápá àbí kó sí gbẹrẹ kàn lápá ẹdí bá wọn yìí àwọn ìbá máa ń kó mi kan wọn náà àwọn ìbá kéwù wọn ni wọn ní kíra rẹ ẹdí bá wọn yìí àwọn kan ti ní wọn ní kíra pé ọlọmọdé ló gbé lọ àbí náà so àwọn ìbá máa ń kó mi kan wọn ní sábẹ sùn fakó lọ ní ìwọ ọmọ máa ń sòkì bẹ́ẹ̀ kílè yóò sáré wípé o fẹ́ ti kíní kan kó wá ti kíní kan mápá káwọn bá káwọn bá ti kíní káwọn bá ẹ káwọn bá gbọ́ ní kan kílè o fẹ́ wá ti kíní o fẹ́ ti kíní kan mápá káwọn bá yàn ba káwọn bá rọ kí yàn wá lóbi gbà ẹ àbí kí ni wọ́n wá débi pé ẹ kólójú pé ebi aburú wọn bá ṣe mí tí bá ń sìn máa ń tíráàbù tí wọn bá lásìrẹ́ǹtì tí máa ti fi kíní bá ti wà lára mi àá kíní tó ti wà lára mi tí máa ti ń gbóná báyìí gbogbo àwọn nǹkan báyìí ẹ̀dí bá wọ̀nyí kí nǹkan ní ìwà sọ lẹ́yìn ọlọ́wọ́ bá lè sọ́lá ni àwọn ilé tí ìjọba polówó káàkiri ọ̀ka jíjọlá ọ̀ka bá àbíníkà ọ̀ka bàbá àbíníkà tó bá ti kó ká sọ́wọ́ ìgbórí tó bá ti lọ tó bá ti ń gbóná ẹni tó tẹ̀lé ẹ̀yẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ sí kú kaba wò ẹ̀yẹ̀ gbọ́dọ̀ rà apá ẹ̀ tó bá ti lọ́wọ́ tó kó yọ ọkọ̀ sọ́ọ́ fún tó bàbá bẹ tábù ọlọ́ọ̀bà ní kọ́lá àdébí ti kọ́ alágbàtà àti alágbàtà ọlọ́ọ̀dà láti wá sọ̀rọ̀ ẹ̀ yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá bí ní kíkádà òkò lórí wa tábù bá tẹ̀lé sí wa ọlọ́ọ̀dà ló dé ìdí ó jáde lẹ́nu wa náà ní pé ilé ìlú ìlú ìlú ìlú ìlú ìlú tó bẹ̀rẹ̀ mi máa rò pé á ah, nígbà tá a sọ pé ó di yege níta ní kó lò ká fi lò ó náà gbọ́dọ̀ lọ sẹ́mi ara rẹ̀ lóko ní ọ̀nà lọ́kọ̀ lásìlẹ̀tì àmì ẹlòmí tó jẹ́ pípàtó lásìlẹ̀tì nígbà tí wọ́n ń gbé wọ́n fẹ́ wẹ̀ kò sí ti ò bá lára rẹ̀ náà access náà ló ti fà oúnjẹ ìbẹ̀ lápá ìgbàdí ń bẹ níbi gbẹ́rẹ́ náà ní káàkiri ẹ̀yin wọ́n tún bá mi náà lápò rẹ̀ síbẹ̀síbẹ̀ náà ó ti gèrè ìlú ti fà tò wá jẹ́ pé kèé ṣe pé bóyá nítorí pé wàá fi kínú sára òun náà ni wàá lè fún ní àtẹ̀kù tò eléyìí akádà ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́lá ó bá ti fẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí tò káwá wá tọ́ yìí ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́lá òun náà láti fi wá tọ́ àwọn àjẹnú àwọn èèyàn ń lo àjẹnú níbi ìwásọ̀ fọlọ́ ọba àlejòlá fẹ́rẹ́ kó níbi aburú yàtọ̀ sí ọlọ́ọ̀ba àlejòlá gbogbo ìlú à ń sọ yìí pé ó ń dé ìpínlẹ̀ kan yìí àjẹnú náà ni wọ́n ń lò èèyàn òbí ti bá àjẹnú tó wò pọ̀ ẹ̀ kó ṣe déédé pẹ̀lú ọlọ́run báàrin èèyàn bá dàrú báàrin èèyàn pẹ̀lú ọlọ́run bá dàrú àárín èèyàn pẹ̀lú àjẹnú ò kò ní papọ̀ kọ́ wá ní àárín èèyàn àtọ́lọ́run torí pé àwọn àdìjẹ́ tẹ́ rí àwọn ṣe àti ìdílé wọn ni o àwọn èsù náà àwọn àdìjẹ́ ní mùsùlùmí bẹ́ẹ̀ fún wọn náà wọ́n jẹ́ mùsùlùmí òdodo wọ́n ti ṣe tọ́lọ́ àmọ́ àwọn aláburú ni wọn tó fi àní wòlé dá láíláí tó gbogbo ọ̀nà táwọn máa tán òun náà ní pé ká pa nǹkan nípa pọ̀tọ́lọ́ gbogbo ọ̀nà táwọn máa tán òun náà ní ká máa tẹ̀ ká máa tẹ̀ náà wọn òun náà ló bá tó jẹ́ pé kò sí nǹkan kan lóògùn ni àbí kí ni àbí kí nígbà ló fi ṣe kí ni tí òun náà ló fà ẹ pé ìbámu sọ pé òkú tí ò pé òkú tí ò jẹ ní wọn ló tẹlẹ ewu rẹ ló kú kan kó àlùjáde tó fẹ́ ṣiṣẹ́ yìí tó fẹ́ tó fẹ́ rẹ dà sábìtì fún ọ òun yóò ti kéètì fún ọ pé nǹkan báyìí ni kò ṣe kiri kó o papọ̀ tọ nígbà tó bá ti wá gbọ́rọ̀ sí lẹ́nu tí o ṣe kéwèé ló pé kò ní jẹ́ náà ní ewu rẹ kú kan so àlùjáde tó sọ fún ọ pé wà nǹkan báyìí wà nǹkan báyìí wà nǹkan báyìí tó bá ti wá ṣe àmọ̀ sí tó fẹ́ fún ọ iṣẹ́ àwọn àjọ ìlú àwọn àjọ ìlú ti fi bùkátà ní gbogbo nǹkan wọn yẹn àwọn náà ń géré òdu àjọ ìlú ti tó géré òdu ṣe àwọn náà ń kọ́ máa ń kọ́ máa tuntun sóògùn àjọ ìlú ti tó kọ́ máa tuntun ṣe àjọ ìlú àwọn kó owó ní kíkí náà ṣe wà láàyè ìdájọ́ ìlú ṣe àjọ ìlú pọ́pọ́ ti sáná lórí ọbẹ̀ kò kẹ̀lẹ́ sọ́lọ̀ náà ọbẹ̀ kò jìnnà sọ́lọ̀ gbogbo ìjọ ìjọ wa pa kíníkà kọ́ wá sí kíníkà òǹkọ́ ní dowó lẹ́yìn ìgbà tó bá ti ṣe dálìjà lórí òṣè tán ẹ́ tó ti jẹ́ tó ti kẹ̀yìn sọ́lọ̀ tán àlejò wa ṣe kíni yóò máa lọ lè gbé nǹkan yẹn wá fún ọ bá sọwọ́ náà ni ẹ yóò máa lọ lè gbé yóò máa lè jí náà ni o lè lè jí ní báńkì gbogbo wá fún ọ yóò máa kó wá fún ọ tó bá jẹ́ pé ìsọ́ni ìwọ́sọ kó wá àtẹnu náà ni àwọn náà wọ́n yẹn nìkan pé tọ̀ eléyìí a ti parí agreement pẹ̀lú àti sáà tẹ̀lé káàkiri wọn abẹ nìkan wọn àyẹ nìkan sọ òní wọn sọ níjọ́ kíjọ́ tó bá ti tó bá ti yẹsẹ̀ kúrò nínú àdéhùn yìí pẹ̀lú àdìjẹ́ lóyún wàhálà òde yìí bí ọtọ bá fi lè yẹsẹ̀ tó bá ti ti wí náà ní ọ̀sán pẹ́ẹ́tì ni wọ́n lè pẹ́ẹ́tì ni ó ti kiri wọ̀ ìtumọ̀ náà ni pé dáàbò ìjọba gbọdọ̀ ṣe tó bá fi lè ṣe tó kàrà wùdúrọ̀ àwọn security rẹ̀ láàárẹ̀ ni tó wà ní mà yóò ti wùdúrọ̀ wọn láàárẹ̀ wọ́n kà bọ́ọ̀lù tani pé tàbí tó ẹ̀kọ́ wá ṣe kí ni wọ́n kà sá ọ ni wọ́n kà ju wọ́n kà ju ẹ̀ àwọn àtẹ̀lé ti wùdúrọ̀ àwọn security ẹ̀ wọ́n ti mà so nítorí pé kí ni nítorí pé òtún fi kíní kan lẹ̀ nínú táyọ̀ máa ń tó ṣe àbí sẹ́ni o máa ń ṣe kò ṣe táwọn àjẹnú máa fẹ́ ní kéèyàn máa ṣe kankan yìí ǹjẹ́ wọ́n ní kó máa Se dáadáa ni wọ́n ní kó wúlẹ̀ kó máa ṣe tí wọ́n bá ti ní kékeré kan ní wọ́n máa ṣe wọ́n ní kó máa ṣe tọ́lọ̀ ní kó máa ṣe àlùjọ́n lè sọ fẹ́ lómi pé ògbọ́dọ̀ wẹ̀ jẹ́nẹ́bà mi ṣe dáadáa ẹ̀ fẹ́ yìí o tó bá ti ń ta ògbọ́dọ̀ wẹ̀ jẹ́nẹ́bà mi agbọ́ kan ti pé apá àtàkì kan ó ní àbírí kan ti máa lóòrùn ó wá sọ fún ọmọ rẹ̀ pé àṣírí yìí ó kó fọmọ rẹ̀ pé àṣírí yìí àbó gbọdọ̀ lọ ẹ̀mí kí èlò nínú kanáà ó dùgbà tí bá kú tán kó tó lò wọ́n ló sọ fọmọ rẹ̀ bẹ́ẹ̀. wọ́n nígbà tí bàbá yẹn wá kú lẹ́gbàá tí bàbá kú tán ọmọ bá kú àṣírí pẹ̀lú gbogbo bàbá yẹn ti yóò ṣe ó ṣe bá ṣe báyìí ó bá wọlé ó bẹ̀rẹ̀ àṣírí. wọ́n ní àkọ́kọ́ tí kọ́kọ́ ní pé àjẹ̀nú májẹ̀mú òtún májẹ̀mú ti bẹ́ẹ̀ fi sẹ́tọ̀ fẹ́ sèyí àwọn májẹ̀mú bàbá wọn náà ló kó tóun ó ní májẹ̀mú o kí ni májẹ̀mú tó wà ń bẹ́ẹ̀ ọlọ́ọ̀dì pé lásìgbà tó bá ti tó bá ti bẹ̀rẹ̀ sẹ́yìn ẹ̀ tó bá ti lo iṣẹ́ yìí kò gbọdọ̀ wẹ̀ jẹ́nàbà máa o kò gbọdọ̀ wẹ̀ jẹ́nàbà máa dáhùn èyí wà lájẹ̀ lọ́wọ́ lóbìnrin kò ní wẹ̀ jẹ́nàbà ló ti ṣe mọ̀ tí ó lẹ̀ mọ̀ àti mẹ́ta jẹ́ nínú pé òfẹ́ kó nírun tí ó bá ti nírun tí ó jẹ́ mùsùlùmí àjẹmí pé káwọn segin ní káwọn èrò káwọn kọ́wọ́ pọ̀ káwọn jọ jìyà tó wájú òkèlè lórí àmọ́ ìdánilẹ̀ tó fẹ́ lò ṣùgbọ́n ìdánilẹ̀ ló máa jìyà sí tí ó máa ní kéèyàn ó ṣe ẹ̀rí pé kàtí segin ìtàkì ò já tí ó ní àdúgbò náà ọ̀gá ìgbà náà àbí ká ìdánilẹ̀ ní kẹ́lò bí ó já kúránì ẹ̀wọ̀n àti ẹ̀ já kúránì ìdíwà kẹwàá já àbí kéèyàn ó fi kúránì kéèyàn ó fi tẹ́lẹ̀ tí ó ti máa wẹ̀ tó bá gbé yóò wá gbé eré kúránì yóò wá gbé yóò wá gbé yóò wá gbé nǹkan tó bá máa wẹ̀lé lórí tó fi gbé ọtẹ ká tó ẹ̀rọ kùn ọ̀rọ̀ náà bá ti dọ́lá kí wàá dúró lé lórí kó sì máa wẹ̀ ẹnìkan láwọn lọ lè ta tẹ́ kan lọ́dọ̀ pé sórí bá ìjọ kan ó ní afáàtà àwọn lọ lè ta ìkókó àwọn lò ó ní wàá mú kùrán àwọn àti alẹ́ yẹyẹyẹyẹ wọn jẹ́ kùrán lẹ́yẹyẹ wọn náà ti wá sọ fún àwọn àti tọ̀ táwọn bá débẹ̀ báwọn ti ta ilé yìí àbáwọn kókò láti lọ́wọ́ lẹ́yìn báyìí ó wà já yóò wà fún ọ̀dà sẹ́yìn ó da ògbè sẹ́yìn báyìí tó bá jẹ́ wọn kọ̀dà sẹ́yìn wé ẹ̀ máa lọ lé mu ẹ̀ máa kà á lábàbọ̀ tó bá ti tajú ẹ̀ lẹ́yìn olúkú mi olúkú mi lọ́sẹ̀ máa ṣe. wọ́n làwọn lọ fún iṣẹ́ bẹ̀rẹ̀ àwọn ìta ẹ̀ dàpọ̀ ṣé iná ọlọ́run ti délé yìí ṣé yóò lè olùdíje ọlọ́run dára ilé yìí ṣé ìmọ̀ràn ọlọ́run wà fún àdá tẹ̀lé wa máa ká ní ká bàbá bò fúru àwọn tó báyìí àlùjẹ̀nu bí segin ibi ń wá ọ̀nà táàbì segin táàbì tẹ̀lé ọ̀nà táàbì jẹ̀ sọ̀rọ̀ ọ̀bà nìjọba àbí kí ẹni máa ka súrà kan látòrí kóòtù àlùjẹ̀nu náà ní gbogbo ẹ̀ wá á ta àyàfún àtòrí kóòtù ẹ̀ àbí kí ẹni yọ ìdáná ayé àgbọ̀ áyì kó wá lọ́ọ́ ikú omi ayé àmì kó wá fi sáà nì àlùjẹ̀nu kó sáà ti àkùrá nìlú sọtaba lọ wọn sọtò sọtò jìn àyè pé ọlọ́run bá dìkẹ́ ọlá ó tú àtìrí àwọn àlùjànnú fún wa láti nà àwọn àlùjànnú. àwọn àlùjànnú nígbà tí anabi sallallahu alayhi wa sallam sani mi kakọ ààyè fáwọn sahaba anabi ní orí wọn àwọn kan gbọ́ bá anabi kakọ ààyè wọ́n ti di kékeré wọ́n ti dá ah, ọ̀rọ̀ táwọn gbọ́ yìí wọ́n ti fi ọ̀rọ̀ náà bá dìkẹ́ ọlá ni wọ́n ti kékeré sí ọ̀rọ̀ yẹn lásán nígbà wọn wá délé wọn wá pe wọn àwọn abẹ́rẹ́ ti ṣe wá sí fún wọn agbọ́dọ̀ kan wò ẹ́ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá àlejò aláàbí ọlọ́wọ́ bá àlejò aláàbí wàá sọ fún àtẹ́bí níta àtẹ́bí òní tẹ́lẹ̀ tí ó mà pèpè kúrò jẹ́ ilé yá ánàlù sábà ànáfà omínà jẹ́ bàbá olórí náà tẹ̀lé iná kò àná àjàlá. pé àwọn kan àwọn kọ̀ọ̀kan náà àwọn àlejò wọ́n tẹ́tí gbọ́ kùránì bàtà náà ní ká bàbá olórí náà tẹ̀lé iná kò àná àjàlá wọn wá ń sọ fún àwọn kí àgbọ̀ kiri kan lónìí tí wọ́n ń kà ẹ̀ àgbọ̀ alukur'an tí wọ́n ń kà lónìí àjàbá kọ́dà wọ́n tẹ̀lé lẹ́mà yahdi ila rushd báwa tẹ̀lé alukur'an dáná bí ń kà yóò ń máa fi hàn mọ́nà ni. fa amanna bihi àwọn ti gbàgbọ́ ti wà wọ́n láti ṣe kàbí rabbina ahada àwọn ohun pàǹkan kan ní papọ̀ mọ́ mọ́lọ́ ọ̀bà lọ́dọ́dá àwọn àjẹmí wa bẹ̀rẹ̀ títú àṣírí wọn ni wàhálà ìlú káàdì yẹ̀rọ̀dún nàbí rìjáde ní nàìjíríà fàzàdé òmùrà kí ẹ tẹ́ ìtẹ́rí mu àwọn kan bẹ́ẹ̀ nù àwọn èèyàn rìjáde ní nàìjíríà àwọn èèyàn kan bẹ́ẹ̀ nínú nínú àwọn èèyàn àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé yẹ̀rọ̀dún nàbí rìjáde ní nàìjíríà tó jẹ́ pé wọ́n ń fi àwọn kan wà sọ nínú àwọn àjẹ̀nú àwọn àjẹ̀nú ni wọ́n lò tó ní wà sọ fàzàdé òmùrà wọ́n sì ń lé wọn fún ní wàhálà náà wọ́n lé wọn fún wọn tẹ̀ wọ́n ní sínú ìṣẹ́ ọlọ́wọ́ balẹ̀ ìjọba wọ́n tẹ̀ wọ́n ní sínú ìṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ balẹ̀ ìjọba àwọn àjẹ̀lú tí wọ́n ti rí yẹn. sọ wọ́n jẹ́ pé kò sẹ́ni yóò fi àjẹ̀lú wá sọ ẹni tó fi ẹ̀kan sọ ẹ̀kan ti méjì sọ ẹ̀kan ti méjì ti mẹ́ta àbí tí wàá nígbà náà bóyá tẹ́tù wàá ní kíni kan gbé mi délé ẹni tí wàá lábàtẹ̀ ẹni tí báyìí ó ní gbé mi délé ẹni tí kí ni wọ́n kàn gbé báyìí dé yóò bára ẹ lé ní kàkà tẹ́tù bá tẹ̀ ẹ̀ tó lè sọ bẹ́ẹ̀. gbogbo àwọn ìjà àjẹ̀lú náà ni gbé ọ tájẹ náà bá ti ṣe bẹ́ẹ̀ lómi gbà mí tí ó gbèsè náà kọ ni ẹ wò sábà wọn nígbà tó ní ká ìjẹ̀lẹ̀ ó gbé ọ egbé ni egbé ló ṣe òkú sọ pé nìkan ni kó gbé ọ lọ òun ti gbé ọ ti gbé ọ sẹnu tẹ́lá àti èso ti tẹ̀lẹ̀ oníbi àwọn èèyàn tó kó padà fún bẹ́ẹ̀ mọ́ ẹni máa ń sẹ́yìn sẹ́lẹ̀ bá wọn ẹ̀ka wa ti ní àjẹlẹ̀ ti gbé olùkọ́ ìgbé ti olùkọ́ ìpàdánù ìwúrọ̀ àwọn kan báyìí náà ní ìwáyé ọ̀lọ́wọ́ ìyẹn máa ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nípa láwá sọ anabi sallallahu alaihi wasallam anabi àwọn sọ̀rọ̀ náà àjọ àdìgbẹ́ àwọn olùdíkẹ́ nípa tìlẹ̀ àti ta máàtì ní sẹ́rì máa fọlọ́ mo fi àwọn gbólóhùn ọlọ́wọ́ bá nípa ọlá tó pé kékeré mo fi wọn wá sọ ní sẹ́rì máa fọlọ́ kó níjà gbólóhùn ọlọ́wọ́ bá nípa ọlá àmọ́ ọlọ́wọ́ wá sọ àmọ́ fi àwọn ìròyìn ọlọ́wọ́ bá nípa ọlá àmọ́ àwọn tá wà sọ so nínú nítorí ọjọ́ tó ti so àwọn àpèjúwe tó yé tó wà àwọn yàrá àwọn ìran ìbádà ìmí tó wà dáadáa tó jẹ́ pé bí wọ́n gbà tí àyíká tó bàrà ń á tún mọ àwọn àpèjúwe rẹ̀ wá gbégbé ànàbíkà rẹ̀ tó àwọn sọ̀rọ̀. nínú ìran ìmọ̀lá ọba àti ìpínlẹ̀ alákòóso òun náà ní náà kágbà yìí pé òun nìkan náà ni omi àwọn orúkọ tó pera rẹ̀ òun nìkan náà ni jẹ́ bẹ́ẹ̀. kápá gbé gbogbo òròyìn ọlọ́wọ́ bá àlejò ọlá sèpáàtì kamal àwọn ìròyìn tó pé ni kódà táwọn náà bá ní kíní kan táwọn máa ń ṣe tó jọ ìròyìn ọlọ́wọ́ bá àlejò ọlá kágbà pé bá àlejò ó pé pérépéré èèyàn lè jẹ́ alim onímọ̀ ọlọ́wọ́ àlejò ti jẹ́ alim tó lẹ́bí ọ̀ṣẹ̀ tẹ́ bọ́lá ọba àdìgbẹ́lá ti dúró ànábì pé bilmu'minina ra'ufun rahim ọlọ́ọ̀ba àdìgbẹ́lá ti jẹ́ ar-rahman ar-rahim sílá kankan ni tòtọ́lọ́ ọba àdìgbẹ́lá pé pérépéré ẹ́ torí pé títẹ yẹn ní síbí ni yàrá níbàámu pẹ̀lú àwọn tó bá bá ṣe ni sábà ní bàbá yìí ó jẹ́ rahim fáwọn ọmọ rẹ ni àgbègbè yẹn náà ti ṣe rahim fún yìí ẹ́ tó sábà ni onímọ̀ ni ó níbi tó mọ̀ mọ́ ẹ ẹ̀rí pé láyéláyé àti ìbọ̀ láyé káyé lágbájá o wọ́n kà ní pòfẹ́sọ̀ lásán wọ́n ní pòfẹ́sọ̀ of law wọ́n ní pòfẹ́sọ̀ of economics tó o túmọ̀ pé ibi economics má kọjá economics náà sọ fún ọ tọ́ba ti sọ̀rọ̀ lọ àwọn onílọ̀ lẹ́ni professor of medicine ibi medicine ni ó máa lọ professor of agriculture tó gbogbo ìmọ̀ tí ẹ bá fi ròyìn láyé pé onímọ̀ lẹ́ni yìí yóò níbi tí kì máa yóò lálàá yẹn ọlọ́wọ́ bá nígbà láti ka ní ìmáàtì òláàlà àlùbọ̀tà ibi wọ̀ ṣàlàdà ọba tó ní mímọ́ ìkọ̀kọ̀ àti ìmọ̀tò kékeré àti ìmọ̀tò pamọ́ ìmọ̀tò pamọ́ àti tó hàn ọlọ́wọ́ bá nígbà láti ní ìmọ̀ òwe tó a àwọn òwe ọlọ́wọ́ bá nígbà lá àwọn kọ́ rẹ̀ ẹ̀dí bá kámọ́ sípò míì kámọ́ nípò nítumọ̀ kámọ́ tún síbò mí kámọ́ ní kò ní túmọ̀ ẹ̀ àbí kámọ́ tó kéde kámọ́ tó tà àbí rẹ̀ àbí kámọ́ tún jùmọ̀ ẹ̀ tó ti tọ́lọ̀ ọba ìgbà lọ́wọ́ pé sòrò lẹ́yìn nínú àwọn ìdá àtúntò yẹn tọ́lọ̀ ọba ìgbà lọ́wọ́ sòrò òkòkò rẹ̀ ti jẹ́ àti bẹ́ẹ̀ mo ti pè é ọlọ́ọ̀ba àdìjọ́lá ó ní ọba tí ń gbọ́rọ̀ lòun lágbàgbé gbọ́rọ̀ náà ni ọlọ́ọ̀ba tí ń rìnà lòun káwọn ọba tí ń rìnà ni ẹ ọlọ́ọ̀ba àdìjọ́lá ọlọ́ọ̀ba o ọba tó wà ní gbogbo ayé pẹ̀lú máa rẹ̀ ni ó wà ní gbogbo ayé pẹ̀lú rìnà rẹ̀ ó wà ní gbogbo àyè pẹ̀lú kọ̀rọ̀ rẹ̀ so kágbà bẹ́ẹ̀ pé wọn ọba ìjọba kò sí ọrụ so síwájú kágbà pọ́ sípò mi lábẹ́ eléyìí nípa ìdígbàgbọ́ pẹ̀lú ọba àdéjọlá àgbẹ̀yìn kan bẹ tó ipá sàkíyèsí rẹ̀ láti tún ṣe òun náà ní pé wà wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn náà ní pé agbo ara àti pátápátá àwọn arọ ọba àdìjọ láwà so eléyìí àgbóyé tí ó fi ẹ̀ka àgbó yìí nítorí pé ọlọ́wọ́ ọba àdìjọ láwà ẹ̀ka ó ti kóyà pé sọ́mà ló wà ọlọ́wọ́ ọba àdìjọ láwà ti kéde fọ́ọ̀kọ̀ àti bá ẹnu ẹ̀fàdì ọlọ́wọ́ ọba àdìjọ láwà ló kí àdára ti ní ẹni tí ò fi ara tí ò fi ara ti tata mẹ́ta rẹ̀ ọlọ́wọ́ àdìjọ láwà tó máa dá ayé akọlù àkùrá àti kọ́ka pé fún ọlọ́wọ́ bàtà ìgbàlá wa kábọ̀ wa mọ̀ bí àwọn àti tàbí sọ̀rọ̀ àwọn àlọ́ ìtàlẹ̀ tí àti sọ̀rọ̀ àwọn ìtàlẹ̀ sọ pé ọlọ́wọ́ bàtà ìgbàlá máa ń sọ kálẹ̀ sí sáwọn ayé ẹ̀ ní gbogbo ẹ̀rù tí mo wá bèrè pé tani ó tọrọ àdúrà ti fẹ́ níbi ìsàlùkè gbàdúrà rẹ̀ tani ó tọrọ àforíjì ti fẹ́ níbi tani ó fẹ́lẹ́ ìwé fẹ́ sọ̀rọ̀ gbogbo ìwọ́n pátá àti bẹ́ẹ̀ fàlẹ́ tàbí ọ̀rọ̀ àwọn àti ìtàlẹ̀. so látara di eléyìí agbọ́dọ̀ nígbà tó pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá ń bẹ nígiri fún ọlọ́ọ̀bà àdìgbọ́lá pẹ̀lú pàápàá ìfúnra rẹ̀ ń bẹ sánmà àmọ́ ìmọ̀ rẹ̀ kárí gbogbo bí kíbi ìgbọ́rọ̀ rẹ̀ ó gbọ́ gbogbo tẹ́lá bá ń ṣe ó rí gbogbo tẹ́lá ń ṣe ó gbọ́ gbogbo tẹ́lá ń sọ ó sì mọ gbogbo tẹ́lá bá tó pamọ́ àti tó tóbi síta tó ilé ìlànà nígbà tó ewu àlọ́ọ̀bà tí ọlọ́ọ̀bà àdìgbọ́lá ń bẹ ní gbogbo àyè pẹ̀lú pàápàá rẹ̀ pé àwọn ẹni pé pé sábà ní eléyìí Allah ni eléyìí Allah ni ṣé ó túmọ̀ wá túmọ̀ pé kíni ọlọ́run wá ló kà wá ní ìmọ̀ ọlọ́run bá dìbò láti kàlẹ́ ẹ̀rọ oṣù. arákùnrin kan náà àwọn sábẹ́ àdébí ó wá bá àdébí tó wá wà ní ọ̀sálàmjọ́ kan ó ní òun ní ọmọ ọ̀dọ̀ kan ó ní òun wá ní kó wọn bá wọn dáa kó bá wọn dáa òun wá ń wò lọ́kàn sábà yìí àwọn ìkókò wọn wá wíyá wá bẹ́ẹ̀ wọn wá pa ẹ̀sán pàtó padà wá wò pé á wọn tó ń ṣe ikú díẹ̀ káàdì ó lè fìlà jẹ́ yìí òun á fẹ́ síbi ni òun á fẹ́ torí ẹ̀ kó bọ́ òun lọ́rùn rẹ̀ ànábi wa wo ẹlẹ́dẹ̀ pé wá wọn á fi lọ́dà ní sọ̀tà wà sẹ́lá ànábi ní àyìnà lọ́ ànábi ní mo ní ọ̀lá wa kílówí ó ní fìtìsára ó ní àwọn sàánà ó sàánà ilé sámánà wọ́n mọ̀ ánà ní ìwáyà mi ó ní wọ́n ánà. táwa lè nínú wa yìí ó ní àlẹ́ mi ìwé olùsọ náà yọ àlẹ́ mi ìlà mọ̀bínà bá àtẹ̀pà nínú ìwáyà mi ní àtẹ̀pà bá ìlà mọ̀bínà àlẹ́ mi ní bọ́ọ̀lù lẹ́rù gbọ́pọ̀ lọ́rùn rẹ̀ mùmí nílé mùmí lánìí ẹ̀wù kaba ìbéèrè méjì tó pè lọ́wọ́ ànábì nánu ẹ wá jẹ́ ká ìmájì kọ́ wájẹ́ pé bàtà níbi ní àyìnà lọ́wọ́ àkọ́ níbi gbogbo àyè pátápátá tẹ̀wé dàkejì ẹ̀ nánu òṣùpá tó sọ pé ànábì sọ̀rọ̀ àwọn tó ní ọlọ́wọ́ bá dìgbọ́lá bẹ ní sẹ́mà kí ànábì dé kíni ànábì bá tiẹ̀ fún pé òwúrọ̀ ànábì ní àtìkà wọ́pọ̀lẹ̀ wọ́pọ̀lẹ̀ lọ́rùn rẹ̀ bàyí náà mọ̀mìnà ibi mọ̀mìnì olódodo mọ̀mìnà ni. sẹ́lẹ̀ ìtumọ̀ pé kíni ọlọ́wọ́ bá dìgbọ́lá agbọ̀dọ̀gbà pé kíni agbọ̀dọ̀gbà pé ọlọ́wọ́ bá dìgbọ́lá ibi sàmàlúwà òsínmúwà yìí sí àwọn ìgbìmọ̀ nínú ọdún ọ̀la ìfọ̀mọ́ àlẹ́ nínú òkú ìgbàgbọ́ òun náà ni alìmán ti màláíkà ká ní gbàgbọ́ sí àwọn màláíkà ọlọ́ọ̀bà àdìgbọ́lá ìgbàgbọ́ tá a ti sá màláíkà ọlọ́ọ̀bà àdìgbọ́lá ìgbàgbọ́ tí ò bá wà lára ní ẹ ìgbàgbọ́ wò láti sí wọn á gbàgbọ́ pé ẹ̀dá ọlọ́ọ̀bà àdìgbọ́lá náà ni wọn ọlọ́ọ̀bà àdìgbọ́lá dá wọn látara ìmálẹ̀ wọn yé jẹ́ wọn yé mú etí bí ma ti tó ìgbàgbọ́ tá a ti sí wọn ìgbàgbọ́ tó ni àgbọ̀dọ̀ wa máa pe màláíkà lẹ́yìn agbọdọmọpẹ agbọdọmọpẹ yá jìbìrì agbọdọmọpẹ mikali torípọlọ ọba àlekọlá ní ẹran wọn tẹ bóòlù ẹsẹ wà pẹ tọrọ ọba àlekọlá rán tẹ tẹwà ọba ní ẹran wọn tẹlẹ tó eléyìí kò lẹ́tọ̀ọ́ yá mikali yá azarahi yá jìbìrì gbogbo àwọn ọmọ mọláka yìí agbọdọmọpẹ kiri agbọdọmọpẹ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mẹ́ta náà ti ní àwọn ìlànà tọrọ ọba àlekọlá dá fún wa sáré wa lọsọlá wa sọ fún wa ẹ alẹ́ sọlá wa lọsọlá wa ní ẹkú lè ó ní wọ́n dá àwọn màláìkà jẹ yìí ọlọ́ọ̀bà àti ìjọba dá wọn kàrà ìbálẹ̀ wọ́n kúlẹ̀ kọ́ ti jẹ́ àmì máàlì jẹ́ mi nà ọlọ́ọ̀bà àti ìjọba dá wọn àlùjẹ́ níta ẹ̀rí iná lọ́ọ̀bà àti ìjọba dá wọn látara iná wọ́n kúlẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ́ mi máa wọ́n sí balaba ọlọ́ọ̀bà àti ìjọba wá dá àti ìjọba látara tọ́lọ́ọ̀bà àti ìjọba ti sọ fún الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. الله آدم لا تعيين so ọlọ́run bá dùgbọ́dá kó ti kíyà rẹ̀ wá kò sí ẹ̀ka tó jẹ́ rọ̀wánìyà ẹ̀ ń gbé àwọn rọ̀wánìyà kò sí ẹ̀ka tó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ àdìjẹ̀nu wáyé pàdìjẹ̀nu ni kakọ̀ pàdìjẹ̀nu fọ ẹgbẹ́ màláyíkà ni lágbàgbé màláyíkà fún ètò ìyẹn náà ní kálẹ̀ yẹn ni kò ní mẹ́ta lọ kò sí iná púpọ̀ rẹ̀ kò sí mísọ̀ kankan wọn bẹ́ẹ̀ mísọ̀ àti àdìjẹ̀nu àti ẹ̀ sábàbí màláyíkà àtàbí dàrú ìdí àdìjẹ̀nu kí wàá fún adé ọ̀rọ̀ adé àkùnrin jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ so àlìjẹ̀nu sábà tó bá ah, ọ̀rọ̀ wa ni àtàwọn débi kan so síta tó bá àmàlẹ́kà lè dé o àbí òtún tóbi ni ó jẹ pé àlìjẹ̀nu òun náà ló dé ìgbàgbọ́ tá a ti sá àmàlẹ́kà nù àgọ́dọ̀ bí wọn lẹ́yìn ọmọ ọba àlejòlá agbọ̀dọ̀gba pé ìjọ ọlọ́ọ̀ba àlejòlá ni wọn agbọ̀dọ̀gba pé iṣẹ́ ọlọ́ọ̀ba àlejòlá ni wọn wọn jẹ́ agbọ̀dọ̀gba yìí pé mo tẹ̀ káàsì ọlọ́run ẹ̀ ọlọ́ọ̀ba àlejòlá ti sáwọ́lá ti pẹ́ ti báyìí wọn bá a lọ́rùn àbí ìlànà àti fún àmàlẹ́kà nù wọ̀kútùbì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí ọlọ́wọ́ bá àlejòlá agbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn gbogbo tí àtọ́lọ́wọ́ bá àlejòlá ti ráwà dábìtì kọjá gbogbo àwọn mùsùlùmí gbọdọ̀ bá gbọ́. èyí tó sọ fún alẹ́ ẹ̀kọ́ kan ní àbí tó sọ fún alódìdí tí ò dákọ̀ fún wa ó dákọ̀ tọ̀rọ̀ fún wa ó dákọ̀ ìdíl fún wa ó dákọ̀ zabur fún wa ó dákọ̀ sófin ìdọ̀rọ̀ yìí fún wa àti sófin mọ̀tà ó dákọ̀ fún wa agbọ́dọ̀ nígbàgbọ́ ní gbogbo wọn ojú adé ní Al-Qur'an ìgbàgbọ́ táwa níbi Al-Qur'an òun tó wá lékele kan níbi àwọn táwọn níbi alukurani pé alukurani tọ́nà ọba àlejò alábẹ́rẹ́ ànẹ́bí yìí o ó ti segin ni ó ti wá pa gbogbo ìdájọ́ ti bẹ́ẹ̀ nù àwọn kíláà tó kù èrò tó kù rẹ̀ à ní bùkátà ti síra mi mà láti kò tàwa ilé yàrá alukurani káwọn ní ọlọ́run tó sọ sí àyíká kalẹ̀ ìjà máa lo old testament àbí ká máa lo injil ká máa lo new testament bible ara à ní bùkátà ti mà láti gbà sí alukurani sọ̀kalẹ̀ bá ànẹ́bí gbogbo tá a máa wá ó ti wà nílẹ̀ kọ́dà àwọn tí wọ́n lo eléyìí náà pé káwọn náà ti pàṣẹ láàbùnà nígbà tí Umar bin Khattab radiyallahu anhu torí àtẹ́kùbọ̀ kan ẹ̀ nínú àtàwọ̀rọ̀ Umar wa mú ojú ọlójú ọwọ́ àti ìpè ànábì ànábì sallallahu alaihi wasallam wáyé nípa àti ìpà ojú ànábì yí padà ànábì ní àbùdá àwọn ìkú pé ẹ̀jú ti èmi jì kí ló tún kí ló tún bẹ́ẹ̀ fi tàwọ̀rọ̀ tó mú lọ́wọ́ tó bẹ́ẹ̀ fi ṣe ànábì tí anabi musa kúra pẹ̀lú ọlọ́run tí anabi musa bá ń bẹ láyé lónìí má wà sí àhú ilà sí báyìí anabi musa wò àkòtí ìgbàláyè mi fanabi musa àgbọ̀tẹ̀ mi tí anabi musa bá ń bẹ láyé lónìí kò ní sẹ́ẹ̀ tèmi èmi anabi yóò máa tẹ̀lé so eléyìí túmọ̀ fún abẹ́kí ni ìpínlẹ̀ ìgbà tí islam ti dé kálukùránì ti dé kò ní àníbùkátà sí kíra mi màmá so agbọ̀dọ̀ nígbàgbọ́ yìí lára alukùránì inú gbàgbọ́ tá a ti gbọdọ̀ sí sí alukùránì òun náà ní kíni òun náà ní ká gba ìdí alukùránì dárí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá ni kìí ṣe dáadé kìí ṣe tọ́lọ́ bí ẹ bá pe àlùwárì ní ẹ̀dọ́ ọlọ́run ó túmọ̀ pé èèyàn sọ pé páàkì kanú ara yóò tán ní pé kàlámùlá ọ̀rọ̀ ọlọ́run bá àdìgbọ́lá ni ọ̀rọ̀ àdìgbọ́lá sì ní lára rẹ ni sábà wọn sọ pé ẹ̀dá ni a ti gbogbo ẹ̀dá ni ó tán jẹ́ pé apá kanú àdìgbọ́lá ni ó tán nù ọ̀rọ̀ eléyìí kò náà lórí ilẹ̀ láti ọ̀dà níbi sọ̀rọ̀ àwọn àdìsálàm òun náà ní àdìsọ́kàn tó wà ní àárín lágbàtà níbi sọ̀rọ̀ àwọn àdìsálàm bẹ̀rẹ̀ dáwà tó parí ẹ̀ àdìsọ́kàn ti bẹ̀rù kò sí ilẹ̀ yẹn ìyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wá táwọn àgbàgbé àlùbáàní ẹ̀dọ́ ọlọ́ọ̀ni àgbàgbé tó wá bí àgbé àwọn àfá látara pé wọ́n gbàgbé àlùbáàní ọ̀rọ̀ ọlọ́run àdìjọ́lá ni ó padà délé ìyẹ́ ìyẹ́ gẹ́gẹ́ nígbà tí wọ́n yà àwọn ọmọ ahmed tí wọ́n ti mẹ́mẹ́ wọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kánsá gbà yí pé àlùbáàní ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n ti di alukur'an ọlọ́lọ́ balẹ̀kọ́lá ni kàlámùlá ọlọ́lọ́ balẹ̀kọ́lá ni bó láti wá gbà yìí pé ẹ̀dá ni ọlọ́lọ́ balẹ̀kọ́lá tí ó ti tà o ó o òsì fi jẹ́ bẹ́ẹ̀ so eléyìí òun náà ni àwọn ìgbàgbọ́ nínú wàá pátá tó padà wá ní sí alukur'an so o náà ni pé bó láti lu alukur'an alukur'an àmọ̀ ti tẹ̀lé àwọn alukur'an àmọ̀ ìdájọ́ ti bẹ́ẹ̀ ní alukur'an àti màlúù ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti alukur'an wà fún un àyè fi alukur'an jẹun káàkiri sòkòtò alukurani wà ní ká mọ òfin tí bẹ́ẹ̀ nú ẹ̀ ká mọ ìdájọ́ tó wà nínú ẹ̀ ká sì máa tẹ̀sí kíkọ̀ ká máa lò lórí ìgbésí ayé wọn. torí alukurani tẹ̀ rí ìdòkú olódà gẹ́gẹ́ bí àwọn náà ní ìwé òfin wa tá a gbọ́dọ̀ mọ sí bẹ́ẹ̀ nú ẹ̀. ẹ wọ àwọn lọ́ọ̀yà ní tíráì ẹ ọlọ́run ló mọ iye gbà tí àwọn lọ́ọ̀yà ó para constitution tí ó tún kàdé tún kàdé yá tó ah, kàdé máa tẹ́sán tẹ́sán tẹ́sán àwọn táwọn jẹ́ mùsùlùmí òdodo ìjọ làwọn apára àpárá bùhárì kí fífún fẹ́ mọ ìdájọ́ bí bẹ́ẹ̀ nínú yàrá yìí mo fẹ́ mọ ìdájọ́ ti bẹ́ẹ̀ ní sóra yìí mo fẹ́ mọ ìdájọ́ ti bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ yìí ṣe pé ìdájọ́ náà lọ́nà ọba àdìgbò láti sọ̀kalẹ̀ lọ́wọ́ lórí òun náà ti darí ayé wa. so inú gbàgbọ́ ta gbọdọ̀ nígbà tó hàn ọ̀rọ̀ ọba àdìgbò láti òfin rẹ̀ òfin tó wà báyìí ní lórí gbogbo wa ni a ti gbọdọ̀ mọ etí bẹ́ẹ̀ rẹ̀ ama wa ti filawa tó tóra ní gbogbo gbà anabi sọlá láti bẹ́ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ àdìgbò wa ẹ bá ka alif laami alif kan alif alif kan laam alif kan mim alif kan bá ti máa wá lu alukurani kéde nígbà tá a bá ní sòwò láwọn àgbẹ̀ abẹ́ kó àwọn àjọ ebi tó ẹ wá sọ alukurani kalẹ̀ torí sòwò tá a ní ara ètò ìfẹ́ tẹ́ lu alukurani náà wà lẹ́yìn náà alukurani kò nígbà tí ẹ bá ní sòwò wà lọ́dọ̀ máa ká ó wà lọ́dọ̀ máa fi tó máa ká ó máa tètè láwà rẹ̀ bí ẹ bá wá ní sòwò tó ọba àlejò lábẹ́ ọlọ́run mọ́tà wọlé pé ìmọ̀ nǹkan alukurani ní gbogbo gbà mọ́tà wọlé pé ìmọ̀ tètè láwà tó mọ́tà yọ mí nínú wàhálà yìí mọ́tà yọ nínú wàhálà yìí so eléyìí òun náà yọ ọ̀nà tí ẹ máa ń gbà àti tí ẹ máa ń gbà nínú àgbọ̀rá ni wọ̀rọ̀ sórí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni agbọ̀rọ̀ nígbàgbọ́ sáwọn ìṣẹ́ ọlọ́run bá àdìgbẹ́ ọlá ìgbàgbọ́ táà ní sáwọn ìṣẹ́ ọlọ́run bá àdìgbẹ́ òun náà ní kọ́ bá àdìgbẹ́ ló ná ó tún wá ń lékèrè ká òun náà ní kí á gbà pa anabi sallallahu alayhi wa sallam òun náà ní bẹ̀rù gbà wà nẹ́bí ìjẹta anabi sallallahu alayhi wa sallam wá fún wa òun ló wá sí kíni òun ló wá sọ ọmọ aláìsí gbogbo òun ló wá kó gbogbo tẹ́tọ́ ti kọjá kó wa kó jọ sínú á sì gbà pé anabi sallallahu alayhi wa sallam òun nìkan lójú ọ̀nà tọ́nà ọba ìjọ lásẹ̀kù fún wa káàdì lè rí àjẹjẹ náà wọ́n ti lè máa tẹ̀lé kànábì sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní kílásù fún àwọn àyà tó kọ́ àti olóhàwá àti ọ̀rọ̀ tó ọ̀dí àti àyè lẹ́yìn ìgbà ìgbà àwọn ibi àti ìgbà òfin náà àwọn ìgbà àdáfún àní ọlọ́wọ́ bá ní kílá ní àwọn sábà ń ya pa ìlànà nàbì sọ̀rọ̀ àwọn ìwòsàlà kó lọ sí sọ́ra wọn níbi tí wọ́n bá tilẹ̀ sí wọn àbí ìyá ilé ìlú wọ́n máa dákun mọ́ lọ́sùn olùfàkùnkù wọ́n máa nà ha kún àní òkùnkùn nítorí tẹ bá mú wá fún yẹn gbà nítorí wọ́n ní a máa ṣe ẹ̀jìnà sí àwọn yà kọ bẹ́ẹ̀ nínú àlùkò àrùn ṣe ìjọba ọba àdìgbò láti dání wá sí pé anábìsọ̀lá àwọn àlùkò sọ̀lá òun ní ká máa tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ inú ìgbàgbọ́ òun náà ni alìyáwó bìlíọ̀mù ààfin ká gbọ́ ọjọ́ gbé dàbí yàmà bọ̀ inú yìí máa ń dáná gbígbé wa fún wa ni ìdá gbàgbọ́ nígbà ọjọ́ gbé dàbí yàmà ó pọ̀ inú tó tó pamọ́jọ́ gbé dàbí yàmà òun náà ni ká gbà pàápù jọ kan ẹ́ so gbogbo ẹ̀ náà ló gbà pàápù jọ kan àmọ́ ìwà ẹlòmíì òfin àbóyó kú jọ kan yóò mọ̀ wà bí ẹni nínú wa gbọ́dọ̀ gbọ́dọ̀ kí á mọ̀ ní ká gbà pé káwọ́ á ìjìyà ń bẹ́nu sáré ká gbà pé wọ́n bí wá léèrè nínú sáré ká ti dáhùn bẹ́ẹ̀ fẹ́ sànà mọ́tò bí wá gbogbo akálọ̀ ṣe kíni kálọ̀ lè mọ̀ èyí ti pété yẹn máa há sórí bẹ́ẹ̀ bá ṣe rí láyé òun náà ni ó ti dáhùn béèrè wọn ọba àjùkù bẹ́ẹ̀ mi lọ́kọ́ máa ṣe lé kọ́ máa ṣe níbi náà ẹjọ́júmọ́ pé a ma rọ́bù rọ́bì allah ọmọ nàbí ọ̀nàbí nàbí muhammad ọmọ tí nípa islam kó ha kó jù bẹ́ẹ̀ lọ tí yóò bá ti tẹ̀ wọn mọ̀ bí ọkọ̀ ló jẹ àmọ́tímá ó jẹ àmọ́tímá mímá ìjọ padà gbẹ̀yìn ló tó bá dé pé ìbá dúró dédé lórí ẹ̀sìn na inú gbàgbọ́ tá a jẹ́ wọ́n gbẹ̀dẹ̀ kíá wọ́n ti ọlọ́wọ́ padà gbé ewu adìyẹ lẹ́gbàtà yìí bá parí ná tó bá gbé ewu adìyẹ tán ọlọ́wọ́ adìyẹ ló wà á tẹ̀sí òkú kálukú ẹni tó bá ti dáadáa yóò gbẹ̀sẹ̀ dáadáa ẹni tó bá ta ìdá yóò gba yóò di ìyá rẹ̀ tó ta ìdá tó bá jọ gbẹdà ìyá àmà àwọn yóò pin sí méjì fàlẹ́ fún fi jannati kọ̀bàlẹ́ fún fi sàyè àwọn kan wọ́n náà jẹ́nà àwọn kan wọ́n náà tó bá jọ gbẹdà ìyá àmà gbogbo àgbọ̀ ìdìbò náà lágbọ̀dọ̀ ní àwọn ilé òdodo tó bá jọ gbẹdà ìyá àmà wọ́n ò rí ọlọ́wọ́ bá àdìgbọ́ láwọn kẹ́ẹ́bí ẹ̀ ṣe máa ṣe kíni kẹ́ẹ́bí ẹ̀ ṣe máa rí òòrùn ní sísámà nígbà tí ò bá ti nígbà tí ò bá ti tí níta kòkòrò àwọn eléyìí ìgbàgbọ́ta gbọdọ̀ nítorí pé òkúta lòdì àmà yìí a gbọ́dọ̀ ní iyèméjì lára pé àti mọ̀ bóyá nǹkan ó tẹ̀lé àbí òdìtẹ̀lẹ̀ ẹ̀yìn ta ló ti lọ ní tó bọ̀ rí ẹ̀yìn akáfọ́sọ fún anáyẹ̀ tá kì í àmọ̀ kan bẹ tó tí ẹ̀yìn bá ní ìgbàgbọ́ báyìí iyèméjì lè fi sí lọ́rùn àdúgbò nígbàgbọ́ pé kí ni ibi ọjọ́ òkúta lè fi àmọ̀ yóò ọlọ́run bá àlejò ọlá yóò ṣe ìdájọ́ fún oníkálukú bẹ́ẹ̀ àlìyímọ́ níbi ìpàdé àrùn káyìrì bí wọ́n ṣàlẹ̀ yìí ká nígbàgbọ́ sí kádàrá káyìrì bí wọ́n ṣàlẹ̀ yìí èyí tó jó orí bẹ́ẹ̀ àti tó dé nílé àti tó dé jàkejì sọ̀kadàrá yìí olùkànnà ni tó fẹ́ tó jẹ́ pé mùsùlùmí òdodo agbọ̀dọ̀ nígbàgbọ́ kójú ọ̀gbàgbọ́ sàn nínú bá wà ní ọ̀sán lábẹ́ ìgbàgbọ́ tá à ní kíkadàrá yìí ẹ̀ òun náà ní ká gbà ìpè ọlọ́ọ̀bà àti ìpè ọlá ti kọ́ gbogbo nǹkan pátápátá ní tí ó máa tẹ̀lé táyé òfin parí ọlọ́ọ̀bá àti ìjọba ti kọ́ bí kàbísínà alùpàdánà kọ́bìlà kẹ́kẹ́ sàmà wájú wájú àpò ọlọ́run ti kọ́ gbogbo ẹ̀ fifty thousand years síwájú kọ́lọ́run tó dá sọ́mà àtìlẹ́lẹ̀ kò ti kọ́ gbogbo tó kálukú ó jẹ́ nípò sí orí àti lójú dídí ọlọ́ọ̀bá àti ìjọba ti kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kíkọ́ tó ti wá kọ́ kalẹ̀ yìí káwá nígbà gbogbo gbogbo ó máa wá tẹ̀lé kò sí tí ó dàbí tó ti tẹ̀lẹ̀ kí dáadáa bá tẹ̀lẹ̀ sí ọ gbàkọ́lọ́ọ̀bá àti ìjọba ló kọ́ mọ́ kí dàkejì náà tẹ̀lẹ̀ sí ọ gbàkọ́lọ́ọ̀bá àti ìjọba ló kọ́ mọ́ àmọ́ ṣe dáa ti lọ lè dúró níbi nígbà tí méjèèjì bá ń ṣẹlẹ̀ sí wa tí dáadáa bá ń ṣẹlẹ̀ sí wa ṣètánì ó máa fi làákàyè lọ sí pé àwọn tó gbé orí ni kọ́lá ìlú bí wàá pàdé ọlọ́run kẹ́kọ̀ọ́ ní dúpẹ́ fọlọ́run náà ah, àwọn tó jẹ jẹyàn láyé nì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sábú kejì àkejì bá ṣẹlẹ̀ síyàn ṣètánì ó ti pé ọgbà àjọ ọlọ́run yóò wá sí mẹ́nìkan tó ní alábàjábà ah, yìí ti ọ́ alábàjábà yìí òjò jẹyàn alábàjábà yìí òjò níláárí yóò wá ìdí òfin wá padà sọ́dọ̀ ọlọ́run ọba àdìkẹ́lá ló sọ pé inna lillahi wa inna ilayhi raji'un pé ọlọ́run ọba àdìkẹ́lá náà ló dá wa ẹ ọ̀hún náà ló ní wa ọ̀dọ̀ ẹ̀ láti padà sí ìdí òfin tí ó fi gbà pé qadara Allah wa ma sha'a fa'al pé ọlọ́run ọba àdìkẹ́lá ní máa fọ kádàrá tí tó bá sì wù ní máa fẹ̀dá rẹ̀ ṣe òmùrú àgbélé onídìkíni òní fà kí n fẹ́ fún imáni wa tó jẹ́ pé a ṣubú bíi kankan nínú àwọn ewu yìí a ṣubú bíi kankan gbogbo àwọn ilé àtọ ilé ìtì òun náà ní ìnígbàgbọ́ òun náà ní ìnígbàgbọ́ sábà sọ̀rọ̀ àlùsọ náà ọ̀jẹ̀ máa ìdíyà ìdíyà àlùsọ náà ọ̀jẹ̀ máa gbé lọ́wọ́ nípa ìnígbàgbọ́ òun náà nù. sòwò náà láàbì mọ̀ pé bẹ́ẹ̀ bá gbọ́ tẹnu bẹ́ẹ̀ bá gbọ́ ti tẹnu ẹnìkejì àbí bíi kan èyí ṣèdájọ́ ẹ̀dá kan owó sáà wíyìí nìyí ìṣèwọ́ lọ́nà lórí ewu náà láti àlẹ́ sọ̀rọ̀ àlùsọ náà lórí àwọn ní ọjọ́ ti lọ ọ̀gbọ́dọ̀ ti lọ yìí náà níbẹ̀ tẹ fún ìṣẹ́jú díẹ̀ nígbà tẹ fún mi ìṣẹ́jú mélòó kan mo fẹ́ sàlàyé àwọn kankan bẹ́ẹ̀ àwọn olùkọ́ padà wà mí ìbéèrè àbíkò ní sí mi ìbéèrè o ti wà bẹ́ẹ̀ ẹ́ náà náà tọ ẹ bẹ́ẹ̀ ni masala yẹ kó a ní wọ́n lùbẹ́rẹ̀ ma àwọn kankan bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ni àwọn àdùsùn náà ní ní problem ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ tó jẹ́ pé àwọn yẹn ti rí rí pé bóyá àwọn ni wọ́n invest àwọn kan yẹ fúnra wọn ni bóyá ìfẹ́ ẹnu wọn ni alùsùn náà jẹ̀mọ́ à fún òní ṣe kankan àbí kó jẹ́ pé ó ní ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ó sì ní ẹ̀rí látọ̀dọ̀ àlẹ́ sọ̀rọ̀ báwa àlẹ́ sọ̀rọ̀ bọ́lá òkè ní àṣírí bá lẹ́mìtì ní àṣírí àmọ́ ìdí máa ń ṣẹlẹ̀ ní pé láwùjọ gbà míì ntọ́nà ní àṣe ntàlábì ní àṣe yìí ó lè jẹ́ kó nǹkan ló wọ́pọ̀ láwùjọ àwùjọ wa yìí ní ni pé á òṣìṣàkó tí àwa ń ṣe tí òṣìṣàkó tó lọ́wọ́ tí òṣìṣàkó السلام عليكم ورحمة الله وبركاته. Uh, as we are here, the uh, question, we are in our midst, the person who doesn't understand the language of the speaker, and I would like to uh, ask the request, uh, calling to win the little, a little after the uh, of the lecture uh, the lecturer, inshallah ta'ala, we are going to summarize the lecture in Allah ta'ala. Now, nínú àwọn nǹkan wọ̀nyí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ṣe kó náà ló gbajúmọ̀ jù dáadáa òun náà ni àbíyá kò sí ìṣìn náà pé bó ti kẹ́kọ̀ọ́ alábẹ́ kí ẹ ní ká kúlẹ̀ ká tẹ̀ àbí ká dọ̀bálẹ̀ nínú kí máa sábà jáde ní alẹ́ òun náà ní àwùjọ yìí tó jẹ́ pé òbí mi gan yóò torí ẹ̀ fún ọmọ ọlọ́mọ òbí mi yóò torí ẹ̀ lọ́mọ ìjáde ilé pé nígbà tí ó kí mi kò tẹ̀ nígbà tí ó kí mi kò kúnlẹ̀ nígbà tí ó kí mi kò dọ̀bálẹ̀ ó lè jẹ́ pé ìtọ́ wá nílò àlàfẹ́ tó wá wà ní ọ̀sẹ̀lá pẹ̀lú àti kíra ẹni òun náà ti pé sálámà làti fi ká mọ́ kíkíra wa tí ládá ti bẹ lórí sálámà yìí sálámà yìí ju ládá ti bẹ mẹ́fọ́ wa ládá mẹ́wàá ládá ogún ládá ọgbọ̀n ìpele ìpele ti bẹ sálámà yìí. alábìsùn kọ́ wa ní ó orin ti bẹ bí ká ba ẹni lọ́wọ́ anabi níbi mùsùlùmí méjì bá pàdé ara wọn tó wá gbara wọn lọ́wọ́ anabi ní wọn ò ní túká àti kí ìdíbi títí máa ń bẹ láàrin ara wọn tó sì yọ kó láàrin wọn. so eléyìí òun náà ìlànà anabi sọ̀rọ̀ àwọn àlejò sálám òun náà ni wọ́n ti fi fi ara wọn. nínú àwọn sábẹ́ anabi alẹ́ni tó sáàmù lọ́dún mi torí ìṣe wọn àtàtà wọn ní kíkí wọn. ó wá fẹ́ ìfọ́sẹ̀ wọlé ìsìlámù pé a ah, ànábì sallallahu alaihi wasallam ó lọ́lá ju gbogbo àwọn ilé ìlọ tí wọ́n ti ń segin ni tí wọ́n ń tẹ́ kọ̀kọ̀rọ̀ tí wọ́n tó bá sí wọn ẹ jẹ́ ká àná ọ̀sẹ̀ àti ibẹ̀ nígbà tí wọ́n tẹ́lẹ̀ bá nẹ́bí ànábì sallallahu alaihi wasallam dàpọ̀ ànábì mọ̀ gbọ́dọ̀ sí ànábì tí wọ́n jẹ́ pé ó lẹ́tọ̀ mẹ́rin kan ni ànábì sallallahu alaihi wasallam ní obìnrin yorùbá ní kó máa segin ni kó máa sí kọ̀kọ̀ rẹ̀ tó lọ́dọ̀ wà lórí ẹ̀ tó lọ́dọ̀ àti ilé yìí kò sí inú ìlànà ànábì sallallahu alaihi wasallam inú àṣà ni ó jẹ́ pé kò sí ìyapẹ́ lórí ẹ̀ lórí lọ́dọ̀ àwọn àyíkọ́sí bàdá yìí àgbà gbogbo àwọn àfa school of singapore eh, college islamic law mẹ́rẹ̀ẹ̀rin kò sí àdúgbò lọ́dọ̀ wọn pé kásẹ̀ fún yàn kò sí inú ìlànà ìlànà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ká tún wá wálé ká wá tòsí gbogbo wa láwùjọ tá a wà yìí méjì náà ni àwọn sábà pín sí àwọn mẹ́ta pín sí mẹ́ta wọ́n ní animakari àbí wọ́n ní aláwọ̀ àjàdí àtàwọn zùmọ̀rá àbí ẹ̀ kò táwọn ètò gbajúmọ̀ dáadáa tó pọ̀ dáadáa òun náà ti ká máa sọ nípa àwọn àjàbíyà táwọn bàbá mi nítorí ní ti pẹ̀lú ọ̀rọ̀ kúnlẹ̀ yìí àwọn bàbá wa méjèèjì ní àjàbíyà àti màrìkàbíyà àwọn náà sálà ìdásí wọ̀rọ̀ yìí wọ́n ti sọ nítorí ọba àlejòlá sọ nípa rẹ̀ ìdí wọn bá sọ tó bá ti jẹ́ pé bó ti bá tọ́lọ́ ọba àlejòlá mu èyí tó ti dédé àwùjọ wa tó ti pé àlàkùnrinlá àwọn náà sẹ́wájú sábàlọ́ wo kámú ẹ̀ tó jẹ́ àgbà nínú àwọn méjèèjì sẹ́kù kàmáàlì ọ̀hìn ọ̀wà bàbá ní màtìgbà ní bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ ọ̀rọ̀ wọn tó jẹ́ pé fídíò ni àwọn kan dìde lọ lè béèrè lọ́wọ́ wọn ti fẹ́ dákun ìkúnlẹ̀ kíra ẹni nígbà tí ẹ bá àbí tẹ̀fún ẹni báyìí nígbà tí yorùbá kíyàn ìgbé tó lẹ́tọ̀ọ́ èdè bàbá pọ̀ ọjọ́ náà òun náà ní pé kí ni kíkí Islam òun náà ní ká dúró báyìí kabara wa kabara mo jira kabara lọ baba ní ẹnikẹ́ni tó bá wá tẹ̀ báyìí tó fi kíyàn ẹ àbó wa lọlẹ̀ tó Tu tó fi adé bi ìgbà tó yàn ó dùkú baba ní a tó ṣe àtẹni tí wọ́n ṣe fún àwọn ìlú ìjọba tó lọ eléyìí ẹ̀rí kan bàbí ẹ̀rí kan láti lọ sí pépé àwọn méjì wò lójọ́ wájú ọlọ́run tí àwọn ọ̀rọ̀ yìí ti báyìí tá a bá fẹ́ máa pọ́nlé àwọn báyìí lóòótọ́ yìí láwa tá à ń kílẹ̀ pé àwọn àdàbíyà pé ká fi lọ́dọ̀ bàbá káàtì máa tẹ̀lé káàtì máa ṣe káàtì máa tẹ̀ sí àmọ́ káwọn ọmọ ilé àbáwọn tí o bá wá dé káàbá jẹ àwọn àgbà àgbà jẹ àwọn olùkọ́ ìtọ̀ àwọn máa tẹ̀ àwọn tí máa ń tẹ ọjà àti oníbi tẹ́lẹ̀ káàtì wọn káàtì máa fẹ́ràn wọn ẹgbẹ́ ah wọ́n tẹ̀ lọ́rọ̀ bàbá wa ẹ káàmà yìí wọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni Adam babalágége àbí babalágége tàná ẹ̀ẹ́ àwọn tó ń bá a débi pé àwọn tó kọ́ tẹ́bá lọ lé wọnú àdìsílámù tàkọ́lé ní jàdíyà ìbẹ̀bẹ̀ tẹ́bá lọ wọnú àdínù nàfíhà ìbẹ̀bẹ̀ tó ìdábí kó aláwọ̀ sí àbílẹ̀ jì ìjọba tó wà sí àbílẹ̀. bàbá wa kọ́ lórí ọ̀rọ̀ tí bàbá gbà kọ́ lórí bàbá ní wáyé àkọ́ mi jáde ìlú máàdà ìhàyà bàbá ní wọ́n ti fáwọn ìjọ mi o wọ́n ti fáwọn ìyà mi o jáde ìlú máàdà ìhàyà wọ́n sáì mà kan níta pé dídì wọ́n mọ̀ tó máa dì wọ́n àtà òun fi hàn wọ́n ṣe mistake wọ́n gbé báàgì níbi tá à ń pè ní ìtìjú yìí níbẹ̀rẹ̀ àti níparí láti ẹ̀ níparí. ó ní hajjada jahiru tawadua gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun kan tí wọ́n pè ní kiri òun kan tí wọ́n pè ní ìtẹríba wọ́n bá náà wò fi sùdúdì wọ̀nyí náà àwọn tí wàá máa tí wọ́n pè ní tẹríba àwọn tí wàá máa lórí kiri bí ká fẹ́ níbalẹ̀ fúnra wa ká tẹ̀ fúnra wa tí wàá sábà kíra wa. kálíwò náà ní ìjà àlùwò wájiba lahu káàbọ̀ bàtà ńgbà tábà pàdé yàn tábà kíyàn káàbọ̀ bàtà wọ́n sọ di ọ̀ràn yàn ọ̀bùdà wùsùn ní ìsìnà síwájú kó tó dé wájú gbáwájú lé ilé ẹ̀dẹ̀ kan ó kọ̀kọ́ bàtà alẹ̀ náà ó fẹ́ kọ́ máa kúlù máa ń délé tí ò bá lè dé wọ́n sọ fún rọ ni wọ́n máa sọ pé àwọn kọ́ lára rẹ̀ ni kò ṣe jáàlú wọ́n lò ti ṣe kèfèrí sẹ́sìn àwọn bí a dáwọn báyìí ọba yìí ti kèfèrí sí wọ́n ti àjò ní kìtà ní wọ́n ti dà kọ́dà wọ́n palẹ̀ ogun báwo ló ń ti látara òwe lé ṣéèkì wọn náà padà wá sọ pé wọ́n tàwádìí olórí náà àdìgbò ìdí ń jẹ́ ìtẹ́ríba táwọn àmà máa fi àkíní àwòṣà ìsàmà òun náà ní ìtẹ́ríba tó bá ti tó bá làkà yìí tó ti gidi tó ti gidi pẹ̀lú ìṣẹ̀rí ọlọ́run ọmọ aláṣẹ ìsàmà bí kò bó lè ha pẹ̀lú ká sékìní ká gba òdodo mìkúlì àhà látọ̀dọ̀ gbogbo ẹni tó bá ti mọ̀ òdodo wa àbáni ti ń jẹ́ ìtẹ́ríba mi ọmọ kékeré tó bí nábìlà náà nígbà lówó lòlówó wa kó gbà lọ́wọ́ rẹ̀ à ń tẹ̀mú tàwa jẹ́ òtẹ̀rí bá náà lòlówó wọ́n ti náà di jáde fáwọn bèèrè fún yàrá àbáníkó tó wá ti nà síkẹ́ síkẹ́ ni kí àwọn ọwọ́ sọ lẹ́ẹ̀lẹ́ kó wọ aṣọ kó má síkẹ́ ni kó má gbálẹ̀ àbáníkó tó ti nà sílẹ̀ yìí ara síkẹ́ ni ara ìtẹ̀rí bá ni so so kí mo fẹ́ ṣe mo fẹ́ fẹ́ jáde díẹ̀ so ẹlẹ́ẹ̀kejì inú tí fẹ́ wá látara pé tí máa tún mú àwọn èèyàn rò pé òun náà ni aláṣẹ náà jẹ̀ káṣe fìdí àwòrán gbàgbó káwọn ọjọ́ kàfíà ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ keje káwọn àti kókó àtọ̀ káṣe nàdúrà kókó eléyìí náà nǹkan tá a lè rí fún ni látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam ó yẹ ní pé èyí tá a rí fún látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam èyí tó ta kó ni حديث النبي صلى الله عليه وسلم حديث جرير أني كنا نعد الاجتماع عند أهل البيت وصنيعة الطعام من النياحة أني لا يا نبي صلى الله عليه وسلم àwọn máa ka kéèyàn péjọ nílé olókùú káwájú kó bẹ́ẹ̀ wọ̀tọ̀ ní àtàtọ̀ àbí ká fún wa dáná àwọn máa ka kúnnú ẹkún arò kẹ́ ẹ̀ máa tún fún àti ẹ̀mọ́tán tẹ̀lé fún àrùn yá aláàánú mi ló lọ yìí á ọlọ́run kò mọ̀ sí ká ọlọ́run mọ̀ sí báyìí kúkúrú àwọn kan báyìí tó ní táwọn máa ń sí eléyìí náà máa ń fún ọ̀pẹ àwọn sábẹ́ ànábì mo tẹ́kẹ́ ni wò àwọn eléyìí wò ká ti rẹ́sì kọ́dà ìmọ̀ nígbà rẹ̀ pàṣẹ wò àtàwọn àyímọ̀ tó kù àwọn náà sọ pé kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn káwá péjọ síbi kan ní olókùn so àdó àti àti ìbòkù òun náà ni mo ká kí mi ká kí mi dìlà kọ́dà àdábìnrin ká dúró bí sàárè rẹ̀ kó kálukú máa tọrọ fún mi sàárè ẹ́ Allahumma sàbíláhu Allahumma sàbíláhu Allahumma sàbíláhu Allahumma sàbíláhu ká máa tọrọ fún lẹ́yìn eléyìí kò sákọ̀ọ́lẹ̀ kankan àwọn èèyàn kúrò ju ayé àdáni àwọn ìyàwó ànábì kú àwọn ọmọ ànábì kú àwọn fámìlì rẹ kú àwọn èèyàn pàtàkì pàtàkì pàtàkì pàtàkì wọn kú ní Islam kọ́nà àwọn sẹ́wọ́ntì náà sáà kúrò ní wọn kú nígbà yà wúwa sáà kúrò ní sẹ́rí pèsè pé èdè ẹ̀dùn hàn gbà wọn síbẹ̀síbẹ̀ náà àárín ìtọ́sán tó ti ṣe pẹ̀lú tó ti pẹ̀lú ilé yìí so àpèjúwe tí mi wà fún wa fún àwọn tabaru pé bóyá ń bẹ lára ẹ̀sìn òun náà ni pé kíra méjì náà la ní á ní àwọn tí a ti sọ nípa àfídà á sì ní àwọn tí a ti sọ nípa àdàkà káwá ló wo àwọn tíra tuntun wa látòkè délẹ̀ bẹ́ẹ̀ ni akhdọ̀ ni ni bálálà ni ni àbí mọ́tínú rìsálà àbí gbogbo àwọn tíra táwọn fi tíra fíkìw ni gbogbo ẹ̀ alibábù jẹ̀nàsà ń bẹ̀ alibẹ́ni sọ̀rọ̀ pé báà ṣe ti fún báà ṣe wẹ̀ báà ṣe lé ibo ni báàbù ìfìdáwù wà mẹ́ pé báàbù tó jẹ pé a ṣe ìfìdáwù òkú o bó o láti ṣe kí ni kàtà ṣe bẹ́ẹ̀ àlè ní kankan nínú kírẹ́ẹ̀tì eléyìí ní túmọ̀ pé kí ni pé àti kò sínú tánàbí sọ̀lá wà ní ìṣẹ̀lá fún wa bóyá ni pé gbọ́dọ̀ òfìdáwù tó àtúmọ̀ wa ń lò gan gbólóhùn tó lágbára ni nítorí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé ìtumọ̀ fìdá òní pé èyàn fẹ́ fi ra rẹ̀ dí èyàn fẹ́ fi ra rẹ̀ dí aburú tí ó tẹ̀lẹ̀ tẹ́nìkan ìtumọ̀ rẹ̀ fìdá fìdá wí wá ní èyàn kì í ṣe fẹ́ àyàtẹ̀ntẹ̀ bá gbà pé kíni ti pé ọ̀rọ̀ rẹ̀ ti tọ́ síná àwọn fẹ́ ti kíni àwọn fẹ́ bọ ìnáwó lọ́rùn rẹ̀ àwọn fẹ́ ti kíni àwọn fẹ́ fi ra wá ìdíjẹ́ fìdá òní nítorí pé bẹ́ẹ̀ náà Kùránì gan ẹ̀dí bá mi sì pé àwọn bèbè tó bá jẹ́ òkè dàlùkì àmọ̀ fún wọn wá kábàá mọ̀ pé àwọn òbá sì ní kakọ́ ọlọ́run káwọn sì ní kakọ́ àti gbogbo ti ń bẹ láyé lónìí ìnáfẹ́lẹ́ ibi ha ni àgbábí yọ̀ọ̀lì káfí rárá wálẹ̀ kó níbi kíni kó níbi yàrá ìgbà tó òkè dàlùkì àmọ̀ gbogbo ìjọba ti ah, ní gbólóhùn fìdá fìdá fìdá ní ni pé àwọn náà ń ṣe ìdáhùn wọ̀nyí nàbà wà nígbà tí rí pé iná wọn ti ṣú ọ̀pọ̀ tí àwọn wọ̀ náà nígbà bí abẹ́lẹ̀ ti kiri abẹ́lẹ̀ yìí pọ̀. jẹ́ni ẹlẹ́kejì ni pé tọ́wọ́ ẹgbẹ́ abájẹ fún aláàárí gan ṣé ẹ̀mí ti wá gbé irú ká ṣe kí ni ká bọ́ ọkọ̀ lọ́rùn tiwa ká bọ́ sọ́rùn tiwa ká bá wọn gbà á so tí o bá ti wá rí bẹ́ẹ̀ so a jẹ́ pé ààrí ńlá nàbí sallallahu alaihi wasallam ìdí nù tí a lù sínú jama àti ebi ṣe èdè pé bóyá ó wá kó ilé ẹnìkan àbí kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tí ẹ̀sìn ní ká ṣe ni túláàsì ẹ̀rí wa lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ kọ́ra àwọn aláàlẹ́ gbà wájú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àlèsìfáàlù bíi mọ́lì ti nàbì ànábàbí káàmọ́ ṣe wòlíì ànábì nínú tí a lù sínú èsì ni wọ́n ti máa ń takò kò sí nǹkan tó fà á òun náà ní bí anabi ò sí mòlídìí ara rẹ̀ kò sì sàtọ́lẹ̀ fáwọn tàbí kan sí mòlídìí rẹ̀ wọ́n dá mòlídìí rẹ̀ lẹ́yìn ọgọ́rùn mẹ́rin ọdún tánàbí kúta four hundred years ẹgbà tánàbí sọlá wa lẹ́sọ̀lá kúta àwọn tó ti dá mòlídìí rẹ̀ àwọn ṣíà ni àwọn tẹ́sì ni àwọn tó ń pe àwọn tàbí anabi ní kébèrè àwọn tó yẹ kí wọ́n sọ pé àkùránì tá a gbé lọ́wọ́ yìí nìsín àkùránì tí àkùránì tí yẹsọ̀ fẹ́ntìkì ni àwọn kan padà gbé wa wọn a máa ṣe pẹ̀lẹ́ yàwó anabi aisha rabi allahu anha wọn pe abubakar kébèrè wọn pe ali kébèrè eh, wọn pe usman kébèrè wọn pe kébèrè gbogbo èyí tìbìtì ní bẹ̀rẹ̀ àwọn ṣíà lẹ́yìn tìbìtì ọmọ ti káàkiri irú ọjọ́ ọ̀la nìkì tó jẹ́ ọjọ́ sínagókọ rẹ̀ ẹ ọjọ́ aṣọra wọ́n tún ní táwọn máa ń tẹ́lẹ̀ wọ́n máa yára wọn lọ́bẹ̀ẹ́ ni wọ́n máa gúnra wọn lọ́bẹ̀ẹ́ wọ́n máa fi wọ́n máa fi ojú ara wọn gbólẹ̀ wọ́n làwọn ń banújẹ́ pé àwọn fi ń kádùn ọjọ́ tí wọ́n pa Hussein ọmọ ànábì so àwọn ṣíà yìí àwọn náà làwọn èèyàn zẹ̀gbẹ́gì táwọn àníkà dúná àwọn náà àníkà dúná tán pa wàhálà tí ikú wa mọ̀ sí ilẹ̀ lọ́wọ́ àìsí wọ́n sì ní wọ́n ti ń wọ̀ lọ ilé ẹ̀jẹ̀ àwọn ìbùdó ẹ̀ka mójútó èdè àlùsùn náà àwọn tí àbẹ káwọ bí o ti ní wọ lọrin tó gbé náà ti wọ lọrin sí wọn padà mọ wá ṣe kíní ìwọde ọjọ́ máa ṣe òun tó bá ti jẹ ọ bí dèdè ọ̀la ní tìrẹ wọn máa ní káàkiri títì ẹ wọn máa gúnra wọn ní nǹkan wọn máa ṣe títì so gbogbo àwọn tó bá yìí bẹ̀rẹ̀ wọn àwọn náà wá dá mòlì bí àgẹ́bí lẹ̀ so wọn wá dá mòlì bí àgẹ́bí lẹ̀ wọn dá ti eh, asan lẹ̀ ti hòtẹ́ẹ̀lì lẹ̀ ti Fatima lẹ̀ nítorí wọn bá tán ti fi já lẹ̀ kéde pé nítorí wọn fẹ́ ànábì sallallahu alaihi wasallam nítorí pé ìpìlẹ̀ wọn àwọn Yahudi ni Abdullahi bin sábà Yahudi àwọn ni wọn dá ilé ilé so àwọn ọmọ yìí àwọn náà wá ti kí ni àwọn náà dá mòlì bí so kata Abubakar yóò dálẹ̀ fún wa tí Umar yóò dálẹ̀ fún wa tí Usman yóò dálẹ̀ fún wa sanabi sallallahu alayhi wa sallam òun kankan sábì ìsọjọ́ bí ara rẹ̀ ìsọjọ́ ká ṣe so ìdí eléyìí wọn nàbí pàṣẹ bí alùsùn náà jẹ̀mọ́ a ìdí ń jẹ́ ọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam kò sí nínú ta balọ̀wà nẹ́bí àtìlẹ́yìn òun ni ẹja ṣe onídìbí a máa ṣàlàyé pé kò sínú ẹ̀sìn káàyàn bá fi mọ̀ pé ah, a ìtòpàtà àti ṣe é nìyí tí ọjọ́ bí ànábì bá ti wá tọ́ ajẹ́ pé ọjọ́ ìbí tèmi náà tọ́ ajẹ́pọ̀ ọjọ́ bíi tẹnìkan òtọ́ ti ṣe nǹkan òtọ́ ti wòlé kan òtọ́ gbogbo àwọn eléyìí ní tìbí tó fà á díàlù sínú àwọn jẹ̀mọ́ àti ìwé bíi sẹ́nu nínú tó tó máa ń takò wá lélẹ́rí òun náà tẹ̀síìrù tẹ̀síìrù fìyà jèrìjà kọ́kùnrin ó wọ sọ kó má ṣe kíni kó má kọ kókó tẹ̀ wọ́n a máa takò wọn ní oṣooṣù tó sókè sókè ẹ̀ àwọn ẹlòmíràn ní abatọ́jẹ́ àbí oní àìwọ́ ah, ti lálàá sí aṣọ ìṣòkòtò rẹ̀ dé gbogbo ní lẹ́yìn náà ní ti ìjìn bẹ́ẹ̀ lára alábi sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá alábi sọ máa ń hajj wa ní sọ̀rọ̀ Bukhari alábi ní máa asọ̀rọ̀ kàbẹ́ ìjẹ́ ìlà tọ́bi nìyà alábi ní tó bá ti kọjá kókó tẹ̀ nínú aṣọ tẹ̀yàn bá wọ̀ alábi ní iná mọ́bi jó tó bá jẹ́ òkúta ìkẹyà mọ́ sẹ́mi náà wà ní kẹfìnà gbẹ́sẹ̀ nínú so iná ló fà lẹ́yìn pínpín ẹ̀rí pé aṣọ tàbá kọ́lá aṣọ anábì sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá ilá àǹsọ̀ ìsà aṣọ anábì máa ń dé dájú orúkọ tí wàá níbi òtútọ́ ìdájọ́ ojúgun ti ànábì sọ̀rọ̀ àti àmàdé ànábì kan wàá fún wa ní fúnfún yẹn ni pétọ̀ wọ́n tó wá mọ̀ kó wàá lè jẹ́ kó dídájọ́ ojúgun má jẹ́ kó ló ṣe kí ni kọ̀kọ̀jà kókósẹ̀ kókósẹ̀ ò ní kí nínú àtọ̀ rẹ̀ so eléyìí ìlànà anabi ni wàá lóye kájọ máa fi ṣe nípa abẹ́ tó kíni nípa abẹ́ ju àlejò sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ inú ìgbà tí wọ́n tún máa ń sọ òun náà ni pé báwo obìnrin máa ṣe máa wọ jẹ̀lẹ̀ báwo tí òun nìkan kùn sí kẹ́kẹ́ kan kárí àwọn so eléyìí náà ìlànà anabi sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ mi àyà ń bẹ ní àlùkò àyè àti anabi sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ ń bẹ tó nílẹ̀ àwọn ìyàwó anabi sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ ìmúra wọn òun náà ni pé wọn a máa kọ́ bá gbogbo ara wọn lásòkè délẹ̀ wọn ò ní jẹ́ kẹ́nìkan kó rí wọn àbẹ́ tó bá lẹ́tọ̀ọ́ sí wọn ìyá rẹ̀ ó rí bàbá rẹ̀ ó rí ọkọ rẹ̀ èyí ṣe pé wọ́n ní ẹnì kankan ẹmọ́déka kórì ẹgbẹ́ báyìí ló ti máa ń sọ káàkiri tí a kọ́lá gbà tó dọ́dọ̀ ya rẹ̀ ní wọ́n tó wá kò sí jẹ́kíjà rẹ̀ kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ ìyá rẹ̀ ó rẹ̀ bàbá rẹ̀ ó a rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó rẹ̀ àbúrò rẹ̀ ó rẹ̀ ọmọ rẹ̀ ó rẹ̀ kọ́lá àwọn kéékèèké tí o ti bàlágà àìsí ìgbónára àìsójú òwúlá rẹ ní òun náà ni ó máa mú kéèyàn máa ní kí àwọn èèyàn máa ní òun káwọn èèyàn máa wò ó kó máa wọ ṣòkòtò káàkiri kó dírẹ́sì kan kó wà gọ́jí ọ̀sí àwọn èèyàn máa rí pé a ah, ẹ̀rí bó ti ṣe wàláì àìní ìgbónára àìlówúlára ni kéèyàn bá lówú lára nǹkan tí wọ́n ní tó jẹ́ pé wọ́n gẹ́gẹ́ lónìí kan fúnra rẹ̀ ní tóbìnrin sì níye lórí lọ́dọ̀ wa wàláì àdìgbàmọ́ lójì àdìgbàmọ́ lójì báàbù ẹ̀jẹ̀ fún alákòóso yẹn kan kéèyàn bá ní bóòdù nílé àdìgbò ní diamond àwọn kan tó níye lérí níbo làwọn fi pamọ́ sí bẹ́ẹ̀ bá fi bẹ́ẹ̀ bá ti dá ẹ̀yìn tó fi sínú kéèsì rẹ̀ tán ó tó wá fi sínú kíní kan ẹlòmíì tó wá dìbò ẹlòmíì tó wá lọ lè kíbo abẹ́ abẹ́ abẹ́ abẹ́ bẹ́ẹ̀dì nítorí pé kíni nítorí pé nǹkan yẹn ní eléyìí sọ gẹ́gẹ́ obìnrin wá ní eléyìí ju kaba yẹn lọ ọlọ́ọ̀bà yìí gbẹ́lá fi ti wọ́n bẹ́ẹ̀ pé ah, ẹ má jẹ́ kí gbogbo ojú ó máa wò wọ́n ó mọ̀ lọ́kọ́ sọ̀ jẹ́ sísá nẹ́bí ìfẹ́ àwọn ìyàwó rẹ̀ àtẹ́lẹ́rí wú àtọ́lójú rẹ̀ àtọ́lójú rà gbogbo ẹ̀ wọ́n á máa fojú wọn wò ìyàwó ànẹ́bí ó yẹ ká máa ó yẹ ká máa tí gàgá ọlọ́run bá gbẹgbẹ láti gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti torí ó ti sọ àyàkálẹ̀ pé káwọn yàrá nípa ọ̀sẹ̀ kìíní káwọn ìlú jìlì bá àtàwọn mùmí ní òdodo ṣùgbọ́n ilé ní báyìí ìlànà ní ìfọ̀lá wà lẹ́yìn lọ́la ẹni tí bá ń ṣe ó yẹ ká ṣe kí ni ó yẹ ká kí ẹ ó yẹ ká kan sára sí i láti kò pé pé èèyàn díẹ̀ ní tẹ̀lé ló kaba wọn ètò kò ká máa wá fi ti èyẹ àbí kò ká máa wá bu àbí ká máa wá kórìíra rẹ̀ so ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀rin àbẹ́lẹ̀kàrún ìdíyàlú àrọ̀ kí ẹ máa lọ lè bá àwọn tí wọ́n yẹ fẹ́ wò eléyìí náà inú kàtó ṣe kíni inú kàtó gbajúmọ̀ láwùjọ wa káàtì máa ń ta àpárí sún àdé rírì kéèyàn fẹ́ kéèyàn ní a ah, ẹlẹ́kùn mo fẹ́ travel ẹ bá wo tó dáa àbí kò dáa eléyìí náà kò sínú làwọn ẹlẹ́sìn sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn sọ̀rọ̀ mo fẹ́ fẹ́yàwó ṣé yóò bá mu àbí kò ní bá mu eléyìí sínú làwọn ẹlẹ́sìn sọ̀rọ̀ àwọn de sọ̀rọ̀ mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo kẹ́nìkan wá bọ̀ yẹ̀wò fún mo tí wọ́n fi yẹ̀wò ó fi ẹ̀sùbá yẹ̀ wò ni ó fi omi yẹ̀ wò ni ó fi kùránì yẹ̀ wò ni ó fi yẹ̀pẹ̀ yẹ̀ wò ni ó fi kọ́ọ̀bù yẹ̀ wò ni àbátẹ̀lẹ̀wọ́ rẹ̀ náà lówó ló fi yẹ̀ wò ni àbí wù ọ́ sun báyìí náà ló fi máa ń yẹ ní bí wọ́n sọ ní sọ ni gbogbo ẹ̀ pátápátá àbí wo sámà gbogbo ẹ̀ pátápátá kò sí ti ó wà ní àlàyé mi sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ anábì ti tako ewu bẹ́ẹ̀ púpọ̀ inú àdúgbò anábì ti tako ẹni tó bá lọ lè bá ẹni tí yẹ kánwò tó wá béèrè kan lọ́wọ́ rẹ̀ anábì ni ọlọ́run gba ẹni fọ́sítì lọ́wọ́ ẹ̀ tọ̀hún tórúkọ lọ́ba ọba ìjà alákọ̀ọ́ba ah, wo ṣé kọ́mọ mi kwásì ní kó lọ ní àbí ní lọ́rin ẹ alẹ́bí tó bá wà lọ́sọ́lá ní ọlọ́run nígbà ìmúlùkójì ọjọ́ lọ́wọ́ rẹ̀ alẹ́bí wa tó bá tó wá sọ tó tó wá bì nífẹ̀ẹ́ ó ní kwásì ní kọ́mọ ẹ lọ́mọdé lọ́rin ní lọ́rin o wọ́n náà wá dé ọmọ ti takú àyìn lọ́rin ó fẹ́ lọ́ àwọn yòókù mi lọ rárá o àbá ti ní kwásì ní kó lọ sẹ́yìn wá gbà gbọ́ kẹ́ńtẹ́tọ̀ anẹ́sọ̀wá alùsọ́lá bí ọ̀kọ̀dé káfàrà bí máa ń gbé àlà mọ́hàmmed anẹ́bíyàn ti ṣe kékeré sí alùpàá alùsọ́lá bí ọ̀kọ̀dé káfàrà bí máa ń gbé àlà mọ́hàmmed sẹ́yìn gẹ́gẹ́ bí olùsí olùsí lè òun òun náà wọ́n pé báyà iṣẹ́ gidi ìgbé ẹgbẹ́ máa ṣe ni tó wú eléyìí náà nínú nǹkan tí alùsùn náà jẹ̀má a nínú nǹkan tí àwọn máa takò tẹ́lẹ̀ máa ń rò pé a èsì sàn takò ẹ̀rí ká fi takò mí. nígbẹ̀yìn nítorí àwọn béèrè inú ẹ̀ òun náà ni àtàwásùn bìí jáde nàbí ká máa fọlá nàbí sọ̀rọ̀ nínú nǹkan tí alùsùn náà máa takò mí àyè fọlá nàbí sọ̀rọ̀ àwọn àlè ànábì ní ká máa tọrọ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀bà àlejòlá wọ́n ní láyé láti láyé fúnná pẹ̀lú òbí ha ọlọ́ọ̀bà àlejòlá ní àwọn orúkọ tó rẹwà òun náà ní kẹ́ máa fi pè àmọ́ orúkọ ọlọ́ọ̀bà àlejòlá àmọ́ fi pè kọ́dà ìṣe dáadáa náà náà bá ní ìwà dáadáa wa alẹ́ mọ́tò tọrọ dọ̀ ọlọ́run nítorí bá mọ̀ kó ṣe torí ọlọ́run kó sàánú ẹ̀ nítorí ọlọ́run kó lọ́mọ́tò àwọn alágbájá nítorí tiẹ̀ kó ṣe torí kàmí ṣe gbábà ìfún mi ìyẹn máa fi dáadáa yàn ìyẹn máa fi tọrọ dọ̀ ọlọ́ọ̀bà àlejòlá gẹ́gẹ́ ẹ ètò pé yóò gbé àrẹ kalẹ̀ pé jẹ́ni sáà ń tẹ̀ kí ló ń ṣe bá ní àwọn ọmọ báyìí bẹ́ẹ̀ lọ́rùn lára o èyí tí yẹn bá ní pé ẹ̀dá dáa lélẹ́yìí ẹni bí ah, ẹni yìí ọ̀há ah, osùmọ́ ọlọ́run bẹ̀rù ọlọ́run tẹ̀lé lára níbi tó láwọn ẹ̀sẹ̀ lám tó bá wá ní bùkátà ní pé lágbájá ẹlẹ́kùn ẹ máa rántí mi nínú àdúrà mo fẹ́ ti nǹkan báyìí mo fẹ́ tẹ̀ láàmú tẹ̀lé rántí mi nínú àdúrà ìyàwó mi bí ma ẹlẹ́kùn máa ń gbé alọ́ kọ́lọ́ sọ láyọ̀ ìwúrọ̀ àwọn ọba àwọn yẹn máa ń sọ bẹ́ẹ̀ fún yà anabi yóò ti ba sàdúrà fún wa kò sẹ́ẹ̀rì pé àwọn sàdúrà wà lọ́la anabi tọrọ wọn máa bá anabi ni anabi yóò ti ba àwọn sàdúrà bàtà anabi yóò ti ti láyé má àwọn sàdúrà wà lọ́la anabi tọrọ àwọn náà ń sàdúrà bá anabi ti kọ́ wọn nígbà tó jọrọ nígbà yẹ umar bin abdul rahman kí làwọn sàbí ṣe ah, umar bin abdul rahman kó pe abad tó jẹ́ ọkọ̀ ànábì ó nílé ọlọ́run ànábì làwọn máa lọ lè bá ń ká àwọn bí àdúrà rẹ sàtẹ̀lẹ̀ sọ́dọ̀ rẹ nígbà tó dò bá rọ̀ ẹ́ òdò wa rọ̀ báyìí nílẹ̀ ní ti àwa fẹ́ lo ọ́nkù ànábì sọ̀rọ̀ àwọn àdúrà sọ̀rọ̀ kó bá wa sí kíni kó a fi sàtẹ̀lẹ̀ sọ́dọ̀ rẹ kó dò bá rọ̀ ó yá ìrẹ́ àbáàdì ó ti sàdó àfún wọn ìbílẹ̀ sábà bẹ́ẹ̀ ni pé tó wáyé pé ọlá ànábì náà ti ń tọrọ nígbà tánábì wà láyé nígbà tánábì kú tán tí ọlá rẹ ti stop ni tánábì òlọ́lá mọ́ ni tánábì wá fi ọlá ànábì lẹ̀ tánábì wá lọ́dẹ bá ọlá àgbà rẹ̀ ṣọlága àdélé yìí àwọn èdè pọ̀ lẹ́sìrìsì tó jẹ́ pé àdín tọ́ka fún wa pé tábà sàdó à ní àìwọlá ànábì tọrọ dípò fáwọn àtọ lẹ́yìn nìkan kan ní tọrọ tí o bá ti tọ́ba ànábì kò sẹ́yìn kan tó tọ́ tí ọlá alágbájá ọlá sánmà méjèèjì ọlá kàábà ọlá ẹ̀jẹ̀ kìnnìkan gbogbo ẹ̀ pátápátá kàmọ́ ti tọrọ so àwọn kan táwọn mi kọ́ wa tó ní àdúrà wọ́n fi gbà wọn ní ká gbìyànjú kí àkàmọ́ mi tọrọ abẹ́rẹ́ ọba àdìsọ́lá ọba tí a sọ yìí kọ́lọ́ ọba àdìsọ́lá yóò lò fún ẹ̀sọ́ tó wà tó púpọ̀ ó ti kó sábà ní wa láyé àtúntàkìyà wọn sọ̀rọ̀ ìbéèrè. alhamdulilayi wa sallallahu alaihi wa sallam wa rahmatulahi wa sallam adúgbò fún àwọn ọ̀sán ìwà tí ọlọ́run insha Allah ta'ala ẹ ẹ wà ní tẹ̀lé gbẹgbẹgbẹ níwọ̀n bá sókè nítorí nǹkan náà lọ́yà wà tí wọ́n fi káàkiri sí lẹ́tọ̀ yìí àwọn ọ̀gbọ́n Yorùbá wọ́n dẹ̀ ti fi sọ̀rọ̀ sí wa àgbẹ̀ Yorùbá tó máa wà tí a bá lè sọmara ìgbẹ́ láàrin ìṣẹ́jú mélòó kàbí nílẹ̀ ìtàn ẹlẹ́rìí. Uh, I think you look back to Almighty Allah subhanahu wa ta'ala. Uh, the lecturer's name is uh, Al-Ustad Ibrahim Al-Dasuki. Uh, the lecturer started with the definition of Islam. The topic of the lecture was Hakikat al-Islam, the Christian of Islam. The real Islam that was practiced by Prophet Muhammad sallallahu alayhi wa sallam and his household and his companions. Uh, the letter gives a clear invitation to uh, what an Islam has also justified the definition with uh, many verses for the glorious Quran and the Prophetic tradition. He made it clear that Islam, constantly is a total submission to the will of Allah subhanahu wa ta'ala and gives uh, uh, a uh, remarkable explanation on the Quran verse in our Quran where Allah subhanahu wa ta'ala says, You will not become deceived until you are a Muslim. And after that, uh, The lecturer make an overview on the evolution of Islam right from the Adam, right from the Adam. Here still the issue of revolution. He may mention the, uh, the on the issue of revolution. Surah Al-Mudathir, as well as Surah Al-Mudathir was explained by the lecturer. May Allah be pleased with him. And after that, uh, uh, concerning the topic, the lecturer explained Al-Iman and al learn. He made a contrast between the two, Al-Islam and Al-Iman. He said, whenever you see an Islam and an Iman together, their meaning is beautiful. Whenever you whenever you see them uh, uh, in their meaning uh, the same meaning. Now, uh, we also explain Atawheed and concept. Atawheed is oneness of Allah subhanahu wa ta'ala and he uh, explained the importance or making Allah subhanahu wa ta'ala one in uh, in ta'at. Allah subhanahu wa ta'ala is the giver. Allah subhanahu wa ta'ala is the sustainer. Allah subhanahu wa ta'ala is the creator. No one can create, no one can give life, no one can give death. Allah subhanahu wa ta'ala is the one that gives life and death. People, if some people are shouting on you, are making you fear that they can kill, they can give life. You have to give Allah subhanahu wa ta'ala his own right. Allah subhanahu wa ta'ala is uh, uh, one who can take life and give life. And after that, the tawheed of worship Tawheed al-Uluhiyya, he explained extensively the Tawheed of al-Uluhiyya and he explained under it ad-du'a, supplication, the concept of supplication, the lecturer explaining fervently the uh, concept of supplication and how the concept of some of our people to be regarded. He made mention that some people of now are uh, elite, our contemporary, they ought to be calling on Allah subhanahu wa ta'ala and be calling on mankind. So we say, Ya Kapkapiyani, Ya Jamjamiyani, Ya Kakahini. And something uh, something of that nature and these uh, uh, are forbidden as far as Islam is concerned. We want to uh, call on to worship, we are to call Allah subhanahu wa ta'ala alone because Allah is the only helper. Uh, uh, uh, lastly, our lecturer explains the controversial issues. Issue of leaning and prostrating while drinking As among the controversial issues and he was able to bring many evidences regarding that as he also gave us local evidence. he gave us a statement uh, from our local scholars, especially in our lovely city in London the likes of Sheikh Ahmaduddin Al-Adadi in his tafsir, public tafsir uh, titled uh, The Story of Prophet Ibrahim. He tried to give uh, uh, more explanation on the prohibition on naming while greeting. Uh, as he even read on our hearing the uh, the computation of Sheikh Adam Abdullah al-Nuri, poetic computation of Sheikh Adam Abdullah al-Nuri, that time we are قومي جهلوا ما نبحيا وآتاه فيه ختمه وابتدى Sheikh Adam abused those who live, those who are living, abused them fervently, very abused them. Wallahi. Ah, ah, láti ṣe our our lecturer part of the controversial issue you made mention was uh, the teaching of Tidal after three uh, when someone died the gathering the three days after the death of the fourteen uh, seven days or forty days in that gathering there is an innovative garden, apart from new content. I would have been able to make some cogent points. Alhamdulillah, wa salatu wa salam ala rasulillah. Adúgbò fún ọmọ ọ̀gá wa, atọ̀rọ̀ ìkẹ́kẹ̀ fún Amẹ́lì Sọ́mọ̀ lọ́wọ́ àlùfáà sẹ́lẹ̀m. Àwọn afọ àwọn tí wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ wọn láì wọ́n rí ìdíwà kẹrìn àjò púpọ̀ kọ́lọ́n bá wà kí wá wá sanwó-ẹ̀lẹ́ padà. àìjókòó wà ní ìrọ̀lẹ́ ilé ìpàdé àṣà ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ sí àjọṣà àwọn ìlà ìjìbò ní ọmọ ìṣe kọ́lọ́n bá wà kí wá wá lóòótọ́ ní ní àṣà àṣírí kọ́láṣí tí wà lábáyé kan òun ni wọ́n tẹ̀lé ní ilé kọ́ńpáàdì àgbádá ilé kọ́ńpáàdì ní ìpàdé àṣà òun ìrẹsì fájúmọ́ wọn àṣà ọmọdé àwọn ní òní náà ní ìlú ìlà ìlà àwọn kwẹsàn wọn ti wà ní ibi bàjẹ́ ẹni báyìí ó ti bàjẹ́ ó sáyà náà ó wá béèrè ìbéèrè pé àbá kí ni túmọ̀ ilẹ̀ amú ok ẹni pé kàánú ti kọ́ máa ń wà ní ilẹ̀ hàn kí ni jẹ́ ilẹ̀ ilẹ̀ hàn ìlé àmú náà ni òkú mi sọ sọkúsọ ṣe táwọn ọmọ ẹ̀sìn náà kí ni jẹ́ ìlé àmú àti pé kí ni ìyàtọ̀ láàrin ìlé àmú àti eléyìí tí àwọn oṣù bí máa ń fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìlé àmú náà ń lọ rẹ̀ ní àkọ́yọ́kùlà àlùwà àti ìmọ̀ọ́mù mọ́jọ́rọ́tà eléyìí náà máa ń kọ́kọ́ sí i الحمد لله والصلاة والسلام على رسول الله ìhàbù nínú ìjẹ́lágbáwá àwọn àmì kí èèyàn lóyún ní ìbàká ẹ̀mí yorùbá tẹ́lẹ̀ àlàmùhù ìtumọ̀ náà ni pé ọkùnrin onímọ̀ tí ó mọ̀ tẹ́lẹ̀ so ìhàbù yìí ọlọ́wọ́ àdéhùnlá òun ní kápá láti lè yàn ní ìmọ̀ ló ti sí ìyàlọ́kà so káwá lè fi àwọn ti pé àwọn ti ìhàbù kan so eléyìí nǹkan tí ó lé ti pẹ̀lú ìwà lọ pẹ̀lú nǹkan nílá ni ìwé tó bá fẹ́ lẹ́yìn kó a fi dára àwòkọ́ ni ó fi jẹ́ bóyá ilé níbi bóyá àwọn nǹkan nílá ló ti fi nínú àwọn ọmọ tí àwọn ọmọ yóò tòbí yóò ní ọ̀pá ní yóò ní ayé àkàn gba ó ti bá wọn tòrò ìdí ó ti pàtàkì fún àwa tá a jẹ ọba akẹ́kọ̀ọ́ òun náà lè gbé sẹ́yìn ìmọ̀ yìí àmú ìmọ̀ ní nǹkan tó rọrùn àmú ní nǹkan tó kúyẹ́ àmì ìgbàgbọ́ ìgbà tá a bá ti délé ẹ̀kọ́ láàrin ọdún ọ̀rún méjì láti ní ọkọ̀ wọn tán òun náà ló pàṣẹ pé ẹ̀rù ìmọ̀ sáré káàdì pé a kiri o ti yé àwọn fẹ́ ṣe ìyá o ti fẹ́ sáré sáré sáré kó ti gbá àwọn ara wájú tó òun náà ní máa dá wà lálẹ́ ẹ̀rì pẹ́ẹ́lú mi bá ti lo ìlẹ̀ àmì yìí ìdáhùn náà sọ̀ náà nìyí ẹlòmíì lè lo kó yá wẹ̀lì ẹ̀dí bá rẹ̀ tó jẹ́ pé alẹ́ ní máa ń wálé kéwú tiẹ̀ kò ní wálé kéwú lọ́sàn án ẹ̀sìn máa fi wá jẹ́ alẹ́ wálé kéwú kó tẹ̀ wálé kéwú ìyá múná ló ti lù ó lẹ́yìn tí wọ́n jọ lu òun padà ó kú láì pẹ́ tí kò tẹ̀ lù sọ́kò pẹ́ tó lù tẹ̀ ìpínlẹ̀ èkó ó gbóná gbàgbá rẹ̀ lọ. ṣùgbọ́n àwọn tó báyìí ti sẹ́mà ìmọ̀ sábà ń wá mímọ̀ èèyàn máa ń kọ́ mímọ̀ ìnáwó àwọn èyí tó kàn jẹ́ pé tó bá sùn lóru tó bá ti sùn tó bá fẹ́ sùn pé kó kí àtẹ́gbẹ́ rẹ pàtó bá fi jí òtún ọgbọ́n jùlọ ẹnu díà pàtó bá fẹ́ sùn fi díà rọrí pàtó bá fẹ́ sùn da díà dáyà ìgbóró àwọn tó bá yẹ níṣẹ́ ìyàdé bàbá ní àárín tátàwọn àtọ́fà ni èyí ó máa kọ́ ìmọ̀ ni èyí ó fi mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó fi mọ̀ àbáta mọ́ máa sọ pé àwọn onímọ̀ ti kọjá àwọn onílé jàbí tí wọ́n tí wọ́n náà bá ní lójú ọ̀nà tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n padà níbi tí wọ́n lọ tó ìṣòro dáhùn nílé ní ìwọ̀n báwa rẹ̀. ẹni ìgbé rẹ̀ pé ṣe ẹ̀rọ fún èèyàn tí ó nífẹ̀ẹ́ sí ẹni tí ò láìsí tó ẹni yẹn ń jẹ́ olùdarí ọlọ́ọ̀ bóyá ó kàn ló béèrè question bóyá ẹnìkan kọlu sí wọn àwọn ayé bóyá wọn láìkì àmọ́ olùdarí ọlọ́ọ̀ dáadáa ni ẹni yẹn ṣé ìjọba yẹn fún àwọn kí àwọn fẹ́ yẹn ìwé ìtọ́ béèrè pé ẹni tó kọjú sí yàn olùbẹ̀rẹ̀ tó yọ ọ́ lè lóòótọ́ àmọ́ kò rí láti tẹ̀ tòkí wa lè wo pé ó ti dàbí ẹ̀ma fẹ́ràn àtùnbílẹ̀ olùdó àbí kéde wa fẹ́ lórí ilé ẹ̀fọ́ náà tó àárẹ̀ yìí fẹ́ sí ìyẹn lágbèé àárín ìrajà ọ̀tọ̀ ni kí ni o fẹ́ na gbogbo obìnrin lápapọ̀ nítorí pé ó jẹ́ obìnrin olùdó ọ̀tọ̀ ni ìfẹ́ pé a fẹ́ra wa sílé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tó eléyìí ní láàrin àwọn sọ̀hábà àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí àbáàrí ẹnì kan náà àwọn nígbà àwọn sọ̀hábìyà àti àwọn obìnrin tó wá bá àdébìtàn láti bá tó bá gbé tó wá bá ní sọlá àlọ́sálà pé Muawiya àbí àti Abuja ham, àwọn méjì kọ́ ló tó ń pé àwọn fẹ́ fẹ́ mu pé alábì tó wọ́n kó ti rí èyí alábì náà máa Muawiya ọ̀sọ̀rọ̀ yóò fún láàmú àdàdà mu Muawiya tó rí òun kálíkà ní kò sówó lọ́wọ́ ẹ̀ tó bá ti di kó Abuja ham, Jaham wà á ma Abu Jaham padà yẹ dọ̀wọ̀ asọ́ àti àtìkì Abu Jaham tiẹ̀ àti ìrìnàjò ní egbélé so àwọn mi sọ pé ìtumọ̀ yẹn náà ni pé tọ̀rọ̀ ọ̀bùn ni anabi alima fẹ́ àwọn méjèèjì àti ṣe Usama fẹ́ Usama gbèsè so eléyìí ti fi òyọ pé bóyá ó fẹ́ràn ẹ̀ gẹ́gẹ́ bí mòmílì òdodo òyọ lẹ̀ àmọ́ ìfẹ́ kájọ fẹ́rẹ̀ ilé tó torí náà àyàn tó béèrè béèrè yìí tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo wù ọ́ gẹ́gẹ́ bí pé kí n jẹ lọ́kọ́ láyà ó kọ́ sọ fún bóòlù sẹ́ẹ̀sì náà nù yìí mo fún ọ pé o lè tè òbí bá mi tó kí n máa fi bóyá wà fún wa jẹ́ pé ẹ̀ńtọ́fà yóò wù ọ wá lọ lè fẹ́ sílé ọ àwọn adé àkíyèsí kan wà lórí ìbéèrè yẹn nínú àìsí èyí nífẹ̀ tí mo ọ̀nà pé tí obìnrin tí ó bá fẹ́ fẹ́ ọkọ àbí ọkọ bá fẹ́ fẹ́ obìnrin àdùgbé láyé ànábi sọ̀rọ̀ sọ́lẹ̀ ọ̀hún náà ni ọkùnrin tí ń kọ́ sí obìnrin so àwọn àwọn pé nínú ṣẹ̀ríà so báwo ni obìnrin ti máa ń yan ọkọ so bó ti fi jẹ́ pé báwo náà ni ọkùnrin náà ti máa ń yan obìnrin èyí tó kílíà ni pé ọkùnrin tó bá fẹ́ yan ọkọ nínú àwọn nǹkan tí ọkùnrin máa ń wò fífáìn wà ń bẹ̀ rírẹwà wà ń bẹ̀ owó wà ń bẹ̀ ẹ̀kú owó wà ń bẹ̀ lójú ẹ̀dẹ́gbẹ́ ẹ̀sìn yẹn ní sẹ̀ríà òníwó òníwó fọdún rọ̀ kábàlélẹ́rí dáadáa àmọ́tàwọn obìnrin ó ní àdéhùn kan àdéhùn tí àdìgbọ́n tẹ̀lérí tí wọ́n gbé jáde àdéhùn àbúrò ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àjọ àdéhùn àbúrò sọ̀rọ̀ ṣẹlẹ̀ àdébì ni ìdá àtàkùn tí ó bá wá báyìí mọ́tàlọ́wọ́ náà dínà wà kólkọ̀ọ́ ẹni tó yẹ pé ẹ̀sìn rẹ̀ kó tẹ̀yìn lọ́rùn ìwà rẹ̀ náà kó tẹ̀yìn lọ́rùn ẹ̀yà dáa ẹgbẹ́ pé ẹ̀sìn rẹ̀ àtiwá rẹ̀ ó tẹ̀lé lọ́wọ́ tó bá wá bá yín tó bá kọ̀ lọ́wọ́ rẹ̀ sí yín ẹ̀yà dáa lóhùn ànẹ́tọ́wá ni wà ìlà tí ẹ̀ bá ti wá dáa lóhùn fẹ́kùn fìtìnà ẹ̀ jẹ́ fìtìnà lórí ilẹ̀ ẹ̀ sì jẹ́ olùbá ilẹ̀ jẹ́ ẹ̀ rí pé níbi hadith yẹn lélẹ̀ ìtànàbí sọ̀rọ̀ sẹ́lẹ̀ ń sọ pọ́ìntì méjì ló ti pàtàkì ni òun ni kéde àdínú wàlúkọ̀lù ẹ̀sìn àti àgàtì ìwà àwọn ẹ̀rí ìlú ẹ̀sẹ̀ gbé ti agbára wa torí pé ẹni tí obìnrin ó bá fẹ́ ọ̀rọ̀ jẹ́ ló ti lágbára agbára ti pé olùbọ́ ìyàwó àwọn ẹ̀rí ìlú náà wà tó pọ̀ gẹ́gẹ́ bí àbẹ̀já ló kọ̀ wá wọn alẹ́ mi ta wà alẹ́ mi ọ̀rọ̀ mi dáwó lẹ́nu kò ní ná wọ́n fẹ́ tó wá tó wọ́n so torí pé ibi tí èmi tó ń gbọ́ yé níbi pẹ́sẹ̀ yìí ó tún fẹ́ yàtọ̀ díẹ̀ so tí èmi tó ń gbọ́ yé òun ni wípé ṣé dandan ni fún mi kí n fẹ́ ẹni tó jẹ́ wípé ó ní bẹ́ẹ̀ wọ ọlọ́run ní tòótọ́ kódà tó bá jẹ́ wípé mi mi nífẹ̀ẹ́ sí ẹni yẹn so pọ́ìntì mi nífẹ̀ẹ́ sí wọn la fẹ́ fi mọ̀ pé kí ni o nífẹ̀ẹ́ sí ẹni yẹn fún ṣé bóyá kò níṣẹ́ ni eléyìí wọn lẹ́rìí tí ò bá níṣẹ́ ṣe bóyá kò ní bẹ̀rù ọlọ́run ní eléyìí wọn lẹ́rìí tí ò bá ní bẹ̀rù ọlọ́run bóyá kò níwà níbi ìfẹ́ interest eléyìí wọn lẹ́rìí tí ò bá níwà àmọ́ tó bá ní bóyá kò fáìn ní àlejò ìlẹ̀rí fún un. bó jẹ́ ọ̀rọ̀ jẹ́sí pé ó wà náà àwọn àbá tí wọ́n sọ pé ẹni tó jẹ́ kí n máa tẹnu mọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì púpọ̀ kò sí sí àmọ́ nínú tí ẹ̀yà mi láwùjọ nínú tí màá yé o táwọn obìnrin máa ń wò àmọ́ ó wà níbi tọkùnrin olójẹ́ pé ẹ̀rí kílíà níbi tọkùnrin pé lọ́ọ́ dáadáa lẹ́nu tó fẹ́ràn ni lọ́ọ́ dáadáa so pẹ̀lú pé eléyìí yóò mọ tíráì láti mọ já pọ́blẹ́mù lẹ̀ nígbà tọkùnrin bá fẹ́ sí kò nífẹ̀ẹ́ sí yóò mọ wá ní lára yóò mọ ní lára yóò mọ ní lára òkè àmọ́ níbi tó bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ àmọ́ irú eléyìí àwọn àti ìlú ara wa pé tẹwàá tá a sọ òun náà sóbìnrin wa fẹ́ olójú kan ni àbí yóò fẹ́ lẹ́sẹ̀ kan àbí yóò fẹ́ lédè ń wọ́ ẹ̀fẹ́ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé ní kàdé bẹ́ẹ̀ kan náà yóò gbé àwọn tá a fẹ́ mi èèyàn kan náà yóò gbà fẹ́ wọn àmọ́ àwọn àfa ẹgẹ́ bí àwọn Hanafiya wọ́n sọ wípé obìnrin ọkùnrin tó bẹ́ẹ̀ dáadáa èyí tó bóyá ojú rẹ̀ ní ojú rẹ̀ kó wà nílẹ̀ kò pé ojú pé etí pé gbogbo nǹkan pé kò wọ́n ó straight tó ṣe òkè ni wọ́n fẹ́ mọ tó ń wá káàkiri wàlá ọ̀rọ̀ tó wà very important ṣe ni wọ́n ta ni ó ní gbólóhàn náà ní oge ni wàlá wà ìlà tí ò bá fi rí ó jẹ́ bìtì lórí ilẹ̀. ẹ mọ̀ rí obìnrin mi ní ìmọ̀ táwọn afáfẹ́lẹ́ sọ sí tẹ bá bí ẹni tí ní òrùlé O ìdí wá bọ́dà tó nírun gan-an ṣàlá àti irú àwọn nǹkan yẹn náà wà ó gbọ́dọ̀ àwọn nǹkan yìí nísìn àwọn nǹkan yẹn pé ó wà pẹ̀kúlẹ̀ àti àwọn obìnrin àmọ́ yẹn bá wọn ní ọ̀rẹ́ ìgbé pé irú nǹkan yìí olùgbé ẹ̀sìn náà wọ́n sàhábà náà tó ti yé báwọn ní ìsìn gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì gan gẹ́gẹ́ gẹ́gẹ́ yẹn máa mú ní èrè ọ̀la ìgbésẹ̀ kan tí èèyàn máa mú lérè rárá so ìmọ̀ bóyá ìdájú ti lé ìdájú máa fẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni olùdíje ti wò ó káàpẹ́ olùdíje tó mú yàtọ̀ jẹ́ torí pé ìfẹ́ ọkàn nínú tí ọlọ́ọ̀bá àdìgbọ́lá tó ní agbára mi ni àti kápá ní nílé ọlọ́run ní kápá rẹ̀. èèyàn lè jẹ́ ó lè jẹ́ oníbẹ̀ ọlọ́run ó lè jẹ́ oníwà dáadáa kó lè pé kò wù ní alọ́kà láti fẹ́ wẹ̀ níbẹ̀ ó lè jẹ́ pé wílé yìí nínú pàtàkùn ọ̀gá ìjọ láti ìlú ìyànjú. sẹ́ni àdìsẹ́ tọ́lẹ̀ kan yẹn ibi ìdàdàkùn ìdàdàkùn máa ń tẹ̀sán nàìjíríà bó ọ̀hún ọ̀dàwọ̀n tó wọlé so àyà yẹn ti ní àdìsí yẹn kó dà pé àwọn tí ń darí lọ àwọn náà ní àwọn ìyá kò bá tà ìdá àdàkùn máa ń tún tẹ̀lé ọ̀rọ̀ òwúrọ̀ àtàwọn kan bá ti wá bá yín wá tọrọ ọmọ alọ́dọ̀ yín kẹ́sì ó níwà ó lẹ́sìn pàtàkì ìlú ẹ̀kọ́ ọmọkún tẹ́ ẹ̀ bá ti bọ́ ọmọkún dẹ́kun tìpínlẹ̀ tòmìnira tìpínlẹ̀ òtẹ̀ lẹ́gbẹ̀lẹ̀ pẹ̀lú tẹ́wá rẹ̀ fi fún ní báyìí wọ́n lè máa yọ àwọn lẹ́yìn fúláàtì lọ́nà lọ́nà lọ́nà ìtọ́ wọ́n lè láwọn àwọn fúláàtì ó lè dáwà lálẹ́ tó o gbọ́dọ̀ fi fún ní pé ní ìlú lọ́nà. wọ́n á rí àdìsí kan ìyàwó ìyàwó kọ́ìtì nínú àwọn ìdábẹ́ ìdábẹ́ àjẹbí mi ó wá bá àjẹbí sọ̀rọ̀ àwọn àjẹbí ọ̀sẹ̀lẹ̀ ó ní ọkọ òun tẹ̀lé òun ó ní kò sí kankan tó mú òun ní kúrẹ́ pẹ̀lú ọ̀rẹ́ kọ́dà níbi ìwà ìwà rẹ̀ dà pé àmọ́ òun nípa ya kó máa di pé òun wà lọ́jọ́ kiri òun wá sá ìmúre dáadáa tó bá ti fóun ẹ̀sìn bá wọn pé tó ká òun fẹ́ kọ́ ọ̀lẹ́ ìdúró ẹ̀ láti pé ó kàn yọ lọ́kàn ìwà rẹ̀ ti ga àmúkàyọ́lẹ́mì náà bó sì yọlẹ́mì òun ní tìí tó bá di kó wọn bẹ́ńlẹ́ pẹ̀lú ẹ̀ òun padà wà máa kó sínú kúkúrú ní ẹ̀bà yóò máa ti dáadáa bóun òun máa ti wọ́n jẹ́ ní káàbí. tó anábì wá ní àbẹ̀rùdínà alẹ́ ìhàjì kọ́ta ṣé ọgbà oko tó fún ọ gẹ́gẹ́ bíi sàdáàbí tó ti tán láti dá padà fún ó náà ti tán ó dá padà fún tó anábì kó dá padà fún ó sì tán máa lọ. so ìyàtọ̀ wà láàrin ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìdílé bíi tọkọtaya tó ẹlẹ́mìí ti yóò lè jápa lóòótọ́ ó lè jọ gbẹ káwọn sí tó ìdóhùn gbé wọ̀ òun náà lè fi tẹ́kẹ̀ wọ́n lè fi pa ọmọ fẹ́ tóbi ní wọn láwọn dáadáa. ẹni yóò ṣe ẹ̀ka ìwọ̀n sára lọ wọ́n ní kọ̀ǹpọ́sì fún ó jẹ́ dandan fún gbogbo obìnrin tí ó bá jẹ́ sínkì tó jẹ́ sínkì ní ọkọ̀ ẹni dandan fún gbogbo máṣáwọ̀ àmọ́ báwo wá ní ìyẹ̀wò tí ìgbà ní mahrum sọ̀rọ̀ tí àbúdọ̀dà ẹni jẹ́ mahrum fún so especially tó bá jẹ́ different padà fún ẹbí bàbá ní ìlú bí wọn àmọ́ ìyá kan ni ó yóò sẹ́yìn lórí jẹ́ mahrum ẹni tí ó bá ní mahrum. ẹ̀ka pẹ̀lú mahrum akọ́mọ̀tàmọ́ rẹ̀ náà ó náà lè tún jẹ́ ilé ìwọ̀ obìnrin tó jẹ́ pé ẹni ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn maharimu yẹn àwọn tó kù nínú àwọn maharimu yẹn àwọn náà làwọn ilé wọlé tó lè fẹ́ nínú gbogbo àwọn maharamu yẹn ẹni kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ ọkọ rẹ̀ gbogbo àwọn tó wà kùnà jẹ́ àwọn ilé wọ rẹ̀ tó jẹ́ pé wọ́n lè ba tábù wọ́n lè yọ wàá nulẹ̀ wọ́n lè yọ orí wọ́n lè láì wọ hijab àwọn náà ń pèlè kéde àwọn náà ń pèlè maharimu maharamu so wọ́n á bèrè pé tó bá wà ní maharamu so àyè maharamu rẹ̀ ti bẹ́ẹ̀ kó lọ́kọ̀ọ́ náà ní pọ́pọ́ rẹ̀ maharamu maharamu rẹ̀ bàbá rẹ̀ maharamu rẹ̀ so àwọn ìbéèrè kan béèrè kí lọ́ọ̀bì gangan pé ṣé àbúrò ẹ ṣé rẹ̀ half bọ́dà rẹ̀ bóyá ìyá kan ló bá pa wọ́n pọ̀ bàbá òjò pa wọ́n pọ̀ àbí bàbá kan ló pa wọ́n pọ̀ ìyá òjò pa wọ́n pọ̀ gbogbo tó bá ti ń jẹ́ ẹ bọ́dà yẹn pé bàbá pa yín pọ̀ ni o àbí ìyá ló pa yín pọ̀ ni àbí méjèèjì ni o bọ́dà náà ní jẹ́ fún yàn so inú àwọn àárín yẹn láti fi kọ́ wà torí pé wọ́n lẹ́tọ̀ọ́ sínú àwọn tó lè dùn náà nígbà tó bá ti pé àbárí àwọn kan tó jẹ́ kí wọ́n jogún bọ̀dé dákan wá kéèké pé àwọn bọ́dà bọ́dà tó náà wọ́n gbéra ní bọ́dà yẹn tó kéèké pé àwọn eléyìí mahali àwọn ẹlòmíì cousins ni wọ́n bá gbéra ní bọ́dà mi náà ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ńlọtẹ́rẹ̀ gbọ́n mi ni wọ́n làwọn lè pa àwọn lọ́yẹ̀ títí kí àbúrò mi wá wọ́n pa àwọn lọ́yẹ̀ títí gbogbo eléyìí tó kún jùmọ̀ ni torí pé cousins àti cousins wọ́n lè fẹ́ra wọn so kò lè kò sínú mahali mu rẹ̀ wọ́n làwọn gbọ́dọ̀ tẹ̀lé táwù tẹ àwọn àti cousins rẹ̀ wọ́n jọ táwù ni yíwọ̀n dáa so àwọn tó jẹ cousins àwọn tó yẹ pé kò sí ọ̀nà tẹ́ fi lè fẹ́ra yín sẹ̀rí òdùbà kéèyàn fẹ́ra ẹ̀ tó àwọn ìlú mi màhánà ìlà ìlà. wọ́n ní àwọn tí wọ́n sọ báwọn ṣe súnà lájẹ́ àwọn àwọn bọ́dà bọ́dà kéékèèké láláwọn ṣe súnà ìṣe òkúta yorùbá yìí kò lè pèsè ọkọ̀ yọ́n yọ́n. àwọn ọ̀dọ́ náà. àwọn ọ̀dọ́ àìní. <laughs> so wọ́n lè rí fún àwọn àgbàlagbà yìí. Kini ni ah, àbáyé ti èrò fún irú àwọn ìjàmbá yìí pàápàá jùlọ àwọn àgbàlagbà bàbá tí wọ́n ní mímọ̀ ju àwọn ọlọ́wọ́ kan máa sọ̀rọ̀ sí wọn bí o bí o sì tọ́ àti bí o sì lè. àdé ìdókè òyìnbó ti ń darí àpọ̀nyẹ̀lé aláìlú sùnà ní ìfọ̀láwà yóò tẹ́lẹ̀ mi wá. قال الله بعد كلا كنت قال القرآن ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ọba tó dá wa àwọn ànábì adama gan kó kumara wa kó kuma wa yé ànábì sallallahu alaihi wasallam ó ní kò sínú àwọn àdéhùn máa wò ẹni ọmọ kékeré tó bá máa kó àgbàlagbà lé ànábì kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni kò sínú àdéhùn máa wò àgbàlagbà tó bá máa kékeré tó bá máa sàánù ọmọ kékeré ànábì kò sínú àdéhùn máa wò. bọ́dún tí ìwà wà náà ní ti pé kí là ń pè lápẹ́lẹ́ gan ẹ̀ kí ni sọlábà ẹdí eléyìí dáwà tọkọ mọ òun láti olórí ti ní àbí àti kékeré yẹn ni tó nígbà tá à ń pè lágbàlẹ òun náà yàtọ̀ fúnra wa bí orí tí yàtọ̀ fúnra rẹ kàn ṣe àdámù yẹn ẹ̀yìn láwùjọ wa dáwà yìí kẹ́ni tì àwa náà ní àwọn nǹkan àpẹẹrẹ tó pọ̀ gan láwọn ti pínyà tó lè jẹ́ pé alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́lá ti sún náà wù bẹ́ẹ̀ náà máa ń gbìyànjú láti ṣe kéèyàn wọn ra àgbàlagbà lọ́wọ́ nínú àpẹẹrẹ gbogbo àwọn dáadáa tẹ̀ mọ́ ṣe fún ìyàwó àwọn àpọ́nlé ni ẹ̀dìbà ìjà bó bẹ́rù kan lọ́wọ́ nìsín ọwọ́ ara lẹ́rù bí a jẹ́ bí báyìí bẹ́ẹ̀ tó gbogbo àwọn kan báyìí wà láì àpọ́nlé ni ó jẹ́ pé àpọ́nlé pọ̀ gan-an lẹ́rù títí tí yóò máa rí lọ́dọ̀ dání lọ́dọ̀ àwọn tó máa ń ṣe súnà bọ̀dọ̀ ẹlòmíì wà tó jẹ́ pé nǹkan kékeré nǹkan tí ò sí mẹ́sì òní wàá fi sọ gbogbo àwọn ọkọ̀ tó jẹ́ kó máa rí lóko wa sọ nù ẹni tẹ̀ bá dọ́dọ̀ mi ara báwo tó bá fẹ́ bẹ̀rù fún gan mọ́ bẹ̀rù fún mi màá kọ́lá ọba bẹ́ẹ̀ ràn yẹn tẹ́ mo mẹ́rin kọ́lá ọba bẹ́ẹ̀ ràn yẹn tẹ́ ìgbà tá ló wà bẹ́ẹ̀ o tẹ́nì kan bá yẹn wá tó jẹ́ náà ta ah, ara ọmọ sí jẹ yóò ní kò mẹ́rin kò ní ìrántí ẹ àwọn yorùbá ti sọ pé ìjùlẹ̀ ìjó lọ wọ́n ní yàrìmọ́ yàrìmọ́ tẹ́kẹ́lì yàrìmọ́ kó jẹ so kí ló fà problem tó ṣe àdìgbé ṣe kúnlẹ̀ fún mi so taba àwọn àti láti kájú bo ní ìwé dáadáa pé ẹ kò kúnlẹ̀ wọn gangan káwọ ká kúnlẹ̀ dáadáa kúnlẹ̀ lọ́dà fún yẹn ẹ sọ́mọ́ kúnlẹ̀ fún ọ ní ìdíyẹ lọ́wọ́ ṣá o ti kúlẹ̀ kúlẹ̀ báyìí iye kúlẹ̀ láti kúlẹ̀ kúlẹ̀ báyìí aláṣẹ ti wọnú aláṣẹ mi kò léyàn kó lówó kò léyàn kó níyì kò sí àkàndẹ̀ sọ àgbàdo àká máa sọ pé mọ́kúlẹ̀ fún mi gan òní máa túmọ̀ fún yàn pé kí n ah, dá onífẹ̀ẹ́ríba oníwà rẹ̀ yá wọ́n ti dá wọn máa ṣe wà lẹ́yìn tí wọ́n á ní kẹ́nìkan máa kó wọn tẹ́lẹ̀ wá fún mi òwúrọ̀ àwọn ọba ìwọ́n lẹ́yìn káwọn náà wọlé títí ní ìkòsí mẹ́sì ni kéde báwọn ènìyàn bí ń ṣe ìfẹ́ fún ara wọn àwọn ìfẹ́ tó tuntun ní ìṣèfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àdíjẹ́ ọ̀sán fún wọn ẹ̀dí bá mi ní àwọn mẹ́fẹ́ tó gbé wò ọ̀rọ̀ sínú àwọn náà ti àwọn táwọn ti kí ẹ̀rẹ́ mi báyẹ̀ mi ní gbó ẹlẹ́mi ṣe yóò ti máa lọ rẹ̀ ṣe tí yóò tàbí gbé ṣe ń ṣe. wọ́n náà wọ́n àwọn ẹlẹ́mi ṣe tí wọ́n darí lókè wọ́n darí lóko ẹ̀dí bá mi tí ó bá ti kíyàn yóò náwó ṣe náwó báyìí náà á sì máa wọ pé ah, àwọn aráàlú ìgbélé kò tẹ̀sí wọn lé pọtẹ tó bá wá tó bá wá àdá ti tẹ lẹsí ibi ànábi ló ní bá ní ìyá ma kí ara kọ ó ti ká ma kí ara ní so yìí wọn làwọn àti kéde yìí wọn làwọn àmúra sí sọjí káwọn náà ti kéde ká tó kéde ẹ̀wọ̀ dáadáa Allahu ta'ala àhàlẹ̀. ọlọ́run bá tó kéde wà lọ́wọ́ ẹni yìí bẹ̀rẹ̀ pé kí ni jẹ́ introduction nínú Islam àti pé ìyẹn lè sún mọ́ ìyàwó èèyàn ní àṣà introduction. ẹjọ́ ń jẹ́ introduction nínú èdè Yorùbá olóyìnbó mi mọ́ ẹ pé lágbájá ni lágbájá ni àtàwọn kàmọ́ra wa kò sí sẹ́ni ẹ lọ gẹ́gẹ́ náà ló padà wá fún sálẹ̀ rẹ̀ ìpè ẹgbà tẹ́ bá ti di lọ́ṣà tẹ́ ẹ lè súnmọ́ ìyàwó yẹn ẹ ẹgbẹ́ kan méjì ló bọ̀ tẹ́ ẹ lè súnmọ́ ìyàwó yẹn tó ntọ́jà tọ́jà láti sọ níbi pé ntọ́jà ti sọ di ìyàwó òun tó tó bá ti gbà pé ìyàwó rẹ ni pé tó lè súnmọ́ tó a jẹ́ pé níta pè ní introduction gan láwùjọ tá a wà ilé ibi táwọn náà mọ̀ ní a ákùn nìkan ètò pé ìgbéyàwó àgbà mara wa ní tó bẹ́ẹ̀ tí wàá mara yín gan ẹ̀ rí pé bàbá ìyàwó àbí bàbá ìyàwó ẹ̀dá ẹ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹni bá mi á dẹ̀ wá mú ọjọ́ ọjọ́ nìka ntí wọ́n sọ fún ọ ni pé ẹ̀ bí ìlẹ́tọ̀ fúnra yín wọ́n lẹ̀ lẹ́tọ̀ kẹjọ máa wà ní papọ̀ ẹ̀ lẹ́tọ̀ kẹ máa kọ́ rárá yín ní wọ́n ẹni lè má lè má ẹ̀ lẹ́tọ̀ kẹjọ máa rìn káàkiri àgbẹ̀jọ táàbù ìgbúrò àwọn èèyàn ìṣẹ́ ọ̀bẹ àwọn àjẹbájẹ áfíríkà tẹwárí introduction oníṣìí àwọn àgbà aláta ni wọ́n gbé wà àwùjọ wa tó jẹ́ pé wọ́n ń dá wàhálà ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ níbi ẹlẹ́yìn tẹ́ ní introduction yìí áfíríkà ó ti ṣe é bẹ̀rù ẹnu tọ́tọ́ sọ́ọ̀kù náà ni pé kí bàbá mo fi ọmọ mi ẹgbẹ́ ọmọ mi fún yín fún mi kò fi fún ọ lérí sàdá àti iye báyìí kẹ́ẹ̀dì túká ó ti parí nù sórí torí pé n tó rọrùn níta ti ágùn níta àmọ́ látara pé àwọn nǹkan níta ti lẹ̀ máa àwọn àtìmọ́ àwọn àràmọ́ orílẹ̀-èdè ní tojú wà lára rẹ̀ òun ni wọ́n á jẹ́ kó nira fún wa láti máa rò pé ah, oṣù dìjẹ́mbà ní ẹ̀sìn ẹ̀ka tó wá ṣe áfíríkà nìkan wọ́n ti máa wọlé ó ti máa bọ̀ bẹ́ẹ̀ pàṣẹ oṣù dìjẹ́mbà ní ti pé ìyàwó ti máa gbọ́mọ lọ́wọ́ ẹ̀sẹ̀ wá ṣe áfíríkà nìkan kọ́dà àwọn ẹlòmíì asìnì káàkiri ìtajà òun náà máa ń ṣe òun wá di àárọ̀ ọjọ́ kó ma ó kọ́kọ́ lọ lè ṣe asìnì káàkiri ó kọ́kọ́ lọ lè ṣe asìnì káàkiri ó ti àwọn ọmọdé wa padà wá sí mi ẹni bá rí ó ti àpàdà wá tó orí eléyìí náà ní tó pa fún wa kò lẹ́nu kékeré àyẹ̀dó ìfẹ́ kájú mẹ́tì kò ti jẹ́ ojú lọ́sẹ̀ ní Islam tẹ̀bá tó fẹ́ ti tọ́lọ́ ọ̀sẹ̀ tẹ̀bá ti ṣe tán ẹ̀ má da torí àsìkò yìí ká máa síta àwọn question mi the last question lábẹ́rẹ̀ náà ní iṣẹ́ àwọn àwọn àṣọ yẹ kí ìbò wa lọ́pàá máa ló ju ìbò wa lọ́pàá lè jẹ́ wọ ọ̀pájú. àyẹ̀ ìbéèrè pé ṣé ó tọ́ kí a máa criticize àwọn scholar tí wọn ò tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam àgàgà jùlọ èyí tó bá ti kú nínú wọn gẹ́gẹ́ bí àwòrán àwòrán tí mi ò tẹ̀lé nígbà wẹ́rẹ́. ẹlẹ́kìnrin báwo la ti máa mọ sọ́dà ẹni tó bá jẹ́ onímọ̀ àbí pé irú nǹkan wo ni irú ìwọ̀n wo láti mọ ẹni yẹn mo gbogbo ẹ̀ náà sọ wọn àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta wá ní pé ǹjẹ́ àwọn tó bá àwọn àbá wọn wà ní ìta Saudi Arabia ìyẹn pé amọ̀fáwọn àbá wa ń Saudi Arabia àwọn ibi tó yàtọ̀ sí Saudi Arabia ká bá náà wà nínú ìlú rẹ̀ náà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn tí ó dá sí ìmọ̀tòsáì ẹgbẹ́ ìmọ̀tòsáì ti ẹ̀jẹ̀ bá lẹ́yìn làpẹ́wọ́ ẹgbẹ́ ìmọ̀tòsáì ti ẹ̀jẹ̀ bá jẹ́ àwọn àgbẹ̀dùkú tó ìdápẹ̀ ní ibi ìwéyìn mo fẹ́ tó bẹ́ẹ̀ bá ní ìbẹ́ ìyẹn sọ kalẹ̀ lápọ̀ọ́lẹ̀ ìdápẹ̀lúwe tó ti bẹ̀rẹ̀ káàkiri mẹ́sì tó ìbéèrè ó ti pé èyí ó sàlẹ̀ ìbámu ẹ̀jẹ̀ àkókò ní lọ àwọn ètò ìjẹ̀kọ́ wíwọ̀n èyí ó ti fún ní ọdún ìfúráìtó lẹ́nu nígbà tó wà láyé pé àpẹ́ àwọn ọmọ ẹni bóyá àti kí yóò hàtí wọn ní ìṣẹ̀lẹ̀ tó báyìí báyìí lè rí àwọn àpá àwọn aláyé ní kìí ṣéṣe wa ṣéṣe wa ẹnu bá lọ síbẹ̀ wọlá wọn ní kíra àgbàdo ìta àti ìlú bá ti bá ìlú hajar wọn ní kíra àgbàdo ìta hajar lọ síbẹ̀ wọlá bọ̀dú ẹgbẹ́ pàtàkà wọn rí àwọn àkéèsí kọ̀ọ̀kan wọn ti dèkì wọn ti dìde fún un tòyí ò dẹ̀ bí ipò ìlú hajar lù tó eléyìí wù tó dáa ní wẹ́ẹ̀sì ní pé ẹ kò sí ìtọ́jú àwọn ọmọ ẹgbẹ́ ìgbà yóò pẹ̀lú títí ìdìbò bá kẹ́yìn máa bú wọn ẹjọ́ àti àti àwọn àtọ̀ yóò da èyí ò da ara tẹ̀sí sí lọ́nà tí yóò tẹ̀lé ní òkúta àtúnṣe nǹkan ní aláwùjọ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sáà bá wà ní ìta sàwùjọ àríwá wọ́n pọ̀ dáadáa kò sí sábà tún lò sí wọ́n pọ̀ dáadáa wọ́n bẹ láfíríkà wọ́n bẹ lamẹ́ríkà wọ́n bẹ ní yúròpù ẹ̀ láàbà tó jẹ́ bàtúnà dáadáa tó wọ́n kà sí pé ebi dandan náà wọ́n ní àkàwé jágbọ́dọ̀ ní àbá ló bẹ́ẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ṣe máa bá àwọn ẹni wọ́n ní kò lẹ́yìn ṣe máa bá ndé àwọn bí máa bá ẹni bá fẹ́ lùmí òun náà ni ẹni bá bẹ́ẹ̀ lu ọlọ́ọ̀bà ìjọba ọlọ́ọ̀bà ìjọba sọ pé àdẹ̀sínà aláìní àwòyà ọ̀la làkọ́kọ́ àdéhùn kọ́lá ọ̀gbìn ìgbàlódé àdẹ̀sínà àmọ́ ọ̀gá mi ìjàkúrò ìtàkùn ìjàlẹ̀ ẹ̀ máa ó sì gbọ́ lọ́wọ́ bá àlejò alágbọ́ ó yìí bẹ́ẹ̀ gbọ́ lọ́wọ́ tí ìbá ti di àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ kó wà fún ìmọ̀ tó bá ní adékò máa yọ̀ wúlò pépé máa máa bí ìmọ̀ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá àlejò alá fi ìlà ni abẹ́ lọ́wọ́ bá àlejò alá fi àkúndà àwọn ọmọ ìfà tó lè tẹ̀lé wa sọ̀rọ̀ àwọn ìdílé tó yẹ fún àtàlájú àti àwọn ọ̀gá mi náà tó máa ń ṣe ìdúró ní ṣe ọlọ́wọ́ bá àlejò alá fi ìlà àwọn bàbá wa tí wọ́n wà ní àdúgbò